ok a ti wà lórí ètò báyìí ẹ ń sọ̀rọ̀ kan ẹ ní ẹlẹ́ni tí ò bá. ẹ tí ò bá jà tí ò jà fọmọ àbí tí ò tọ́jú ọmọ tí ò jìyà lórí ọmọ. tó wá ń jẹun lórí oúnjẹ ọmọ yóò mọ dùn lẹ́nu ṣùgbọ́n kòrò ló ń jẹ torí hmm. ẹ̀rí ọkàn burú àlàjù ẹ̀rí ọkàn ó mọ̀ ẹ́ jẹ pé n tí ò tọ́ sí mi ni mò ń jẹ gbogbo tí àwọn báde ń ṣe kiri hmm. bó bá jókòó nu yàrá níbi tó ń sùn sí ohun àtẹ́lẹ́dà rẹ̀ yóò mọ̀ sọ pé n tí ò tọ́ sí mi ó ní mò ń jẹ. ó ní ìyẹn ní àwọn àfáà mọ. ó mọ̀ pé òun ò tọ́jú ọmọ yìí. àwọn àfáà mọ̀ pé lára mu. ara mu. Hmm, tí ẹ bá ti jẹ nǹkan tí ò tọ́ sí yàn. jẹkújẹ náà ń pè yẹn. alájì ká tó wọnú ẹ tún mú dédé kankan wọn. èló lẹ pé èló lẹ. owó ọ owó mẹpẹ tá a bá lọ ilé ẹ fún wa ló mọ nídìí ibi tí ti rí kò lọ bẹ́ẹ̀. <laughs> ṣé bá ti àlùfẹ́ wọ̀ mí. wọn ti bí àwọn náà wọn ti ẹwọ ti kọkọ ẹ ṣé èmi ta funfun ni ebi pàṣẹ ti fún yín ní tàn pé ọ̀lẹ̀ làwọn àtàrí. Ah, ẹ mọ̀ ẹ tẹ ẹ rán mi létí. fúfú kò ló bẹ̀rẹ̀ alájì. ọ̀rọ̀ ńlá ó máa dánú lé o torí bí ò bá sọ rárá ọlọ́run tó ń gbé agbára fùfú tí ó lọ bẹ́ẹ̀ ilé alásìkò máa jáde by all means ní alásìkò máa jáde àti tóyọ̀ láti kòròdú wọ́n ti wọlé. akínwó wọn káàbọ̀ àǹtí Tóyè láti Ìkòròdú akínpẹ káàbọ̀ sórí ètò yìí ẹ̀yìn àǹtí Tóyè ẹjọ o tẹ bá rẹ tó ń ta fùfú ní Ìkòròdú o. fùfú kò lọ bẹ́ẹ̀ ó yàtọ̀ sí fùfú tó lọ bẹ́ẹ̀ o <laughs> fùfú kò fùfú lé olóúnjẹ tó máa ń lọ bẹ́ẹ̀ ó máa ń soft awa kéré awa kéré kò lọ bẹ́ẹ̀ yẹn dìndín báyìí ni. ọ̀rọ̀ rẹ̀ wà máa dán <laughs> tó o bá ti pèsè fùfú kò lọ bẹ́ẹ̀ nílé báyìí ilé alásèpọ̀ máa jáde àlàyé. mo ṣe kẹ́nìkan náà ní ilákọ́mọ́nì fùfú. bẹ́ẹ̀ ni Ani ní mo sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìlú mi rántí pé àwọn obìnrin míì wọn à lọ́rùn hmm. ẹrù bíi míì tó bá jáde tán báyìí tó tọ́jú tó dé gbogbo ẹ̀ tó gbé wíìgì sórí tó wọ bàtà kókó kà <laughs> lójú yín ẹrù pé jẹun ni o hmm. ó wá dọjọ́ tá à ń sọ yìí <laughs> a yẹn rí ìjọ kan bíbá yìí náà ọmọbìnrin tá à ń sọ yìí tó bá ṣàti wà <laughs> ní gbòmí pẹpẹtàó pẹpẹtàó. ṣàǹsọ ni àwọn wà wá sí àdúgbò ibo ló ń gbé ó ní yànnà pàjá tòsí ibo yànnà pàjá ó ní tòsí ibi ọjà jàǹkàrà ok ẹ̀gbọ́n wa pè ńgbà tí yẹn lọ wọ́n ní bọ́n ṣe yọ lẹ́yìn ẹ̀ báyìí wọ́n láriwo tán balẹ̀ nù ẹ̀ ó fùfú. ó ti gbẹ̀gbẹ̀ ní gógó ògùn tí ò lọ bẹ́ẹ̀. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé téèyàn bá ń pariwo ó fùfú fùfú yẹn ò lọ bẹ́ẹ̀. ìgbé wa à. fùfú lásán lẹ́nu yẹn ta lẹ́gbọ̀n wa alábàá ṣe ń bọ̀ lẹ́yìn wọ́n <laughs> láriwo fùfú rẹ̀ pa ọjọ́ àti àdúrà báyìí òun náà pupa òun náà aláṣẹ wàrà tó máa tẹ tó máa ta òfun kò lọ́bẹ̀ yẹn wọn kì í dédé gbé ká máa lọ o wọn ti mọ ilé àwọn tó máa ń yà <laughs> mọ́mí ṣé fùfú yín ṣe kò ṣe ara fùfú lónìí eh. wọ́n ti mọ bẹ́ẹ̀. ẹ̀yin gan ti ta fùfú. a sì dúpẹ́. ẹ wo ibi tí mò ń lọ ni pé ẹlòmíì ọmọ rìn bígbà tí ì jẹun ṣùgbọ́n tí bí ẹ bá ka mọ́ ah, fake life ló ń pè yẹn ẹ já lọ kí gbogbo àwọn tó ti wọlé ṣùgbọ́n kó tó nípa lọ á polówó ọjà níṣẹ́jú kan àǹtí àdùfẹ́ máa wọlé láti kéwì lẹ́yìn ewì ayé mo fọlọ́ ń bẹ̀yìn mo fọlọ́ ń ṣe rí àwọn èèyàn lè kí but ẹnu ń ro èmi. kò wá ní da tára tábà ń kí mi. ara tó kí ni. tí àwọn onílé ò mọ iye mi tára tábà ń kí mi pé ẹ kò fi la o. àwọ̀ tó ń kí mi. ẹ wọ ara tó pàpà kì í ni torí ẹnu ti ń ro mi. <laughs> ẹnu aṣẹ́nu máa ń ròyìn. ẹ bọ̀ jọ ròyìn torí ẹ kí mi fún ọ̀kẹ́ gidi ni bẹ́ẹ̀ ni ah, ah. àwa ni. wọ́n láwọn ni sáà ṣé mo ti kí yín náà ẹ ti wá ń dáhùn sílẹ̀ tó ẹja sáré dé ọ̀dọ̀ um, ẹ má gbàgbé tá a bá dé kẹ sọ fáwọn yẹn ń pa dánlódì. a gbọ́dọ̀ sọ ni hmm. bẹ́ẹ̀ ni. tó ẹ̀yin yẹn má gbàgbé iṣẹ́ tiléeṣẹ́ OEE e apps iṣẹ́ tí wọ́n ràn wá ẹ má gbàgbé ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì iléeṣẹ́ oea ni wọ́n ní ká sọ fún yín wípé ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ó ṣe àlàáfíà yín àlàáfíà yín ò ní di fíafíà o ṣe rí láti irun orí tó fi dé ìkànnà ẹsẹ̀ àwọn oògùn tẹ́ ẹ lè máa lò tí ò ní jẹ́ kí àìsàn tàbí àrùn kankan dúró sí yín lára nǹkan tí wọ́n ń ṣe níléeṣẹ́ oea apps nìyẹn ó dẹ̀ ti lọ bí ọdún mẹ́ta ń sìn tàbí polówó wọn táwọn èèyàn dẹ̀ ń jẹ́rìí sí gbogbo àwọn abẹ́yìn tẹ ní bàbá àti màmá tí wọ́n ti dàgbà abẹ́yìn tí ò tiẹ̀ tí ì dàgbà kódà tó fi dórí ẹ̀yin gangan gangan àtàwọn ọmọ àti gbogbo èèyàn oògùn ìbílẹ̀ tẹ́ ẹ lè máa lò tó jẹ́ pé ó ti wà nínú capsule ó wà lólómi ó wà ní powder kòkòrò púpọ̀ jù lẹ́nu ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé e lura ẹ̀yin náà rí i pé àǹfààní ńláńlá bẹ́ẹ̀ a máa play ìpolówó yẹn sìn nínú ìpolówó tẹ́ bá ti gbọ́ gbogbo àwọn àìsàn tàbí àrùn tí wọ́n kà kalẹ̀ ẹ lè wo ìwo ló jẹ́ ti yín bẹ̀ tẹ́ bá wá rí pé nǹkan tó ń ṣe yín kò sí nínú ìpolówó yẹn à á fún yín ní fóònù nọ́mbà yẹn tó nílé iṣẹ́ tá a bá ti parí ètò ẹ pè wọ́n nílé iṣẹ́ oea ẹ bi wọ́n léèrè nípa nǹkan tó bá ń ṣe yín kẹ́ẹ̀dẹ̀ sọ pé oògùn wo lè lò sí tó jógun ìbílẹ̀ tó dáa kò sí kòrò ẹ tiẹ̀ lè mọ̀ kóògùn ìbílẹ̀ nítorí ti wà ní capsule ó wà lólómi ó wà ní powder ẹja gbọ́ polówó léṣe oea kó tó di pé a tẹ̀síwájú. oea herbs strong spicy. oea gbangba gidigbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea and strong spices ní ilé iṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound compound along old ondo benin express road ladojukọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilẹ̀ṣẹ̀ ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea Apps and strop spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ òun náà lè ti gbọ́ yẹn ìlera gbogbo èèyàn ló jẹ́ wọn lógún níléeṣẹ́ oea ẹ jẹ́ sáré fún yín ní fóònù nọ́mbà tó jẹ́ pé ó já sí apá ọ̀dọ̀ ti ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ oea gangan ẹ̀yin náà pè wọ́n ẹ bi wọ́n léèrè pé nǹkan tó bá ń ṣe yín nínú àgọ́ ara àìsàn tàbí àrùn tẹ́ bá ń fi nínú ara yín ẹ pè wọ́n kẹ́ ẹ bi wọ́n léèrè kẹ́ ẹ dẹ̀ ṣàlàyé nǹkan tó ń ṣe yín gangan wọ́n á sọ fún yín pé oògùn báyìí lè lè lò sí ojú ẹsẹ̀ náà dẹ̀ máa bá yín di ẹ̀jẹ̀ lè ránṣẹ́ nọ́mbà wọn rèé plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn ẹ̀jẹ̀ máa ń jẹ́ṣẹ́ yín kẹfún lówó ẹ̀ sanwó ẹ̀yìn yẹn wá bí àdùfẹ́ akéwì ṣe ń gbáradì láti máa bọ̀ wá fún wa ní ewì fún tọjọ́ tòní. bẹ́ẹ̀ni. ẹ má gbàgbé pé gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ ń wò wá lórí YouTube tẹ́ ẹ ti wá ń rò pé àwọn tó máa ń dá sétò lórí rédíò yẹn ṣé wọ́n lórí méjì ni. àtàwọn tẹ́ ẹ máa ń darúkọ pé bó lẹ ṣe sí. àtàwọn tá a máa ń kí aláwọ̀ yẹn ti èrò pé tá a bá ń gbọ́ wa lórí rédíò àṣé àwọn míì wọ́n lọ máa ń kọ́mẹ́ǹtì sórí app wọ́n rò bóyá pé ibẹ̀ la ti ń rí. wọ́n wá rò pé báwo la ṣe ń rorúkọ àwọn táǹkì. Hmm, táàkì ń dárúkọ táwọn bẹ́ẹ̀ ni bó lọ bọ́ ṣe sórí tí náà kí o ṣe hmm. ẹ já fi orí ọ̀fẹ́ yẹn sọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé tẹ́ ẹ bá kọ́kọ́ fẹ́ máa gbọ́ ètò yìí live tá a bá ń ṣe lọ́wọ́ lórí rédíò gangan gangan gangan kó tó dé YouTube ẹ ní láti lọ dánlóòdù app rédíò wa QH radio app lórí Play Store yìí lórí Play Store fún ìtẹ̀ Android QH Radio Accra òun download QH Radio Accra òun lè máa download tẹ́ bá ti download ẹ̀ tán ẹ ti rí play kan bẹ lẹ́gbẹ̀ẹ́ kan bẹ tẹ́ bá ti click play ẹ rí ọláyé bọ̀bọ̀ fi hàn yín yẹn ẹ rí pé green pẹ̀lú red òun náà fi design logo yẹn ṣe ti rí ṣe rí kiri bíi pink tí play wà ń bẹ yẹn òun lè máa play tẹ́ bá ti click play yẹn ó parí ẹ kàn máa gbọ́ wa live bàbá ṣe ń ṣe lórí rédíò ẹ̀yin tẹ́ bá dẹ̀ lo iphone náà the same thing náà ni ẹ̀yin kàn máa lọ sórí app store yín àwọn tó lo android àwọn máa lọ sórí play store tẹ́ bá ti tẹ̀ síbẹ̀ qh radio accra ó máa gbé jáde ẹ ti rí kọ́lọ̀ yẹn green pẹ̀lú red ó ló máa gbé jáde ẹ̀yin tẹ́ dẹ̀ lo iphone the same thing náà ni qh radio accra tẹ́ bá ti tẹ̀ sínú app, eh, app store yín gbàm tẹ́ bá ti download ẹ̀ tán báyìí ẹ̀yẹ kan kíríkì lórí ẹ̀ ẹ ti rí play lẹ́gbẹ̀ẹ́ kan live and direct bẹ́ẹ̀ ṣe máa gbọ́ wa nìyẹn ṣé wàá rí program wa aago kan ọ̀sán sí aago mẹ́jọ alẹ́ Ghana time a tún ti ń change padà sáago kan a tún ti ń gbé kúrò láago méjì bẹ́ẹ̀ni àwọn kan tó la tún ti ń pẹ́ jù a tún ti gbé sáago kan ọ̀sán padà báyìí ẹjọ́ ẹjẹ́ a máa pàdé láago kan ọ̀sán tó bá ti ń di one pm Ghana time ẹ chẹ́ẹ̀kì time difference wà láàrin Ghana sí country tẹ́yìn ń gbé òun ló máa sọ àsìkò tẹ́ máa darapọ̀ mọ́ wa kò jẹ bó ti lóun ò jẹ. fún àǹfààní àwọn tá a ti sọ pé aago ni ká bínú o. bẹ́ẹ̀ ni tá a fún laago méjì tẹ́lẹ̀ upgrading ló ṣẹlẹ̀ o. tó ti wà convenient fún yín ẹ má hmm. bínú kò tó wà convenient fáwọn kan náà ni. àwọn kan tún ní àtúntí ń pẹ́ jù ẹja wa kò fi sáago kan lọ́sàn-án bẹ́ẹ̀ni ó máa dá bẹ́ẹ̀ tó kó tó di pé àǹtí àdùfẹ́ máa wá wọlé àbíkan bọ́ ṣe ń bọ̀ bọ́ ṣe ń bọ̀ bọ́ ṣe ń bọ̀ ẹ jẹ́ kí gbogbo àwọn aráalé tó ti wọlé ẹ kí gbogbo àwọn aráalé ẹ dadi dádì wa tí wọ́n wà ní UK ẹ mo nídìí full name yín o dádì ẹ a nídìí full name yín o ẹ ok mo ti rí mo ti rí orúkọ dádì akíndádì wa Mr abikasoke Pastor Israel Oyegunle dádì ẹ káàbọ̀ sí orí ètò sá ká lọ kí gbogbo àwọn èèyàn a Mrs Ellen àbí aunty Ellen ni láti ìlú ìtàló àwọn ti Napoli like Lagos mo dẹ̀ kí ẹyẹ lẹ́ẹ̀kẹta ambassador láti South Africa pé wọ́n káàbọ̀ sí orí ètò yìí Mr Rafiu Ismaila láti China àwọn tìlú chinchinchon nìyẹn <laughs> Aki Prince Fasio olórí ọ̀dọ́ QH radio pé káàbọ̀ sí orí ètò yìí tààtún nínú àti kí àǹtí Tóyọ̀ adẹ̀kí grandma àfin mọ̀mọ́ ẹ̀ka àbọ̀ láti Amẹ́ríkà aki grandma àfin o ẹ̀gbọ́n Samuel Jaye sinmi láti United Kingdom bàbá àdúrà QH radio àwọn olóyè tó ṣẹ́kù a máa kéde oyè wọn láìpẹ́ ẹ̀ẹ́ eh, tá a tún níná mo ti rẹ́ nìkan bẹ̀ agrétọ̀ ayégbẹ̀ngbẹ̀ àdùfẹ́ iléèwé ìdíje àti kankan ẹni yóò forúkọ wọn sí Prince Ìwàlẹ̀sìn imorimbe. ń bẹ̀. àwa kí ìyálóde ìyálóde QH radio fún gbogbo Amẹ́ríkà akímọ̀mọ́ pé wọ́n káàbọ̀ sí orí ètò fùfú kò lọ bẹ́ẹ̀ <laughs> mọ̀mọ́ ní ayé gbangba ẹ̀ẹ́. Eh, ọ ni ẹ dé arígbájókè tó rí fùfù kò lọ bẹ́ẹ̀ o ẹ rí dìnnà gan tó ìyálòde QH radio ní gbogbo Amẹ́ríkà akínyìn ò mọ̀mọ́ ìpẹ́ káàbọ̀ sórí ètò àwa kí ọ lọ́wọ́ bọ́tìnì àkọ́kọ́ ẹnjìnì Akínọlá bàbá olóyè rẹpẹtẹ alógùnmọ̀ṣẹ́kà bàbá àbèjì hmm. ìjọgbọ̀n òde ṣé dánìkan fà owó ọkọ̀ kúdí owó bákan náà la kí mọ́mì wa mrs josephine obidipe láti dublin island mrs josephine ẹ káàbọ̀ sí orí ètò mọ́mì wa eh, mr samuel láti dubai ajírere qh radio ẹ ṣeun ẹ káàbọ̀ sí orí ètò yìí tààtù ni kòkè méjì ọ̀tọ̀mánì nǹkan tẹ́ fi hàn mí eh, mr kí lorúkọ yín ọ̀tọ̀ nìkan tẹ́ lọ́ọ́ dánlódò o torí YouTube lẹ́ ń dánlódù yẹn o torí YouTube lẹ́ ń dánlódù yẹn o QH radio lórí Play Store Play Store fẹ́yìn tẹ̀ ń lo Android phone ẹ lọ dánlódù ẹ̀ lórí App Store fẹ́yìn tẹ̀ ń lo iPhone bó ṣe jẹ́ nìyẹn tó ẹja sáré wo apá kejì níbí náà káwọ àwọn tó wà ń bẹ torí pé a gbọ́dọ̀ kí gbogbo àwọn tó jẹ́ àwọn fámìlì wa bó ṣe ń wọlé sórí ètò yìí. Mm. Mm, bẹ́ẹ̀ ni ẹ mọ́mí wá ní ọ́díò nìkan làwọn ń gbọ́ lórí rédíò bẹ́ẹ̀ ni rédíò yìí ṣe rí tẹ́ bá ti gbọ́ wa tán lórí rédíò wọ̀tẹ́fà tá a bá sọ lórí rédíò òun la máa wá padà lọ gbé sórí YouTube ìyẹn mọ́mí wa Mrs Adéọlá Ẹ̀sán tó Michigan ní USA rédíò lè máa kọ́kọ́ gbọ́n sìn ẹ̀ ní tìrì wa ìgbà tá a bá parí ẹ̀ tán bí òun la máa gbé lọ sórí YouTube. Eh, tààtú ni ó wà ń bẹ ok ẹ kú ètò aláàjì alájà adéọlá àdùkẹ́ láti uk ẹ káàbọ̀ ma mú mi wá eh, ni náà eh, aláàjì fàbóyínpọ̀ àwọn ah, ní fàbóyínpọ̀ mo rò pé ìta sọ lánàá nìyẹn akíyan aláàjì ayébọ̀bọ̀ àti àdùfẹ́ iléèwé díje bàbáṣe kí lórúkọ mọ́mí wa tó kí wa iná àbí ni wọ́n wọ́n forúkọ sí bẹ̀tẹ̀ bá forúkọ sí bẹ́ẹ̀ mr paul or something ṣá tó ibo na lọlọtẹ yìí àǹtí àdùfẹ́. ìyẹ̀rú ọ̀kín. ìyẹ̀rú ọ̀kín ọlọ́fàmọ́jọ tó ọyẹ jẹ́ àlọ́. bájọ́ sọ̀rọ̀ ajá gbọ́ kọ́kọ́kọ́ mágbó sọ̀rọ̀ ìwo rẹ̀ ni ó fi kàn ó gbẹ̀mí ọ̀làhùn lónìí olódùmarè ní kọ́kọ́ kí ìbàlọ́wọ́ olódùmarè ọba tó dá wá sí tó tún pa wá mọ́dọ́jọ́ tó ní ó gbogbo kí west family pátápátá láàkí gbogbo ẹbí nílé lókè òkun àti lẹ́yìn odi gbogbo yín láàkí pátápátá o mm. ó wá nílé ìyẹ̀rú o mm. ẹ máa bá mi kí wọ́n o èrò tílé ìyẹ̀rú o gbogbo ẹni bá rè ìyẹ̀rú o kí ó lọ fọmọjọ ọlá lọ́wọ́ mi gbogbo ẹni bá rè lé ọlá lọ mi mo ní ẹ máa bá mi kí wọ́n o ìyàrá kí ọlọ fọmọjọ ọlálọmí ọmọ abisu jókọ hmm. ọmọ ìjàkadì lọ́rọ̀ ó tàn án fa ọmọ ìjàkan ìjàkan tí wọ́n mí dà lọ́fà nílé ọlálọmí o <laughs> ìjòhún sojú ebè lọ́fà ó sojú poronú oko hmm. ó sojú lakọrùnkọrùn ìbá sojú olóko ìbálà wọn ẹ̀yin lọmọ pín in re. ọmọláre mm. akọrùn mm. gbọ́dọ̀ ju kan mọ́kànbájú kan lọ́fà ogun nídásí ìyẹ̀rọ kí mo rí mo bá wọn dá sàlámì lápá ọlọ́lọ́mí mo rí mo bá wọn dá sàlámì lọ́bẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ bá ẹ̀ máa mi ìyẹ̀rọ kí wọn lọ́fà mọ́jọ mm. mọ bẹ́ṣù dára oko ìjà kan ìjà kan ìjà kan. ìjàkan ìjàkan ìjàkan ìyẹn lọ́rọ̀ ọ̀tọ̀ ọ̀fà nílé ọ̀la lomi nínú ilé àwọn bàbá tó bẹ́yìn ní ọmọ mo ní gbogbo ẹni tí bó wọ́n rebẹ̀ kó bá mi kí ọ̀la lomi o kó bá mi kí ọlọ́fà ọlọ́fà ìyẹ̀rú ọ̀kí ọ̀la lomi lọ́lọ́mọ ọlọ́fà lọ́rọ̀ ọ̀fà ọlọ́fà lọ́lọ́ ọ̀fà ìyẹ̀rú ọ̀kí ọ̀la lomi ọmọ àbíṣu jókòó ọmọ àbíṣu dára àgbàdà nínú ọkọ̀ ǹdẹ́bẹ́ ẹ bá wá ti fẹ́ sọjọ́ ìbí mm. àbẹ́ ẹ fẹ́ sohun kan tàbí kejì ẹ dákun ẹ lọ mm. níyìn sí wa mm. ẹ jẹ́ bá yín kéèkì lẹ́wọ̀n bàbá tó bẹ́yìn náà mọ́ kàbá yín dé lẹ́wọ̀n bàbá ti tẹ ẹ̀yìn lónípẹ́ẹ́rẹ́wu bẹ́ẹ̀ bá ti fẹ́ sọjọ́ ìbí àbẹ́ fẹ́ sohun ayọ̀ kan tàbí kejì òkú àgbà ni ẹ̀rọ níyìn sí wa nílé iṣẹ́ wa ẹ bẹ́ẹ̀ sì owó dání àwọn bá yí keríkiri àwọn bàbá tó bẹ́yìn ní ọmọ ǹjẹ́ bàbá wa ẹ má jẹ́ ń gbàgbé kí n kí àǹtí <laughs> ọlọ́jọ́ ìbí àná sista princess aláwẹ̀ ní Shakirat ẹ ti sọdún ó gbógbó ló ní ẹ ń gbó ẹ sọdún obì obì ló ní obì kù dànù lórí ẹ̀yìn ẹ sọdún àtàrẹ níre níre là ń sọ̀rọ̀ àtàrẹ ayé òní jẹ́ owó tì nígbà kankan ẹ fọwọ́ pawú ẹ fẹ̀rìgì jobi ilé onílé yín ọ̀nà oníná yìí lágbá ẹlẹ́dùn mọ́rẹ́ ọba happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọjọ́ kan ni ǹjẹ́ bó bá wà bí yín pẹ́ta ni kẹ́wì àdùn sí yín létí o àdùnfẹ́ àlóyìn lòun lè mí jẹ́ àdùnfẹ́ àlóyìn lòun tí wọ́n wí àdùnfẹ́ àlóyìn lòun tí wọ́n sọ ni hmm. àpọ́npẹ́pọ́rẹ́ arẹwà lóbìnrin arẹwà lóbìnrin lórí ìrì ọmọ ni. QS Radio International Center lèmi kúkú ń ṣe. tó ẹ jẹ́ kí n kí àwọn èèyàn wa tó jẹ́ ẹni bí ẹni àwọn èèyàn pàtàkì mo kí àǹtí ọmọwùmí olúwaṣínà wọ́n tiẹ̀ ti fi sọ́wọ́ sàlẹ̀ wọ́n ní àwa nìyẹn o. akínyìn o. àǹtí ọmọ tó láwọn èyí ṣe girama wọn èyí ṣe girama eh, àǹtí la máa pa wọn àǹtí ọmọwùmí olúwaṣínà akin pé ẹ káàbọ̀ sí orí ètò yìí wọ́n ní kí báwọn kí àdùfẹ́ akéwì o bákan náà ẹ mo kí mọ́mì wa ìyálọ́jà gbogbo Republic of Ireland mọ́mì wa ti wọlé sórí ètò ẹ káàbọ̀ mọ́ ìyálọ́jà gbogbo Republic of Ireland mọ́mì ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ tó ẹ ẹ já gbọ́ ìpolówó náà lókè lọ́hùn kásáré gbọ́ ìpolówó ọjà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 kílẹ̀ ní àṣẹ lórí ọ̀rọ̀ fìlà yìí kó tó di pa àwọn ètò. kẹ́ tó kí mi alájì. kí n tó tó kí yín ṣé o tún ní kọ́ndíṣà kan náà. ẹ kẹ́ tó mo sọ lẹ́ẹ̀kan gbà mo kí àwọn èèyàn mo kí àwọn mùsùlùmí pátápátá pé a kó palẹ̀mọ́ ọdún iléyà mo wá sọ wípé ẹran ọdún ti wọ́n o sẹ́yìn tẹran ní nàìjíríà yẹ pé wọ́n ti ń tẹran ní one million six hundred thousand ìyẹn kó wá ló kàn mí. ok ètò àkèmí ni pé fáfáà náà tó wá fẹ́ fún mi lẹ́ran èmi ní condition bá a ah. fẹ́ fún mi lẹ́ran wọ́n gbọ́dọ̀ bu ẹranko rọ̀ táwa dẹ̀ dín kò gbọ́dọ̀ gbẹ jù mo ní mo lọ́pṣàn kò kó má gbẹ jù ẹni kò dẹ̀ gbọ́dọ̀ le ṣe mọ̀ ẹ̀tẹ́rán bá le torí ọ̀nà fún yín ọ̀nà fún mi mi rẹ̀ fẹ́ kí n máa dùn mí kí n máa regret pé mo jẹran léyà ṣé ẹ tí ẹ bá fẹ́ ra ẹran lọ́wọ́ ẹ̀ lẹ̀ fún condition yàrá rárá àwọn tó máa gbẹ̀ràn ọdún tó máa fún mi lẹ́ran ọdún jẹ ṣé tí ẹ fẹ́ dá sí i bẹ́ẹ̀ ni àbí tí ẹ rà náà wọn. wọn ẹ fowó rẹ ran ọdún àwọn tó fẹ́ fún mi lẹ́ran ọdún gbà àyè bàbá kú ọdún o wọn fún mi lẹ́ran ọdún. à ń lẹ̀ fún ní condition yẹn. ìfẹ́ kọ́ dà pé bóyá wọ́n fún mi tán mo wá ń ṣe mo wá ń hùwà tí wọ́n fẹ́. tí wọ́n fẹ́. ẹran tó bá bọ̀ kó gbọ́dọ̀ ro torí ọ̀nà fún yín nítorí bèlúbèlú. tábàdàn padà dín wọn gbọ́dọ̀ dín kó gbẹ jù. ok bẹ́ẹ̀ni. ẹ sọ̀rọ̀ pé egun ò gbọ́dọ̀ sí mbẹ̀ no egun lè wà bẹ́ẹ̀ bọ̀ wọ́n gbọ́dọ̀ kó gbẹ jù àbíkó jẹgun tó rọ̀ káwọn spices dẹ̀ wà bẹ́ẹ̀ kó wà bí ẹran tó fẹ́ fún yín lọ́fẹ̀ẹ́ ẹ̀wọ̀ ọlọ́run ó kẹyìn fún mi aláàjì ẹ̀rù mo sì fẹ́. èrò pé ẹ̀jẹ̀ rán ẹran òwú yín jẹ aláàjì ẹja làwọn yóò fún yín. wọ́n ní tẹ̀ máa dákẹ́ tàbí ó bá dákẹ́. lẹ́fí àǹfààní tí ó fún yín lẹ́ran jẹ́ kọ́ndíṣàn <laughs> anyway àníwò wáyé ẹ kú ìnáwó fìlà. <laughs> wọ́n ní wọ́n ti ṣe autopsy mi lórí ọ̀rọ̀ ikú Mohbad. wọ́n tún fẹ́ gbéra wọn gógó. ọ̀rọ̀ náà fẹ́ dàrú mọ́ mi lójú bẹ́ẹ̀ tó dàbí pé tí mo ṣàkíyèsí bẹ́ẹ̀ yẹn ni pé ibi tí wọ́n láwọn ti ṣe autopsy result alákọ̀ọ́kọ́ ṣèpínpà táwọn yẹn ti jáde tó sọ pé irọ́ náà ń pamọ́ àwọn pé kò rí bẹ́ẹ̀ bóyá yẹn ló fa ìmíì tí wọ́n lọ ṣe ṣùgbọ́n sí nǹkan tí ròyìn wá bá jáde ni pé wọ́n ní autopsy sọ pé àwọn oògùn tí Mohbad lò òun ni ó react lára ẹ̀ tó ṣokùnfà ikú eléyìí tí ó pa wọ́n ní bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní èsì àyẹ̀wò ikú tó pa ìlérí olúwa lọ́ba tá a mọ̀ sí Mohbad wọ́n ní òní wọ́n sọ pé oògùn tó lò òun ló react lára ẹ̀ o ìpè nǹkan tó ṣe fa ikú fún nìyẹn wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ èsì autopsy àti toxicology tí wọ́n ṣe. So, ni wọ́n sọ pé wọ́n ṣe ní wọ́n lélẹ̀ tí wọ́n gbé jáde ń sìn wọ́n ní wọ́n ṣe ní Lagos State University Teaching Hospital ìbéèrè tí wọn àwọn yẹn wá ń béèrè ń bẹ yẹn ni pé ńgbà tẹ ẹ mọ̀ pé ẹ lè ṣerú nǹkan báyìí. kí ló dé tẹ ẹ gbé lọ sí Amẹ́ríkà. because bí wọ́n ṣe gbélé jáde nìyẹn àwọn punch ni wọ́n rè bí wọ́n ṣe release ìròyìn yẹn nìyẹn pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé autopsy àti toxicology results wọ́n ní méjèèjì wọ́n ní Lagos State University Teaching Hospital ò ní wọ́n ti ṣe now expectation àwọn èèyàn tẹ́lẹ̀ gan bí wọ́n ṣe wú òkú yẹn báyìí ìgbàgbọ́ wa ni pé Lagos State Teaching Hospital ibẹ̀ ló yẹ kan ti ṣe reason tó ṣe wá kọ́kọ́ parọ́ Amẹ́ríkà ni odidi gọ́fìmẹ̀ntì tó ń parọ́ tọmọdé gan bá parọ́ nulẹ̀ olú ẹ̀ máa fún lẹ́gbàá pé má parọ́ mọ́ irọ́ ò dáa nígbà tíjọba bá ti wá parọ́ ẹ dákun kí ló kùtà fẹ́ẹ́ retí lọ́wọ́ aráàlú wọ́n ṣá sọ̀rọ̀ yẹn pé ibi tí wọ́n ti ṣe nìyẹn o wọ́n ní ṣùgbọ́n èsì àyẹ̀wò ẹ rántí pé nǹkan méjì làwọn èèyàn faraya fún wọn fún lójú òní alákọ̀ọ́kọ́ ni inconclusive tani pẹ̀lú pẹ̀lú pẹ̀lú gbé la Amẹ́ríkà o lọ ṣe àyẹ̀wò yẹn àwọn ò lè sọ pé nǹkan kan báyìí lọ pa ó ti ní lójú kódà kò jẹ́ pé ẹ fọ́ yẹn létí ká sọ pé ntí rìsọ́ọ̀tì sọ ni pé wọ́n fọ́ létí ló fi kú o ṣé báwọn ẹ̀wọ̀n kan wọ́n fọ́ létí ni ṣùgbọ́n káyìn wá dé ní àárín kankan àkọ́kọ́ bí wọ́n ṣe láwọn orí nǹkan kan ó jẹ́ káwọn èèyàn yarí ẹ̀ẹ̀kejì ni pé amẹ́ríkà ni wọ́n làwọn gbé lọ kíá ẹ̀dẹ̀mọ́ bí rùsùpọ̀ tó lamẹ́ríkà àwọn hmm. ti lọ ṣèwádìí bóyá peninsula bí nǹkan náà láti ṣe àwọn yẹn ní kò sí nǹkan tó jọ o mọ́ọ̀kì kọ́mọ̀dé pọ̀ yẹn náà tó máa tó wà lọ tó sùn wọn máa fi sáré eh, the autopsy and toxicology test which were conducted at the Lagos State University Teaching Hospital ìbẹ̀rẹ̀ ti ṣe lé ìgbàgbọ́ àwọn èèyàn àti nǹkan tá à ń retí tẹ́lẹ̀ ibi tá a rò pé nǹkan ti ṣe náà nìyẹn ṣùgbọ́n lọ́jọ́ kan bẹ tí Sanwó-Olú bínú tó fi ranjú mọ́ woman ti bí yẹn wípé gbogbo ibi táwọn ti lè ṣe kínní yẹn lẹ́kọ̀ọ́ ni wọ́n ti jó dànù lásìkò ensars ṣé wọ́n ṣe ẹ̀kọ́ ilé yìí ní báyìí kò yé mi. lédè kan ṣá wọ́n ní oògùn wọ́n pè ní drug reaction wọ́n ní ìyẹn ni wọ́n rí as the possible cause of Mohbad's death ok wọ́n ti sọ kankan báyìí irọ́ ni òótọ́ ni wọ́n ṣáà ti sọ kankan wọ́n ní wọ́n gba àwọn sample yẹn lára rẹ̀ wọ́n níbi tó jẹ́ pé wọ́n ní wọ́n yẹ ẹ̀jẹ̀ rẹ̀ wò wọ́n yẹ egungun wọ́n yẹ liver àti kidney ẹ̀ àti ọ̀nà òfun àti gbogbo ẹ̀ wọ́n náà yẹ̀ wò wọ́n ní drug reaction ìbò tán lò nìyẹn pé nǹkan tí wọ́n rí pupa òun nìyẹn wọ́n tún ti change ẹ̀ kúrò ní pé wọ́n rí nǹkan kan jò ní drug reaction ní báyìí bó ti yẹpọ̀ tọ́ ọ̀tọ̀ lè tó tá a fẹ́ fi ṣe alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n a rí pé lè lágbọ́dọ̀ tá a rí iwájú pé autopsy result tuntun míì àtúntì gbọ́ ò òun la ní agbé wa ayé gbẹ̀gbẹ̀. ẹ ṣeun alhaji mo kọ́kọ́ dúpẹ́ pé ẹ kí mi fún ìnáwó fìlà àwa nìyẹn o ẹ ṣeun mi o ẹ kú ìnáwó fìlà o àwa nìyẹn o ẹ ṣeun mi o <laughs> result yìí wọ́n gbé jáde lónìí láti Lagos State Teaching Hospital Alhaji èmi ti yín tòótọ́ hmm. adójútini ni àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí lè rí wọ́n ti fojú hàn wọ́n ti fi gbogbo ẹ̀ hàn pé kò sí nǹkan kan tán lè ṣe tán lè mú òótọ́ jáde àwọn ìwà tán máa ń wù nígbà tí ọ̀rọ̀ òṣèlú bá ṣẹlẹ̀ nígbà tí election bá ṣẹlẹ̀ àwọn olè tán máa ń jà òun ló farahàn ní rìsọ́ọ̀tì Mohbad tá a báwọn ni wọ́n jáde àtàwọn abọ́sẹ̀dé torí èmi ò ní pè ní ìyá Mohbad mọ́ níbi tèmi náà ti ẹ̀ bá dé <laughs> abọ́sẹ̀dé wùmí ṣáláàjì gbàgbé pé wọ́n sọ wípé àwọn ń sọ fún bàbá Mohbad kó mọ̀ lọ tètè sí òkú ká tètè sí ni wọ́n máa rí nǹkan kan wọ́n á rí nǹkan mú jáde lára bóde láti ṣe test wọ́n nítorí kí wọ́n ti tètè sí. Hmm. ṣé pé àsọ̀rọ̀ yẹn gbà yẹn pé òkú ọjọ́ mélòó ni wọ́n sin tí wọ́n lè rí sample mu jáde lára òkú. àbí ọjọ́ kẹsàn-án àbí bóyá ọjọ́ kẹjọ tó kú náà. nígbà tó wá di pé àwọn aráyé wa ń bu ẹnu àtẹ́lù wọn. tariwo pọ̀. wọ́n lọ ṣe lè jáde àtúntí wàá bẹ̀rẹ̀ ní sítá tó máa bu ẹnu àtẹ́lù wọn pé èyí tẹ̀ jáde yìí o irọ́ ni wọ́n tún ń pa. a ti kú lórí ọwọ́ pé ẹ̀ lọ amẹ́ríkà àṣìṣe amẹ́ríkà tú. bẹ́ẹ̀ni a wa. ṣé pé àwọn èèyàn tún lè máa sọ pé ọlọ́run náà pa báyìí. èmi ti bẹ̀rẹ̀ láti máa bu ẹnu àtẹ́lù wọn pé ìjọba ìpínlẹ̀ èkó látòrí hmm. gọ́vnà day teaching hospital àtàwọn dókítà tó ṣe aláìlójútì ni wọ́n a sì máa bẹnu àtẹ́lù wọn ǹjẹ́ kí ló mọ́rọ̀ tí Abọ́sẹ̀dé ń sọ wípé ọ̀bẹ náà fi gún ọmọ lọ́rùn níbo ni ẹ ti jáde kí ló mọ́rọ̀ tí Wùmí ń sọ jáde lẹ́nu pé ọ̀bẹ náà fi gún Mohbad lọ́rùn níbo lọ́rọ̀ ti jáde ó ṣe wá jẹ́ pé wọ́n ní drugs ní ó react lára Mohbad ìjẹ́ nítorí pé wọ́n sọ pé ẹ ó lè jẹ́ drọ́ọ̀gì ni ó lè jẹ́ drọ́ọ̀gì ni ọ̀nà bí tẹ́fẹ́ gbègbà nìyẹn olóòtú àwa ò ní í gbà fún wọn. <laughs> mọ́mí wa kan bẹ̀ nígbà tí wọ́n kí a kú ètò máa béèrè pé kí ló kọ wọn lẹ́kùnrẹ́rẹ́ màmá ní ojú ń ti àwọn láti dákọ̀ àwọn mo ní kí ló dé <laughs> wọ́n ní ká ṣàpè àwọn ní Mrs Ọláníyì wọ́n nídìí ni pé ó kọ àwọn àwọn mú kanú kọ ìyá Mohbad àwọn mú kanú kọ ìyá Wùmí ah. <laughs> wọ́n so màmá ní ká fọkọ àwọn lẹ́pẹ́ kására kí àwọn pé Mrs Ọláníyì tó mọ́mí wàá kí yín o. bẹ́ẹ̀ bá tiẹ̀ mú kọ́ ní kọ́ wọn <laughs> ìyá dáadáa lẹ́yìn. <laughs> ìdí nìyẹn tí wọ́n fi ṣọ́ra kọ́ Mrs Ọláníyì. bẹ́ẹ̀ni wọ́n náà mú kọ́kọ́ ní kọ́ ti ìyá Wùmí àwọn mú kanú. ìyá dáadáa lẹ́yìn bẹ́ẹ̀ni. Ah. so alájọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ni pé ìdójútì ló jẹ́ fún gọ́vùnà ìpínlẹ̀ èkó ó ti fojú hàn ó ti fi gbogbo ara gbangba hàn pé ó lè ní gbogbo wọn bẹ́ẹ̀ gbogbo wọn sì bímọ gbogbo wọn tó ń kálukú dẹ̀ nípa ọ̀rọ̀ Mohbad àdàbí bá máa ń pa òótọ́ tó ń gbè lẹ́yìn rọ ni kò ní ṣẹlẹ̀ sáwọn náà àdàbí nítorí pé n tó ń dùn bàbá ẹnìkan lẹ́yìn fi ń ṣe ayọ̀ ọjọ́ lẹ́ fi ń ṣe tó wù yìí lẹ́ mú irọ́ jáde lálàkọ́kọ́ kí ló dé tẹ́ kọ́kọ́ parọ́ fún gbogbo àwọn aráyé gbọ́ pé ẹ lọ ṣe àyẹ̀wò ilẹ̀ kí ló dé kọ́kọ́ parọ́ ó ti ó ti fojú gbangba hàn pé Nigerian government a lè rò òótọ́ lẹ́nu yín kí ló dé ńgbà tẹ́ mọ̀ pé Lagos state wà lẹ́tẹ̀ ti lè ṣe ẹ̀ ẹ̀ lamẹ́ríkà lẹ́ máa lọ ṣe àsọṣeṣe lẹ́nu. ẹ rò bóyá pé ọ̀dẹ̀ làwọn tẹ̀ ń bá tó pọ̀ níbẹ̀ ń ṣe ponú kọ́ ni àwọn tẹ̀ ń gbọ́rọ̀ kalẹ̀ fún ṣe ponú ẹ wà nípò gọ́vnà míì pé ẹ kàwé ju àwọn tí wọ́n sì pò gọ́vnà lọ tí ẹ kàwé gan kò sọpọlọ mí kankan lórí àwọn gọ́vnà wa torí tí ọpọlọ ìwé gbá lórí àwọn gọ́vnà wa tó máa mọ tán ṣe ni gọ́vnà kò ní sọ pé òun jó kiri láti ibìkan sí ibìkan ìdójútì ni ló jẹ́ fórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni the same Lagos State teaching uh, university tẹ̀tẹ̀ sọ pé thirty short autopsy ibẹ̀ ni gómìnà máa ti sọ wípé báyìí kásá báyìí kọ́ rí pé àwọn wípé àwọn ẹ̀kúpẹ́tọ̀ màlúmà ti jóná. lásìkò ensars. lásìkò ensars. so lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ amẹ́ríkà ṣẹlẹ̀ tẹ́ ẹ jábọ́ tẹ́ ẹ lulẹ̀. less than one month. lẹ́ti kọ́ bẹ̀ yẹn tẹ́ ti tún ṣe báyìí. níbo là ń gbélé ayé lọ gbogbo bó ṣe ń parọ́ náà ni wọ́n ń lulẹ̀ alhaji látọ̀dọ̀ tèmi autopsy tí wọ́n ṣe zero ni mohbad òkú ogun lórúkọ ló pa mohbad kí ni sọ̀dọ̀ sí ń ṣe nínú pósí mohbad tẹ́jẹ̀ ń sókì sínú ẹ̀ ṣóògùn olóró náà ló fa èyí tó ń fa ẹ̀jẹ̀ jáde. àbí aṣọ funfun àti. kí ló fa aṣọ funfun àtàdó. mohbad àti wùmí wọ́n ní ṣùlàlẹ́ ọjọ́ yẹn ó dà pé ní táwọn kọ́lá ti sọ náà la parapara sí pé kí bàbá Mohbad wọ́n ní hmm. agbára ẹ̀ bàbá Mohbad kan lo pẹ̀lú àwọn tó tán mọ̀ pẹ̀lú sàn wọn kan fi sójà gbé àdúrà àdúrà máa jẹ́wọ́ bẹ́ẹ̀ ni torí báwo lè ṣe jáde mọ́ sọ fún gbogbo àgbáyé wípé oògùn olóró ló pa Mohbad ẹ̀dẹ̀ rò bí pé àdè máa gbọ́ bẹ́ẹ̀ ṣe gbé jáde àdè máa sọ́ọ́lù ẹ̀ bẹ́ẹ̀ pé oògùn olóró ló pa Mohbad irọ́ ni a máa fight fún justice yìí tá a fi máa rókodo ọ̀rọ̀ ni bí ọ̀tọ̀ sùn bá máa ń sọ pé téèyàn máa fẹ́ jíjà fún nǹkan gidi ó máa ń le láti rí gbà àmọ́ kó máa le láti gbà ṣùgbọ́n àṣírí gbogbo wọn máa tún ilé ọkọ̀ kan ìsídà kan máa ṣekú para wọn lẹ́yọ̀kọ̀ kan ni o tàbí kí wọ́n tún àṣírí ara wọn lẹ́yọ̀kọ̀ kan. ibi tó ti dójú tira wọn statement kan ni o kí ló dé tẹ ẹ parọ́ pé Amẹ́ríkà lè ti ṣe é táwọn ará amẹ́ríkà ò bá padà jáde sọ̀rọ̀. kí ló dé tí ẹ ń pariwo pé amẹ́ríkà rẹ ti ṣe. ọ̀rọ̀ yẹn ti lọ nìyẹn o. nígbà tí wọ́n náà jáde tá ń pariwo pé amẹ́ríkà máa sún nigerian government ẹ̀rù wá ń báyìí ẹ̀ wá tètè lọ gbé result jáde pé lagos state lẹ ti ṣe lagos state yẹn gan alájẹ tó wá tún wádìí lọ́wádìí bọ̀ wọ́n à ṣe níbẹ̀. bẹ́ẹ̀ ni araji wọ́n ti ṣe autopsy wọ́n ti ṣe tipẹ́ wọ́n dẹ̀ mọ òótọ́ ọ̀rọ̀ kì í ṣe result náà ń gbé jáde fún wa ẹ tán bá wá mú òtọ́rọ̀ wọn bá kó sọ fún wa. wọn gbé wọn gbé òtọ́rọ̀ jáde fún wa ibi tí bàbá tó dẹ̀ lọ́mọ ti fẹ́ rò òtọ́rọ̀ náà ni wípé DNA test. akímọ́mi wa tí wọ́n kí wa káàbọ̀ wọ́n ní àwọn mrs akímọ́mi wa mrs fọlákẹ́mi àjọkẹ́ girama láti ìjẹ̀bú òde ẹ̀ ṣe gan mọ́ mi. kí ló dé tí wọn aláwọ̀ mi láti ṣe DNA test. kí ọkàn oníkálukú lè balẹ̀. kí ló dé tí wọn àjọ ṣe DNA test torí bàbá olóògbé ti dúró wípé DNA test ló ń fẹ́ kí ló dé tẹ̀ ń fi autopsy parọ́ fún gbogbo aráyé ǹjẹ́ tí gómìnà bá jáde lọ́la láti sọ báyìí ta ló fẹ́ gbàgbọ́ mọ́ gómìnà táwọn yẹn tí wọ́n jà fún tí ọ̀pọ̀lọpọ̀ fi ẹ̀bi ààrẹ lọ láti di pé kí Lagos State kí Yorùbá má lose seat fún Labour Party this same governor náà ni ò lè jà oh fún àwọn ọmọ tí wọ́n jà fóun yìí o. ọ̀dọ́ ọ̀dọ́ orílẹ̀-èdè. governor kan náà ni ò lè jà fáwọn ọ̀dọ́ tí wọ́n jà fún yìí nígbà tó ń lé post tí governor tó fọjọ́ kan di ọ̀ṣà. Hmm. Lagos state government èmi ò fẹ́ sọ̀rọ̀ pa nàìjíríà but Lagos state government wọ́n dojú tira wọn ibẹ̀ nìkan ti ṣẹlẹ̀ hmm. promise governor dẹ̀ ni pé ẹ máa support youth ọ̀dọ̀ wọlé wa ń gbà tẹ́ ẹ support youth orí governor náà ni ẹ̀ ń sàṣì ti ṣẹlẹ̀ táwọn ẹ̀ ti kú. ó máa ga o. governor tí ó ní rẹ́kọ̀dù gidi ó ní president Lagos state governor yìí kò ní rẹ́kọ̀dù gidi mo sọ síwájú pé tẹ́ bá wà nípò governor mi pé ẹ kàwé ju àwọn èèyàn lọ abẹ́ ẹni mọ̀jà àwọn èèyàn lọ ẹ ní mọ̀ kankan ẹ kàwé. àwọn bàbá wa ní béèyàn ò bá kàwé ṣebí yóò kọ́gbọ́n orí. bẹ́ẹ̀ni àwọn òwa kàwé tó wá kọ́gbọ́n orí tó tó wá kọ́gbọ́n orí ni èèyàn ló mẹ ẹkú yìí bẹ́ẹ̀ lẹ wà ń bẹ́ẹ̀ ẹ̀rí kankan ṣe sí i ṣùgbọ́n ẹnìkan lè lọ tún competition against ẹ tí bàbá tọ́mọ ẹ̀ tún kú ipò ń bá òun lórúkọ jẹ́ adẹ̀lá níjọba ẹ̀yin náà dẹ̀sọ́ pé bímọ ẹ̀yin náà kú bímọ ebi ọmọ tí náà ti ṣèyàwó ebi ọmọ náà ti bẹ̀rẹ̀ ìrìn àjò àwọn òró burúkú sáwọn ọmọ ti yín ṣùgbọ́n àdàbí tó bá jẹ́ pé ẹ mọ tòótọ́ ẹ̀ ń fi rọ́ọ̀bù òótọ́ mọ́lẹ̀ ni hmm. látàrí pé bàbá Mohbad ò jẹ́ nǹkan kan ó lè má jẹ́ nǹkan kan wájú tí yín o ṣùgbọ́n bàbá Mohbad èèyàn níwájú Ọlọ́run ó sì jẹ́ èèyàn wájú àwọn tó dúró tì. ó dẹ̀ jẹ́ ìwájú àwọn tó dúró tì. Hmm, tó dúró tì gbàngbà yìí. ṣùgbọ́n ẹni tẹ́ ń sọ́pọ́ọ̀tì rọ ẹ̀ jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni torí ojúmọ́ kan ọjọ́ kan èèpẹ̀ làwọn yẹn fi ránṣẹ́ sí yín látàrí iṣẹ́ ọwọ́ yín ǹjẹ́ ṣíṣe ọwọ́ yín gan ṣó ń fi àdúrà ránṣẹ́ sí yín gọ́vnà ìyàwó yín abiyamọ ni ipa wo ló kó nínú ọ̀rọ̀ yìí ipa wo ló kó nínú ọ̀rọ̀ ọmọ tí wọ́n pa nípa àyà tó bá ní drugs ló pa Mohbad aláṣẹ tó máa mu drugs kó tún bẹ́jẹ̀ lórí bẹ́ẹ̀dì ni kí ni ẹ̀jẹ̀ ń ṣe lórí bẹ́ẹ̀dì lálẹ́jọ́ tí Mohbad kú. ẹ̀jẹ̀ yìí làwọn wùmí làwọn wùmí dẹ̀ sọ pé kò sẹ́jẹ̀ ńbẹ̀. kí ni ẹ̀jẹ̀ ń ṣe lórí bẹ́ẹ̀dì. bàbá Mohbad lẹ́jẹ̀ wà ńbẹ̀ àwọn wùmí ní kò sẹ́jẹ̀ ńbẹ̀. àwọn máa believe pé ó yá kí bàbá mọ evidence ọkàn bàbá dẹ̀ ti máa parẹ́ kò lè mọ rántí ṣe fídíò táìmù yẹn. alájí ọlọ́mọ yẹ kí ni ọmọ jó ẹnìkankan nù wá. ọ̀sẹ̀ tó lè rántí ṣe fídíò kírun yẹn wá ṣẹlẹ̀ wá jẹ́ fídíò ní ọkọ̀ máa ṣe. kì í ṣe pé láti ẹni bàbá bọ́ sọ̀rọ̀ kan yìí o bí ọjọ́ méjì mẹ́ta mọ̀ ni mí ìwà ìwọ̀n tó wá pé bàbá pọ́ mọ́ kú o irọ́ nípa fún bàbá pé ara ọmọ ò yá ẹ̀gbẹ́ ẹ̀ ẹ̀gbọ́n bọ́ọ̀lù máa pe bàbá pé wọ́n ti pa o. tọ́mọ yẹn ò bá sọ fún bàbá yìí ìtàn àwọn ìkọlà bàmọ. bẹ́ẹ̀ ni alhaji. wọ́n lè ní Mohbad rìn lọ. alhaji bá ṣe pariwo ńgbà tá a tán sọ pé resort tó ń gbówá láti Amẹ́ríkà bá a ṣe pọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ariwo yìí láti bẹnu àtẹ́lù wọn pé rìsọ́ọ̀tì tẹ́ ẹ tún ṣe yìí àwa ò tún wá gbà èyí tá a fẹ́ ni wípé lóyà bàbá Mohbad gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ gbà tó bá fẹ́ lọ ṣe autopsy bẹ́ẹ̀ ebe ebi ti sọ pé wọ́n ti ṣe autopsy tipẹ́ wọ́n náà ti ṣe tipẹ́ tipẹ́ tipẹ́. tipẹ́ kó tó di pé ẹ̀jẹ̀ rẹ̀ sọ pé amẹ́ríkà rẹ̀ gbé lọ. lọ́yà bàbá wọn bá tó jẹ́ san wọ́n gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ gbà tẹ́ bá fẹ́ lọ carry out autopsy láfùmọ̀ pé lóòótọ́ lóòótọ́ lẹ ti ṣe autopsy autopsy lè tó gbé jáde fún wa alhaji handicap náà gbéra wọn handicap ni wọ́n gbéra wọn handicap ni ìyẹn tán tún gbé jáde lẹ́kọ̀ọ́ yìí. bẹ́ẹ̀ tó awo ò ní gbà lọ́dọ̀ tèmi irọ́ ni wọ́n ń pa torí ẹ̀yin tẹ́ bá lè ní mind láti lọ parọ́ pé ẹ ṣe autopsy lamẹ́ríkà ó ti ṣó wípé gbogbo nǹkan tí ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ń ṣe zero ni. ẹ jẹ́ àlọ́sọ́dọ̀ àwọn ará ilé o. èmi ti zero wọn. a ti ṣí ojú òpó sílẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ fún àwọn yẹn láti bá wa dá sí i autopsy result mi ti jáde. àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ń dojú ti ni. wọ́n dẹ̀ sọ pé drug reaction òun ni result yẹn sọ pé drug reaction òun nìkan tí wọ́n rí ìdí nìyẹn tí a ṣe ní kí a gbé wá sórí ètò káàsán gbogbo ilé ẹ káàsán o ayé bọ̀bọ̀ àyè máa ń ṣe ṣègùn gbogbo ohun àti gbogbo ọ̀rọ̀ tàbí all the time a máa ń gbádùn ìlú tọ́lẹ̀ ni ṣe eléyìí tí wọ́n gbé wá ní ah, inú ń bí mi gan irọ́ gbàgbọ́ mo sọ fún yín ní ọ̀gbọ̀n tí mo wọlé ẹ̀kan tí mo wọlé ńgbà kan mo ní irọ́ wọn fi irọ́ bo irọ́ lẹ́bí dè hmm. ojúmọ́ kan irọ́ ojúmọ́ kan irọ́ àìlójútì lélẹ́yìí wọ́n ń dójú tì wá wọ́n ń dójú tì wá ẹ nínú èkó yìí náà ni ní gbogbo tó fi ṣẹlẹ̀ nínú èkó yìí náà ni ti BRT nínú èkó yìí náà ni ti EndSARS nínú èkó yìí kan náà gọ́vnà dẹ̀ wà ń bẹ̀ wọn ò kí ń ṣàbíamọ àti ìyàwó gọ́vnà àti gọ́vnà fara wọn ò kí ń ṣàbíamọ gbogbo àwọn tó dẹ̀ ń pa irọ́ tán fẹ́ ká nídìí ọ̀rọ̀ yìí ọlọ́run àdájọ́. àmì o àmì àmì. wéwé dọ́ọ̀gì ló pa ni wọ́n ni wọ́n ẹ̀ ń bá mi sílé ni wọ́n ò lè gbé lọ kí ṣe ètò kó normal process láti gbé ọmọ lọ sí mọ́ṣúárì kí wọ́n kí kí wọ́n fún wọn ní ìwé kí everything lọ bó ṣe yẹ kó lọ. ṣé wọ́n dọ́ọ̀gì náà ni wọ́n fi ju aṣọ sínú pósí tí wọ́n ju àdó síbẹ̀ ìrora ìbọ̀rù ṣé nọ́mà ni eléyìí ò nọ́mà àti yẹ kí ló dé tán dojú tì wá kí ló dé tán parọ́ fún wa wọ́n parọ́ fún wa ní everyday gbogbo ayé dẹ̀ rí wọn gbogbo ayé ń gbọ́ eléyìí tí wọ́n ṣe ìyàníṣẹ́ justice for Mohbad justice for the youth justice for all kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí eléyìí orí ọ̀rọ̀ burúkú eléyìí kò ṣeé bò rárá kò ṣeé fi pamọ́ kò ṣeé fi pamọ́ o ẹ máa bẹ́tò lọ́kùnrin ní kí n sọ ìgbà díẹ̀ yẹn ni yọ̀ọ́ tó kú ni kò sí. ẹ o ma ẹ ṣe. bàbá olóyè rẹpẹtẹ ẹyẹ méjì ìjàsà àjẹ́ bọ̀bọ̀. alóògùn máa ṣe kàbọ̀ a máa lo díẹ̀ lónìí a máa lò fáwọn Lagos state government lónìí a máa lo díẹ̀ nbẹ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ díẹ̀ ọ̀pọ̀ gan la máa lò pẹ́ẹ́dẹ́ẹ̀dì mi kọ́ ń bẹ̀ ọkọ̀ náà ní àtọ́kọ̀ rẹ̀. àmì ọlọ́run gbaná la wà ń ok ẹ bá mi kí wọn wọn náà náà máa gbóhùn mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo kí gbogbo lérò lápapọ̀ ẹ̀yin gàmúrà aláàjì aláàjì àti ní àti ní ìjàmbá méjì lórí ètò mo gbọ́ bí dọ́là mi ní èkó ẹ̀yìn ayé kò tán mo ṣètò wípé kọ́ fún mi ní grandpa mi kì í di grandpa mi kì í di grandpa ọlọ́run tó wá ṣe níjẹ́ ká má nà àti ní àwọn grandpa méjì kan bóyá kan wọlé láti amẹ́ríkà kan wọlé láti London ni ẹ bá ẹ bá ẹ bá wa fún ọ ní grandpa àwọn náà ní grandpa irú bàbá tí ṣé ẹ kọ́ láìpẹ́ náà grandpa ni àwọn àwọn pásítọ̀ yẹn grandpa ni wọ́n ẹ bá wa fún ọ ní grandpa ẹ̀yìn káàdì yẹn lẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yìn àti mi àdùkẹ́ akéwì mo kí nínú stúdíò bẹ́ẹ̀ mo ti bó òun nílẹ̀ sí i akọ́lá jímọ̀ ìní àjọ yesterday eh, eh, yesterday birthday celebrant agéyùmá my sister from America. Akinwo bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. I wish you happy birthday ma. Iyọ́ lọ́jọ́ ìbí be great for you ẹ̀rí fún àlàáfíà wa ọlọ́ọ̀bá mi jogún ẹ̀ fún un. tẹ̀lé bá mi kí àdìgbàtò àwa àwa mọ́dà àwa girama màmá ẹyẹ màmá ẹyẹ ẹni bíbá àlàáfíà bẹ́ẹ̀ náà o ẹ̀kọ́ àti yẹ bẹ́ẹ̀ ni ti sísà yẹn bẹ́ẹ̀. ayé bọ̀bọ̀ mo gbọ́ mo gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ fún ilé yá tẹ̀ ṣàlàyé fún aláàjì. <laughs> aláàjì ẹ̀yin ni ayé bọ̀bọ̀ rí fáàlì sí àbí o. kí kẹ́tìrà tẹ́ ń tẹ́lẹ̀ kí wọ́n bá fọ kí wọ́n bá fọ ẹran pọ̀ dáadáa ẹ̀rọ gba kẹ́tìrà mi. <laughs> àyè bọ̀bọ̀. àgbọ̀yé sà. mo kí yín lẹ́yìn. tó ẹran yẹn kọ́ lọ̀rọ̀ dáadáa. àbí. mo lẹ́kì yín ẹ ṣeun. <laughs> aláàjì ó sọ ní pé orúkọ àwọn ó kan nínú ìyàwó mi orúkọ àwọn ó kan nínú àbóṣìdè ẹ̀fẹ̀ má fi orúkọ méjèèjì ẹ pé mọ́ mi wáyé o ẹ wá pè wọ́n ní mrs ọláníyì. Hmm. nítorí àwọn ìyá àwọn ìyá méjèèjì yẹn ìyá wùmí yẹn ìyá ìpè ní lọ́sọ̀ tiẹ̀ gangan fúnra ẹ̀ kò lè dé kò lè dé rárá dépò pé àwọn ọmọ lè dè rí ẹ̀. ó ìyá ìpè àbójútì àbáyàdé yẹn òun gbọ́dọ̀ òkè lè dé ìyẹn máa ya wèrè gbẹ̀yìn tiẹ̀ ni nítorí ẹ̀jẹ̀ Mohbad ló máa tọ́jú wèrè ìyẹn ti wà nílẹ̀ ẹ̀jẹ̀ ká sáré lọ sórí prógámù yìí ẹjọ aláàbì. à ń gbọ́ yín. èmi ò ní ìgbàgbọ́ nínú nínú nàìjíríà mọ́ ò mi lè parọ́ fún yìí o. ẹ ṣe àwòsàn. mi ò ní ìgbàgbọ́ nínú nàìjíríà mọ́ rárá. mi ò ní ìgbàgbọ́ nínú nàìjíríà. ibù kan ọ̀fíìsì àti iṣẹ́ mi tí mò ń lò mi ń lò ó mo máa ń ná owó ara mi lọ fi fíìsì ara mi ní àdọ́dá ọ̀fíìsì ni o. ibù kan àwọn ọmọ mi àwọn ìyàwó mi ọ̀fíìsì àti mò ń kún fún ọ lẹ́kọ̀ọ́ nítorí oògùn tó tiẹ̀ fáyà náà kó fún wọn. Àlájọ́ ọ̀sán kan bíi mo ṣàlàyé pé bóyá dáàdì mi lẹ́nu ọjọ́ mẹ́ta díẹ̀. Republic of Benin mo ti lọ fẹ́ẹ̀sì dáàdì mi o. Republic of Benin ni mo lọ fẹ́ẹ̀sì dáàdì mi. Six hundred and thirty thousand naira lówó ta ná kí a tó dá bàbá yẹn padà wá sílé. Tó bá jẹ́ Nàìjíríà ni bàbá yẹn á ti ṣòfò ẹ̀ ó dá mi lójú. Bàbá yẹn dákú for good forty seven minutes èmi dẹ̀ mo ti mo ti bẹ́ẹ̀ ni tí mo lè rí mọ́ṣúárì tí mo lè kí bàbá ẹ̀ sí. àwọn dókítà bẹ́ẹ̀ ti dókítà láti dájú mi wọ́n tún bẹ́ẹ̀ sí ẹ̀dá mi ẹ̀ from one place to another after forty seven minutes náà wá pè mí níta ẹ̀jìn àti ọlá kọ̀ your daddy has back mo mo mo yíra nílẹ̀ mi six hundred and thirty eight thousand naira Nigeria money hmm. láti tọ́jú bàbá yẹn tá a dá padà wá sílé mo bá jẹ́ pé Nàìjíríà ni bàbá yẹn ti kú kí ló dé fà á kí ni ìṣe nígbàgbọ́ nínú nàìjíríà ni wípé kẹ́ látòrí president látòrí president títí tó fi dé kánsẹ́ńtọ̀ hmm. à ní òótọ́. àwọn àlọ́ òótọ́. látòrí president látòrí president tinubu tó fi mú fáìsì ẹ̀ tó mú national assembly tó mú minister tó mú governor tó fi mú local government chairman àti kánsẹ́ńtọ̀ àwọn kan ní òtún kankan rárá ẹ má jẹ́ àpàrọpọra wa ìdí nìyẹn mi lè ní ìgbàgbọ́ kankan nínú wọn Lagos state governor tó ti lè fi parọ́ gangan pé òun gbé Mohbad ọkọ sí bọ́ọ̀dì tàbí tó mú pápù tó mú lọ sí Amẹ́ríkà tó fi parọ́ mọ́ Amẹ́ríkà nígbà Amẹ́ríkà ló wò rí nǹkan tó ṣe Mohbad wà náà kàláì mi ìgbàgbọ́ nínú wọn mọ́ jẹ́rí èyí tí wọ́n gbé jáde lọ́sẹ̀ yìí wọ́n lọ jókòó ara wọn ẹni tó pa Mohbad ó ti fojú hàn ọ̀rẹ́ ẹ̀ ó kílẹ̀ mọ́ ara ẹ̀ pé òun ní àlè. àlè ló pa Mohbad. òun ní àlè ẹ àlè ló pa Mohbad ó tẹ̀ jáde gangan ó fi ojú ẹ̀ hàn pé òun gangan ní àlè òun ní àlè bàbá bàbá bébì níbẹ̀ gbogbo gbogbo ikú tó pa Mohbad láìpẹ́ tí ìṣe ọ́tọ́sì gangan nàìjíríà ló sì ní mọ̀ gbogbo bọ́dọ̀ fẹ́ ẹ̀ ṣe lánàá láti ẹ̀ ní cctv footage ti wà ní ọwọ́ àwọn nàìjíríà police tó ní gbogbo ikú tó pa Mohbad pọ̀ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ tó àníyàn láti máa wọ́ọ̀lì ara wa ní ẹ̀ sanwó-olú àti ọmọ ẹgbẹ́ gúúsì wọ́n parọ́ fún fámìlì wọn wọ́n parọ́ fún ìdílé wọn. ṣùgbọ́n bí mo ti ṣe ń sọ títí di ọ̀la títí di ọ̀la lè mi sọ fún wọn. bí gómìnà Sanwó-Olú tó bá parọ́ fún ẹbí ẹ̀ tí ọ̀gá Elégùṣì bá parọ́ fún ẹbí ẹ̀ gómìnà Sanwó-Olú mọ̀ wípé ọ̀gá Elégùṣì ló pa Mohbad gómìnà Sanwó-Olú dẹ̀ kọ́ta ọ̀gá Elégùṣì gọ́mìnà sanwó-olú ẹ̀jẹ̀ sílẹ̀ kẹ̀ gbọ́ ìyàwó ìyàwó gọ́mìnà sanwó-olú ẹ̀jẹ̀ sílẹ̀ kò gbọ́ arábìnrin torí ó ti mọ ikú tó fa Mohbad ò jẹ́wọ́ kó sọ fáwọn aráyé ọkọ̀ ẹni kó má sọ ọkùnrin obìnrin ọmọ tó bí ọlọ́wà ní òkè òkun òkun ọlọ́mọ gbé wá bá ní o lásìkò ọgbà sí lẹ́yìn àwọn ọmọ yìí ẹ̀rọ tó ẹkún lẹ́ẹ̀ máa fi pàdé òkú wọn hmm. ọmọ ẹgbùjì bọ́ọ̀lù àgbà ọba dẹ́kùtì tó bá wọ plẹ̀ wà á já wọ́n bí ọkùnrin bó bá bí obìnrin àti gbọ́dọ̀ obìnrin ní gbogbo ọmọ tó bí ọba dẹ́kùtì wọ́n bá gbọ́ ọ̀pọ̀ ọmọ ẹ̀ má kò bí ẹ̀ gbàdí mo ṣe tán alájà south country ẹjọ mo fẹ́ kẹ́ connect mi pẹ̀lú bàbá Mohbad mo fẹ́ bá wọn sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta láàrin láàrin ọ̀la sí ọ̀túnla mo ń lọ sí republic of mo lọ sí máa kọjá lọ sí kí ni bí ọba bá ní pé ọgbà ọ̀rọ̀ òun máa sọ fún pé ọba ìkélé alájà sákọ̀dì nǹkan tí mo fẹ́ nìyẹn ní ìdákẹ́jì ẹ̀rọ agbá ilé dáàbì Mohbad ẹ jọ̀wọ́ ẹ torí Ọlọ́run nínú ọjọ́ mọ́ndé tẹ̀ bá lọ sí police station tẹ̀ bá débẹ̀ ẹ má sọ kankan. gbọ́ yín sà. ẹ̀lọ́. àgbọ́yé sà àgbọ́yé sà. bàbá Mohbad ẹ bá mi gbé bàbá Mohbad kọ́ látọ̀ nǹkan ní police station. ó dà sà. wọ́n gbọ́dọ̀ sí bàbá Mohbad bá máa sọ pátá lọ́jà wọn ni kò tó kí lọ́jà wọn bẹ̀rẹ̀ tẹ̀lé wọn lọ tàṣíṣù kò tẹ̀lé wọn lọ kí àwọn èèyàn kan padà tẹ̀lé bàbá Mohbad lọ. gbogbo èèyàn ọlọ́pàá sí ọba adégúnṣì ń tẹ̀sí sí bàbá Mohbad tẹ́ ẹ̀ bá fi ọgbọ́n ṣe ẹ̀ ní jèrè kan tó jẹ́ sínú gbogbo àwọn ọmọ gbogbo àwọn tẹ̀bí ẹ̀ ní jèrè wọn hmm. nítorí tó bá wọ́n ní tẹ̀lú àárín hmm. ọmọdé mi gbogbo èèyàn ọlọ́pàá ìjọba lẹ́kùsì kówó fún oníkàá ni bàbá Mohbad náà nílẹ̀ ìjọba lẹ́kùsì pa Mohbad tán tó fẹ́ pa bàbá Mohbad ni bí bàbá Mohbad lẹ̀ bàbá Mohbad bá bẹ̀ ní ẹ̀ bá bẹ̀rẹ̀ wọn ẹ bẹ́ẹ̀ kankan ẹ má jẹ́ kó ẹ̀wò bàbá Mohbad ẹ má ṣe àwa àwa èyí táwa lẹ́yìn yín níṣẹ́ ni mo bẹ̀ yín o ẹ má tẹ̀wá rárá. àwọn náà ń gbọ́. ìdájọ́ òdodo ìdájọ́ ìdájọ́ òdodo làwa ń fẹ́ nítorí kọ̀ọ̀kan sí Mohbad nìkan ṣo láṣẹ wájọ́ sí ìdúró nítorí àwọn ọmọ àwọn ọmọ tí àwọn àgbọ̀gbọ́ bí sórí ìyá dàjì láti wá sí bàbá Mohbad. ebi tẹ̀lé tẹ̀lé lọ́jọ́ mọ́ni yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti fi ọ̀sẹ̀ ìpínlẹ̀ gbogbo àwọn tó ń ságẹ̀ẹ́sì sílẹ̀ ẹ sọ fún ọ̀fẹ́ gbogbo ẹ̀ ó ti kọ́ ìyẹn ní èké ní nígbà bàbá bàbá ọ̀gá rẹ̀ ẹ̀yìn gbàgbọ́ wípé ọmọ méjì ìlọmọ yín lọ́wọ́ o jẹ́ ṣé ẹ rí àdúrà tẹ́wọ̀ yẹn ọmọ yẹn ọmọ yẹn máa ṣẹ̀wọ̀n ó kẹ́ka kú ni o àdúrà gangan ló pa Mohbad o tó lọ́dọ̀ bá ní ẹja tán àdúrà gangan ló pa Mohbad àdúrà dúró títí gbogbo àwọn tí ọba ẹlẹ́kùsì wọn wá bá mi tí wọ́n fi gún Wùmí pàtà títí tí wọ́n fi gún Wùmí láti pa ni o. àdúrà ọ̀rọ̀ gbogbo bàbá tó bí lọ́mọ. àdúrà lè ṣe lélẹ̀ o. Hmm. bàbá hmm. abọ́sídé abájáde hmm. ẹ kọ́kọ́ ní ìgbàgbọ́ pé ẹ ti lù ẹ ti kẹ́kẹ́ ẹ àdúrà ẹ ti lù dèpè nítorí láti ìjẹta mo sùn ọmọ ọjọ́ méjì tí mo sùn nípa ọmọ. àdúrà kẹsì ó gbọ́dọ̀ tẹ̀wọ̀n kú ni yàtọ̀ sí tó bá jáde níta gbangba báyìí sì tó bá tètè pọ̀ bẹ́ẹ̀ dàbẹ́ nǹkan kan so tàbẹ́ nìyẹn láti ẹnu oníkàlùkù wọn títí dé ọgbà ẹ̀kùn ẹ bẹ́ẹ̀ kóòtù ni o. ẹ ṣeun sá. ẹ bá dé oníṣẹṣẹ lọ́jọ́ mọ́ndé gbogbo nǹkan tó bá lọ ó di kóòtù ni. ẹ ṣeun sá. ẹ jẹ torí Ọlọ́run nǹkan tó ti ní àkókò yìí ni mo ẹ ṣeun sá. ẹ máa bẹ́ẹ̀ tó yín lọ ẹ ṣeun. yes sir. ojúlùmọ̀ ó tún sí yá o. ẹ wá gbé kankan ọ̀rọ̀ tó tó fà kíkì o. tẹ̀mí tara tó. hello ẹ kú ṣá o. ẹ lọ ẹ káàsán máa o. ẹ káàsán ẹ kú ètò sá. ètò ni ẹ sá ẹ káàbọ̀ máa. ẹ sá ẹjọ ṣẹṣẹ wà lórí ètò. orí program rẹ lè wà báyìí. ẹjọ ẹjọ ẹni tó sọ̀rọ̀ láìpẹ́ yìí máa nǹkan tó sọ̀rọ̀ láìpẹ́ yìí tó sọ pé pọpsi àwọn sick pé kìíní lọ ti lọ treat wọn yẹn Benin Republic it was similar thing ní fẹ́ sọ ṣẹ́rí Nàìjíríà wọ́n so disappoint wa you understand. Hmm um, Osman joined the program for some time, but um, I mean, silent watch uh, um, Miss Nalawa. Okay. But just we should decide to join. So make sure join me. Um, Sherry, I think because these guys have been disappointing us, I think gbogbo kí ni bàbá mama yìí, because I mean, mama go ń gbọ́ tàn kó máa ṣe pé àwọn ọmọ èèyàn tó hmm. Maybe people should maybe they just go spiritual. Hmm. So whatever, tó bá ní ọwọ́ nínú kí ni if anyway tó bá ṣe lè ṣe kọ́ káṣí wọn tún kọ́ ṣẹ̀sìn, come, ni kọ́ máa kọ́ wá kọ́ wá because àti bí taba ni andro de need justice or something i'm not saying that kò it's going to happen yeah we know all that i mean we know that commercially, ah, but àwọn bí nàìjíríà ṣe ń work wọ́n máa sweep everything under the carpet ni so it's like i can waste not like i can waste time but if there's anything àwọn èèyàn lè ṣe i mean more, can you mọ kini bóyá um, um, um traditional kini kan ṣe they don't have to come to the head to say it's kan ṣe lẹ́yìn kan even the so called stupid governors and all that kọ́nà fojú ibi hàn nítorí they're coming out with na pé hmm. drugs ni bọ̀bọ̀ yẹn lò ní drugs ni ibo síbo nígbàwo hmm. hmm. ẹjọ ẹjọ ẹ sọ ní kíní i don't know how this thing works àwọn tó bá tó bá lis ten and all that tó bá àwọn tó bá mú àwọn èèyàn tó tó ń ṣe àwọn tó ń yọ padà náà dà kọ́ lọ ṣe nǹkan àti wòmí àti wọ ẹ̀bà àtọwọ́ tó ń nígbà náwó sí gọ́bìṣì yìí káṣíri wọ́n tú. àti gbọ́mọ̀ ẹ jọ Ọlọ́run á fún yín ṣe sá ẹ kú ṣe sá. ẹgbẹ́ tó bá ọ̀tọ̀ tó bá dídì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lẹ́tọ̀ yẹ. ètò alálùbáríkà àti oníkejì. ẹ lọ ẹ káàsán mọ ẹ káàbọ̀ mọ. ayé bàbá ìdá ẹ̀ka sọ́sà ẹ̀gbẹ́ wa láti mú kí n gbogbo ní kí n mọ̀ mo ti kí n ṣáájú náà mo ti send chat tẹ́lẹ̀ ẹ ṣe kú wájú yà mo rí gbogbo nǹkan tẹ̀ ń sọ ní ọ̀sán yìí o. bẹ́ẹ̀ni ma. gẹ́gẹ́ bí àmọ́ àwa tó kọ́kọ́ pè ṣáájú ṣe sọ ẹ wo ó ó bani lọ́kàn jẹ́ hmm. it's eh, i mean mo ń ṣẹ́ẹ̀dì tears sínú ni fún ìròyìn tí ẹ sọ láàárọ̀ yìí pé wọ́n ní wọ́n rí autopsy mi ò mọrú ìjọba yìí o kò síbi tó fẹ́ gbọ́rọ̀ yìí lọ it's a total lie. Hmm. pé oògùn olóró ló pa Mohbad ṣẹ́rí ayébọ̀bọ̀ aláàjì ìjọba Nàìjíríà ìjọba Lagos state wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣe they have all the evidences wọ́n mọ ibi tí ikú Mohbad ti wá and àwọn SAN wa bá a sọ fún baba SAN gbogbo evidences kan ní àtàwọn timeline yẹn jẹ́ kó record ẹ̀ àwa tá a kì í ṣe agbẹjọ́rò gan-an orí wa pé bẹ́ẹ̀ ṣe sọ à ń ṣòpònú ẹ̀yin tẹ́ sọ fún wa ọmọ máa pé oṣù mẹ́sàn-án tó ti kú nínú oṣù yìí wọ́n lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n pè yín ẹ máa tó ten weeks ó tún lé ní ten weeks lẹ́lẹ̀ máa fi result sílẹ̀ ní wàá nígbà tí ikú ọmọ yìí ṣẹlẹ̀ tẹ́ lọ ẹ̀sìn ẹ̀ tẹ́ lọ gbé kúrò níbi tẹ́ sin sí ìgbà tí àwọn ọlọ́pàá pé ìjọ tó pe press conference or news conference nǹkan tẹ́ sọ fún wa ni wípé nọ́ọ̀sì injection tán fún Mohbad ló ṣekú pa hmm. àpárọ̀ yín wo ló dọ́gba in the first place hmm. nínú gbogbo ọ̀rọ̀ tíjọba Lagos State ti ń sọ àwọn ọlọ́pàá ti ń sọ èwo ló tálì èwo ló jọra wọn nínú gbogbo ẹ̀. kò sí. Nigeria are not fool a hmm. kì í ṣòpònú and if Nigerian government they are listening they should listen good wọ́n gbomijé lójú àwọn abiyamọ wọ́n ń gbọ́ omijé kúkorò lójú àwọn abiyamọ hmm. tó o bá tó o bá kíáfù ọlọ́run tó ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn ẹni tí ò mọ̀ wọn á máa bá wọn káàánú hmm. wọn ò lè máa parọ́ fún wa à kì í ṣòpònú hmm. ẹdẹ ẹni ọwọ́ wọn fọmọ ní abẹ́rẹ́ ẹ láwọn abẹ́rẹ́ tó fún ẹni auxiliary nurse ni kò wà competent ẹ̀yin lẹ́gbẹ́ cctv camera tó fi ṣòpin nurse wá nọ́ọ̀sì tí ò sí ń tòsí ẹ lọ pè yàn wá láti Kútọ̀nù where is that done ní gbogbo hospital tó wà Nàìjíríà ẹ wá rí hospital kankan nítòsí nítòsí bí kò tiẹ̀ jẹ́ private hospital ẹ pè nọ́ọ̀sì ń bẹ̀ ẹ pè nọ́ọ̀sì láti ẹ tún dé ẹ sọ fún wa ìyá nọ́ọ̀sì dẹ̀ tún kàn ó tún confess wípé òun lòun sọ pé kọ́mọ òun òun lòun pe ọmọ òun ó dẹ̀ ní nǹkan tẹ tọmọ sọ ó yàtọ̀ sí nǹkan tẹ kọ sílẹ̀ meanwhile Mohbad tó dolóògbé ọmọ yìí ti rí nǹkan tó lé òun ó kọ́ nínú orin hmm. ó sọ lọ́rọ̀ ó sọ lógbe ó tún competition ẹ jọ alájì gbogbo evidences ló wà nílẹ̀ yìí where are we fool where are they fooling themselves wọn fún làwọn ara wọn náà fún. àbí nà. àdúrà wípé ìjà yìí ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni we are not going to rest because ìdójútì lélẹ́yìí jẹ́ fún Nigerian government fún Lagos state government kó jáde kẹ́nìkan sọ pé òun represent ìjọba hmm. kó dẹ̀ lanu gbàgà kó máa sọ nǹkan tí nǹkan tí ò ń ṣe òótọ́ ẹ ní ẹgbẹ́ ẹgbẹ́ autopsy lọ sílùú Amẹ́ríkà adé Amẹ́ríkà ń bíbá wọ́n ṣèwádìí ẹ number one ẹ wọ́n ṣèwádìí níbi tí wọ́n sọ pé ẹgbẹ́ nǹkan wá for three good weeks ẹ follow up àfìgbà táwọn èèyàn pariwo jáde autopsy tẹ́lẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ kà síta ẹ wo ayébọ̀bọ̀ níbí báyìí tó bá ṣerú kéèsì báyìí ṣe rí ẹni tó ẹ̀dì corona inquest yẹn ní hospital tó ti ṣe the medical director tó wà ń bẹ̀ ó máa wá sí life ó máa ṣó gbogbo wọ́n máa ṣó ọmọ yẹn olóògbé yẹn wọ́n ti ṣe ń bí lamẹ́ríkà yìí rí tó máa ṣó ẹ̀ lórí screen fún wa wọ́n á sọ bíi tí medical director yẹn á sọ part ibi tí wọ́n ti mú specimen tó lọ fi ṣe test tó fi conduct the results. àwọn mm. dẹ̀ sọ gbogbo step tó take tó fi tó fi wọ́n á dẹ̀ sọ fún wa wọ́n á analyse pé nǹkan báyìí bíbá yìí làwọn ti mú kínní nǹkan báyìí làwọn ti rí relationship tó wà láàrin nǹkan báyìí nǹkan báyìí ni. ẹ wá jáde nígbà táwọn èèyàn tó gbàjarè wípé ẹ ṣọ Thompson lamẹ́ríkà ibi tẹ́lẹ̀ lọ ẹ̀ lọ síbẹ̀ nọ́mbà wọn ẹ̀ tiẹ̀ jáde kẹ káńtà ẹ̀ pé irọ́ ló pa òótọ́ ni ẹ wá ṣé wọn ara wọn ló ṣé àwọn ará òun náà fùlù ní àbọ̀ fùlù ara wọn. ara wọn ni o. ẹ wá lẹ́yìn sọ pé ẹ Thompson where is that done on heart ayé bọ̀bọ̀ ẹjọ́ èmi tẹ́mi fẹ́ sọ ni wípé kí bàbá wa sàn lẹ́jọ́ kán bá wa kán ìṣẹ́rí ìjà tó wá wà nílẹ̀ Nigerian government Nigerian police force and Lagos state government they are the culprits. Mm. tó bá bá mú wọn we should not start them àwọn ní ká kẹ́gbàǹjarè pé kí bàbá wa Tinubu máa gbọ́ where is this John? Hmm. ó ga o. ẹni tó ṣe kí lórí tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n tún gbé ọmọ kúrò nínú ilé òkú òṣà lè máa rùn because if they don't know the implication Baba, Mohbad wọ́n lè rò pé ó yẹ kó mọ nǹkan tó ṣe the man has acted in good faith in all ramification tó yẹ kó ṣe ló ṣe ṣé kó gbé kó mọ sínú ilé ni kó máa rùn tí infection bá dé ṣé kò ní kó bá àwọn ará àdúgbò if they don't know the implication bàbá yẹn dẹ̀ tún lọ sí hospital mo gbọ́ tí bàbá bàdé ń sọ pé gbé ọmọ lọ sí hospital àwọn òṣàlè máa wo pa ọmọ ọmọ ọmọ níran ok ẹ̀dẹ̀ tún dé hospital nìyẹn wọ́n láwọn expect pé káwọn ọlọ́pàá detain àwọn even àwọn gbogbo àwọn táwọn jọ débẹ̀ pé kọ́ńdé tẹ̀ ni wọn àwọn ìjọba nàìjíríà àwọn ọlọ́pàá àwọn máa detain wọn Hmm. wọ́n ní kọ́ statement wọ́n láwọn ò lè kọ́ wọ́n dẹ̀ ń dictate ẹ̀ wọ́n kọ́ ǹjẹ́ fún wọn ní statement police report ẹ̀ fún wọn hmm. kò sí nǹkan tó fẹ́ tẹ́ńdà ní mọ́ṣúárì wọ́n tún dé mọ́ṣúárì wọn ò lè gbà wọ́n wọ́n la àpùbà hmm. ẹjọ́ torí ọ̀la ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run ayébọ̀bọ̀ Nigerian government you are listening you are listening. This is not for Mohbad alone. Mohbad will not rest until you do the needful. Yes, o. Mohbad ò ní sinmi. Àbí tẹ bá ṣòtítọ́. Bẹ́ẹ̀ni. We are not going to rest. Hmm. You know the truth and you are hiding the truth. Hmm. Àwọn ọmọ yín kí wọ́n wà níbì kan. Àrò ní wọ́n hmm. ẹ ni aráàlú àwọn aráàlú wọn ò róúnjẹ jẹ wọn ò rómi mu wọn ò ríná àwọn tó ń ṣiṣẹ́ wọn ò lè tọ́ka sí wọn iṣẹ́ wọn ò tó wọn jẹ hmm. àwọn politician tó ọ̀kan kankan kánsẹ́lọ̀ lásán àmọ́ ìtàn gbà ẹ̀dẹ̀ ń wo aráàlú níran àwa táwa ń dálẹ̀ orí wo ò lè wú pé hmm. afẹ́ṣàdédé wá ṣe vocation lé hmm. yàtọ̀ sí ta bá ní nǹkan ṣe ń lé ẹjọ́ ń bo là ń lọ ń bo là ń lọ gbogbo àwọn tó dẹ̀ ṣàìgbá yìí gbogbo wa là ń fojú rí àwọn dẹ̀ ń work freely. Hmm. òun wà ń bẹ̀ tó jẹ́ tó jẹ́ suspect pé ok òun ìyàwó ẹ̀ pọ́n báyìí tiẹ̀ sọ pé táàbà sọ pé òun ló pa á ẹ pé kí ló mọ̀ nípa ẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ fọwọ́ wò níran ẹ̀ tún wá ń hùn báyìí bàbá Mohbad ẹ̀ ń competition pé hmm. cyber bullying cyber hacking do you know what that means? Hmm. ẹ jọ kọ́ gba ṣé wọ́n ti gba fóònù bàbá Mohbad kọ́ scan fóònù bàbá Mohbad ibi tó ti personally lọ bú ọba dípò òun búlì ẹ̀ because allegation tó ń level against baba Mohbad baba Mohbad also can counter it. yes. because defamation of character ni ní gbogbo ọ̀nà náà bá bàbá yìí nú jẹ́ tí ò bá sí àwa tá a dìde òun ló fi jẹ́ pé tò tẹ́ ẹ ṣe lánàá inú mi dùn pé gbé wá pé níbo làwọn ẹbí ẹ̀ wá àwa lẹ́bí bàbá Mohbad because ìjọba Nàìjíríà yìí they are nowhere to be found they are nowhere to be wọ́n dẹ̀ rò pé gbogbo wa àgọ̀ báwọn ṣe gàn ẹlẹ́yìn lọ gbé nǹkan sí punch pẹ̀ ti ṣe autopsy are we fools. ẹ ti ẹ jáde kẹ ẹ sọ fún wa pé bóyá rọ ni àbóòtọ́ ni Amẹ́ríkà tẹ ẹ lọ ẹ jáde kẹ ẹ sọ fún wa ẹ tí wàá ń gbé result jáde again ẹ wàá confess ẹ ibi tẹ sọ fún ẹ tí ń ṣe kínní ìpọ́tẹ́lẹ̀ ẹni wọn ti àwọn ẹnsàsì tí wọn lọ dáná sun ẹ wá jáde lọsọkùn òru ẹ bẹ̀rù Ọlọ́run for ẹ bẹ̀rù Ọlọ́run ẹ believe pé ìjọkànlèyàn máa sùn tí ò ní jí mọ́. ká a sùn láwọn ajílẹ̀ ni ṣé mímọ̀ ṣe wá ni àánú la rí gbà náà. bẹ́ẹ̀ ni o àánú ni o. a dára jẹgbẹ́ lọ hmm. kì í ṣe tá a bá kówó sọ́wọ́ tá a bá sùn owó yẹn àmọ́bi tó wà. bẹ́ẹ̀ ni. ó dìgbà tá a bá lajú hmm. so pa wà wíwà láyé wa wíwà láàyè wa àánú la rí gbà a dára jẹgbẹ́ lọ. Mohbad wà níbi tó wà ó rí gbogbo nǹkan tó spirit ẹ̀ káàkiri hmm. ó káàkiri ó dẹ̀ ń wò wọ́n níran ẹ̀ dẹ̀ dákẹ́ ẹ̀ dẹ̀ ń ṣe ilé ayé báyìí. kí ni kí ni inspector general of police kí ló ń ṣe ilé ìgbìmọ̀ asòfin we should ask that dem national assembly ẹ jẹ́ ká hashtag wọn they should write them tó bá jẹ́ pé bàbá yìí ni wọ́n ti sọ́mọ̀ gbogbo nigerian police nigerian government wọ́n ti sọ́mọ̀ gbogbo wọn ìgbà tó bá sọ́mọ̀ gbogbo wọn pé òkè wá wù tẹnu yín pé òkè kéèsì yìí báwo lẹ ṣe ń handle ẹ they will do the needful but ah níjọba Nigeria. it's it's rather unfortunate èmi rò pé ibi tọ́rọ̀ yìí bá international court of justice ló máa bá parí ẹ̀ because ti di pé wọ́n ti compromise kéèsì wọ́n fẹ́ jẹ́ ká róòtọ́ ọ̀rọ̀ but à róòtọ́ ọ̀rọ̀ gbà agbára ọlọ́run ẹ ṣe ayé bọ̀ ẹ máa bẹ́ẹ̀ ẹbí tààrà tọjú olùmọ̀ ó tún ti o ẹ gbé tọ̀tàn ọ̀tọ̀ tó fa kíkì o. ẹbí tààrà tọjú olùmọ̀ ó tún ti o ẹ gbé tọ̀tàn ọ̀tọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti òní. hello. Hello, Eka Salata Pabiwa. Hi, good afternoon, sir. This is Madina, yeah, our boys. Eka Puma, Mama, our boys. Yes, sir. Yes, sir. <laughs> okay, sir. Um, lánàá me ní time láti because I was in the training for work. Okay. So I didn't have time láti Sir lánàá but I was still listening to everything. Okay. <laughs> um, what pissed me off the most is that I just don't like when people say that mm. àwọn alágbára. Who the hell? Tanya ni àwọn Who are they? They're not God. They're just human beings like us that just supposedly happen to be in a position that they don't need to be in. So when they talk about Lagbara, like who are those people? I don't know them, I don't see them. So they need to stop saying Alagbara because they are not Alagbara. Because those they was Alagbara, they would do the needful that they're supposed to do. These people are crazy. Me, my wife, thought we were being paid they like on top of the world. Hmm. being paid I want your long bill I don't understand. Like hmm. it's, it's just so ridiculous and, and I'm really upset. Hmm. And now they want to lie about the autopsy. That's ridiculous. And those people were all this equipment that that they give all of them with their family member, they're still not coming out to say that oh, we did this. This is not. I mean, forgive us, Nigeria, forgive us. The family, citizens, forgive us. They're worrying about the wrong things in that country, which is really upsetting everybody. It's still not coming out to say their own. So if this Nigerian hmm. government, whoever, if they're listening to all of us, they better know what goes around is going to come around. Sure, Benny. Everything that they do to everybody that, that that's a negative way is going to come back to them too. No, in a tenfold, in tenfold, it's going to come back to them. That's why everybody decides to leave their country because they are so useless, unorganized. They don't follow the rules and regulation. They make rules and regulation, they don't follow it. Why are you guys making rules and regulation you don't follow it? Y'all the same people that is disrupting the regulations. That's why that country is messed up now. And they call themselves the big African, the giant of Africa, the the the, the ego. What kind of ego is that? Even little countries. See what I'm Why you know, they're not even on top of us. They're doing way better than our country. Sometimes when people ask me, "Are you Nigerian?" I tell them, "No, I'm from Somali." no, I'm serious. Or I bet I'm saying I'm from Kenya because sometimes they, they just nigeria They're just so embarrassing. Hmm. Oh, Go. I, I don't know. It's just a lot of things I want to say, but I just want to say that this little thing, too much has something, but it's a lot of other stuff that I want to say, but mm. maybe later on, if I gather my thoughts together, I'm going to say everything else that's in my mind. Okay. All right. But thank you. Yeah, sure. Prince Fash, a cabo. Ayé gbangba. Ẹ káàbọ̀ sórí ètò sá. A cabo, sir. wọn mọ fún yẹn pé Apọ́lájí mọ̀ ní má ṣe pẹ́ mo kàlá jì mo kí àdàtẹ́ náà mo kí gbogbo àwọn girama mo kí dídí bá a sọ everybody ojú òní pè wọ́n ayé ẹ bá mi sọ fún Aláàjì tó bá possible kan bá mi kán líkì máa tẹ ẹnjìnà kí ọlá àgbà tó ń bọ̀ níbẹ̀ nẹ̀ ká lè pàdé fámìlì tí fámìlì tí ó ti bẹ̀rẹ̀ nìyẹn. àwọn náà ń gbọ́ báyìí ẹnjìnà kí ọlá náà ń gbọ́ Aláàjì yẹn ń gbọ́ sọ Aláàjì àlínkì yẹn kọ́ ẹ kán lè kí wa pọ̀ sọ ká lè pàdé ẹ ayé bàbá ẹ pé ètò ọ̀rọ̀ tẹ wọ́n lè ní ọ̀rọ̀ tó. hello ṣé ń à ń gbọ́ yín sàn. mo ní ìbéèrè lèmi fẹ́ fi dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kíkan bèrè ní ṣókí bíbélì di méjì mẹ́ta wọ́n kọ́kọ́ dé wọ́n ní wọn ọdí kan tó pa Mohbad wọn nọ́mbà hmm. tí wọ́n tún dé wọ́n ní blood ló pa Mohbad hmm. ẹ ló ṣe ń gbọ́. agbóyè. ìbéèrè tí mo fẹ́ béèrè pé ẹjọ́ ṣé dírọ́ọ̀gì náà ló fa ìjẹ́ sórí dúbẹ̀ tán tí bàbá mi hmm. rí lókè. ẹ̀jẹ̀ tó wà nínú pósí Mohbad sà ìgbà tí wọ́n tún lọ wòkú Mohbad tẹ̀jẹ̀ tún kán kalẹ̀ ṣé dírọ́ọ̀gì tó lò yẹn náà ló jẹ́ kẹ̀jẹ̀ máa kán kalẹ̀ kò yé wa o. kí ni sọ́ndọ̀sì kí ni sọ́ndọ̀sì ń ṣe ń sàlẹ̀ pósí Mohbad. kí ló fa kí ló fa ọ̀rọ̀ ọbẹ̀ tí Abọ́sẹ̀dé sọ kí ló fa ọ̀rọ̀ ọbẹ̀ tí Wùmí sọ. bàbá mo ṣe mo sọ pé ọ̀rọ̀ mi sí program tèmi pé ìbéèrè mi kí ló fa ọ̀bẹ gbàtẹ́ pé drug ló pa Mohbad tí bọ́sẹ̀ tẹ́ pé ó máa ń dojú sọ̀rọ̀ ni tó sọ pé ọ̀bẹ náà fi gún Mohbad kí ló fa ọ̀bẹ nínú ọ̀rọ̀ drug hmm. kí ni Wùmí ń sọ pé òun àwọn tó ọ̀rọ̀ yìí mo kàn àwọn kọ́kọ́ àgbẹ̀ pé àwọn àwọn tí wọ́n wá ń gbé àwọn fàbú ìkalẹ̀ ó yẹ kọ́kọ́ sọ̀rọ̀ yẹn sọ kọ́kọ́ gbọ́n rẹ̀ pé ṣé wọ́n àbí kò rùn. Hmm. because this is not a common sense a common sense ẹni tó ẹni tó drug pa adẹ̀rí ààrẹ jẹ káko kìkà tẹ̀gbà pé ìjọba àbájì yìí ká sọ pé irọ́ ni ẹ̀ka kó kìkà ẹ̀ka mú bẹ́ẹ̀ pé irọ́ ni. ní tí gbogbo gbogbo ayé wà fojú nínú pósí nǹkan nígbà tó gbé Mohbad kó nu pósí tó hmm. gbé jáde hmm. fresh blood baba fresh blood ṣàṣé dírọ́ọ̀gì yẹn náà ló gun ṣé dírọ́ọ̀gì ló dírọ́ọ̀gì ló jẹ́ kéde máa gba amúgbà gbé òkè dírọ́ọ̀gì ló pọ̀ jù lára rẹ̀ jẹ́ kí n jáde lára rẹ̀ ta ló ń tàn ta ló ń bípò yìí ń tàn ṣé wọ́n ti gbàgbé pé wọ́n máa kúnjọ́ kan ni wọ́n kọ́ náà máa kúnjọ́ kan ṣẹ̀mọ́ ní dírọ́ọ̀gì ó tún lè dírọ́ọ̀gì kan tún ní gbólópa tó bá tún di next month tó sá sọ pé ọtí ló pọ̀ jù lára rẹ̀ kí ló ń tàn wá fún kí ló ń tàn wá fún tó bá mọ̀ pé wọ́n yẹn láti ṣe kíní kó sọ fún ẹ wo ẹjọ́ yìí ó ti kọjá agbára wa then they fight kankan global traditional body. that's all. dan èmi èmi ẹ̀ èmi ọ̀la ọ̀la sìgá ọ̀túnla igbó ọ̀tún kí ló dé ṣe àbàbà kọ́lọ̀ ṣe dáadáa fún wa ni sà mo gbọ́ mo ń gbọ́ wọn tàbí kan lóríṣiríṣi lórí ọ̀rọ̀ Mohbad láìpẹ́ kódà mo sẹ́ndà àwọn fọ́ẹ́sì ọkọ̀ sí sà kí Ọlọ́run ṣàánú àwọn ọkùnrin sà ká gbà pé Mohbad gbogbo ti mọ̀ pé kí ni màá ṣẹlẹ̀ sóhun ni because mo máa ń tẹnu mọ́ pé ikú Mohbad bàbá Ọlọ́run fẹ́ fi rectify ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọkùnrin Nàìjíríà ni ọlọ́run hmm. fẹ́ fi wọ́ ọ̀pọ̀lọpọ̀ kan jáde ọlọ́run sì fẹ́ fi fi òpin sí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ní nàìjíríà ni hmm. mo rẹ̀ kó bó lè ṣe máa rí yẹn nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ sà ẹ gbọ́ mo báyìí mo tún gbọ́ mo tún gbọ́ òun nìkan tẹ́ gbórí yẹn kò release rárá àwọn ẹni tẹ́ pé secretly tí mò ń gbọ́ tó ń sọ fún Wùmí pé inú òun tẹ̀ dùn pé Wùmí ti kúrò lé kò wá súnlé mọ́ ní pé Wùmí sọ̀rọ̀ ó ní olóṣó ní àwọn péré kiri ó tún sọ ó tún Mohbad nìkan sọ náà ó ní òun òun mọ̀ pé lẹ́yìn oyún ti pé oṣù méjì kó tó sọ pé òun kò lóyún. Hmm. sà mo ń sọ̀rọ̀ fún àwọn nǹkan lánàá pé ikú ikú Mohbad Ọláfẹ́wùmí ti mọ̀ pé Mohbad ti mọ̀ àṣírí òun òun ló jẹ́ kíkú bọ̀bọ̀ yẹn fi yá káníwùn mímọ̀ pé Mohbad ò tí mọ̀ àṣírí Liam ni bàbá ó ṣeé ṣe kí Mohbad ti wà láyé nìsín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. báyọ̀ ìdùnnú tó fi sọ inú mọ́tò yẹn wípé mo ti mọ̀ pé Liam mi kọ́ mo ní ló fà á tí iṣẹ́ yẹn fi ya bẹ́ẹ̀ yẹn wọ́n máa hmm. padà pa Mohbad o hmm. bọ̀tọ́ lè pẹ́ sà bọ̀tọ́ lè pẹ́ bọ̀tọ́ lápẹ́ bóyá ó ti mọ̀ pé ẹ̀kẹ́ sà bọ́dà for example sí èmi àti yín jọ ń gbélé wọ́n mọ̀ pé ọ̀tá rẹ̀ níta jọ ń gbélé ó ń wà kan tí ò dàbọ̀ kò mọ̀ kí mo mọ̀ ìjọ tí mo bọ tó bá fi mọ̀ kí mo mọ̀ ó máa bẹ̀rẹ̀ pé mo lè tọ́ àṣírí òun fún ọlọ́pàá àbí kí n sọ àṣírí òun fún ayé. á dẹ̀ máa lépa ó máa wá burú fún mi ni. yes now bẹ́ẹ̀ ni ohun tó fa ikú bọ̀bọ̀ yẹn ká ní Wùnmí ò mọ̀ pé Mohbad ti mọ̀ bọ́rọ̀ Liam ṣe rí ni ṣàó ṣe ṣe kó ti láì bọ̀bọ̀ yẹn ti sin. so kọ́ńtà àwọn tó sọ pé drug ló pa kọ́ńbọ̀tà kan wá sọ fún wa kí lè jẹ́ ṣe nínú pósí kí náà dé kan kó sọ́ńdọ̀ sínú pósí kan wá sọ fún wa ìgbà tó tún gbé bọ̀bọ̀ yẹn sínú mọ́tò tó ń gbé lọ sínú ẹ sienna tó fi ń gbé lọ ẹ̀jẹ̀ tó ń kọ́ nísàlẹ̀ ṣebí aró gbogbo ẹ̀ woman kan báyìí mo wo live woman ẹ̀ ọwọ́ ẹ̀ gbọ́kadà ó súnmọ́ mọ́tò yẹn ó ń ṣe fídíò ẹ̀ ó dẹ̀ ọbẹ̀ jẹ́ tó ṣe ń kọ́ over eh, after nine days ẹni wọn scam wa ṣe àwọn àjọ ẹgbẹ́ kí n dẹ́gbẹ́ máa gbọ́ àgògó bàbá ẹ fi program lẹ̀fẹ́ lómi ẹ̀ máa bẹ́ tó bọ̀ sá ọlọ́run fún wọn sá. àmín. wọn ò ní sọ pé wọ́dà wa ò máa rí. wọn ò ní sọ pé wọ́dà. ọ̀túnba QH radio ẹ káàbọ̀ sá. ayé gbẹ̀mú rẹ̀. ẹ káàbọ̀ sá gbogbo lè kí n sá. alhaji mo kí n yàn. alhaji náà kí n mo kí dj babs. gbogbo lè kí pátápátá. dj babs mo lè kí àdùfẹ́. yes sir. mo kí àǹtí yes sir. ẹ wo. mo rí i pé inú ọ̀túnba ò dùn mo rí i pé inú yóò dùn bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀. inú bí mi díẹ̀ díẹ̀. <laughs> ayé gbogbo ẹ inú bí mi díẹ̀ díẹ̀ màá sọ ọ̀tọ̀ fún yín. Hmm. mo fẹ́ kí aláàjì kálájì ṣe nọ́mbà mi pẹ̀lú ẹ̀yà alákọ̀ọ́kọ́. ok ok. ó ní àwọn kankan tí mi ò fẹ́ sọ ní. orí afẹ́fẹ́ bẹ́ẹ̀ a máa gba justice ìwà láìtàláì. lágbára Ọlọ́run. ẹ wò kó sẹ́ni kó bọ́ ṣe bí èèyàn kan lọ́ọ́ bí ẹlòmíì náà o. Hmm, hmm, hmm. Mohbad ló sùn síbi tó tó sùn sí tó tó sùn sí ayé ìgbẹ̀mọ̀ṣẹ́ rí àwọn èèyàn wọn kì í fi nǹkan ṣíwò ara wọn wò ni. Mm. káláwọn èèyàn fi nǹkan ṣíwò pé tó bá jọmọ mi ńkọ́. kọ́ mm. Mm. fi ṣíwò ara wọn wò náà. wọn ò fi ṣíwò ara wọn yẹ ṣé gbogbo gbogbo kínní yìí. I might get there. I, I didn't get there already, Gonzo. I mean? I didn't get here. Hmm. Mm -hmm. again, only àwọn kọ̀ọ̀kan sí mi ò fẹ́ sọ níbí báyìí. Àgbọ́yé sà. Ẹ wo kò séèyàn tí ti ti sílẹ̀ o. Kò séèyàn tí ipe ọba kan ọba ìgbà tó wá jọba ń kọ ṣé ṣé wọ́n ní ọba kan ló dálẹ̀ ayé tó. ọba kan ló dókè tó dálẹ̀ tó lẹ́mìí gbogbo wa tó lè mú lọ́ngbà tó bá wù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹtíkẹ́ẹ̀tì hmm. tó dẹ̀ ju tó ju gbogbo anything lọ. kóníkàlùkù farabalẹ̀ o. Hmm. kẹ́rìbọ̀dì e farabalẹ̀. Hmm. ó ga o. kẹ́rìbọ̀dì e farabalẹ̀ tó ní kálukú wà nílẹ̀ o hmm. èèyàn tá lọ́wọ́ tí èèyàn tá lọ́wọ́ lè mú kò tí ì dá. kò tí ì dá. bẹ́ẹ̀ ni. Hmm. ṣé èèyàn tí ọba tó dá gbogbo èèyàn tí ò lè mú kò tí ì dá o. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká máa ṣe dáadáa o hmm. ẹ jẹ́ kí gbogbo a máa ṣe dáadáa. ká máa ṣe dáadáa torí ọjọ́ tá a bá sùn tá a ní jí mọ́. nítorí pé gbogbo ikú ikú ikú lè rè ikú ni gbogbo a láti máa kú o. kí wàá lọ máa sọ ń pa wá nígbà tá a bá kú tán. Hmm. ẹ jẹ́ kí oníkálukú máa wo kíní yìí o. ẹ wò mo mo mo tún sọ mo máa tí mo bá ronú rẹ̀ láyà ń jà mí. Hmm. tí mo bá ronú rẹ̀ màyà ń já mi hmm. hmm. ọjọ́ tí ó kú èmi nìkan nínú sáré ọjọ́ tí ó kú èmi nìkan nínú sáré bí mo bá ronú rẹ̀ bí mo bá ronú rẹ̀ láyà ń já mi. Hmm. wá sí i lá. Ayégbègbè. Bàbá. Ẹ máa bẹ́ tò lọ, mi hmm. ò fẹ́ sọ̀rọ̀ jù. Ẹ ṣeun sá, hmm. ẹ ṣeun sá. Bàbá ti mọ kí ni o. Gbogbo lè ń kí sá, ọ̀túnba kí o ìwé lè ń kí sá, Mr. Bàbá. Ọ̀làbàwọ̀n ọkọ̀ fún wọ̀nyẹ. Bọ́lẹ́bí Hamza látọ̀kùn ètò. Ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ ní tọ́lú. Ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ ní tọ́lú. Tọ́lú tọ́lú ṣe bóyá tó sì tọ́lù o. tọ́lù tọ́lù. grandma ti wọlé o. ẹsọ grandma fi ó kẹ o. grandma ti wọlé o ẹ bá mi kíra fún màmá mi oríṣà bí ìyàwó kò sí láyé ẹ bá mi kíra fún màmá grandma ti wọlé káàbọ̀ wá. mo kí lẹ́ o kí mo gbé everybody o. akínyìn ma àti maiti àti gbangba akínyìn ma òkìnyìn o kílẹ̀ babsala òkìnyìn àdùkẹ́ òkìnyìn everybody kì í ṣe pápá because àkódà gbàwọn èèyàn ti gba táàmù gan làwọn èèyàn lẹ́pọ̀ lójú ètò lójú aago ẹ ṣé gan aláàjì nǹkan ṣàlàáfíà náà wà ẹ ṣé gan kò ní rẹ̀ yìí kò ní sùn yín èmi kọ́kọ́ fẹ́ béèrè mo hmm. kọ́kọ́ fẹ́ béèrè ẹ̀jọ̀ ìgbà déètì wo náà lọ carry tẹ bá tẹ mọ̀ déètì wọn náà kárí àtẹ̀sí yẹn. ìyẹn result wọn gbé jáde tí autopsy tẹ gbé jáde. bẹ́ẹ̀ni déètì wọn carry kárí àtẹ ẹ ẹ mọ àbí. àti ẹ̀mọ̀ bọ̀ àná lọ́ọ́ release ẹ̀. bẹ́ẹ̀ni. àná lọ́ọ́ release ẹ̀. àwọn déètì ni then a lè mọ èpè èpè èpè dé tá a máa ṣe lá ní inú ilé wa hmm. fún àwọn tó carry out that test àtẹni mm. tó wá kà mm. àti sanwó-olu mm. ṣé mo kó mo sọ fún yín last time nígbà tí mo tí mo tí mo tí mo tí mo gbé wọlé mo sọ fún yín tẹ́rí tá bá lè mọ déètì because ṣé mo kó gbà tó kọ́kọ́ ṣe the first one tọ́nà. gbèsè bá rántí ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni ma gbọ́ yín ma grandma ó fẹ́ gbà tó two months tẹ́ bá rántí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbà tó ń tún yá tó ń gbé result dé hmm. wọ́n ní wọ́n kọ́ ní Greek hmm. àbí wọ́n kọ́ ní Chinese language àwọn ọlọ́pàá làwọn ò lè kà á tẹ́ bá rántí àtúntìtì yẹn náà wọ́n wá ní wọ́n tún máa lọ wọ́n lọ máa lọ ó máa tó ṣé twelve weeks kan náà tẹ̀ pé hmm. twelve weeks náà ni. tí gbogbo àná ṣe ah, ṣé wàá rí àwọn ará bíi ẹ orin kan tí ah, orin àwọn àgbà ni wọ́n ní dàdá ń dídín fọ́pọ̀ arògùn mú bọ́tí ọlọ́tí lẹ̀ dàdá ń dídín ni wọ́n wọ́n dẹ̀ ti rògbò mu dàdá ń dídín ni wọ́n àwọn rò bí yàgbé táwọn sùn tó kọrí sí làwa náà sùn ká kọrí sí ni kò rí bẹ́ẹ̀ kò jọ́ Sanwó-Olú Tinubu mo ní àná àbíyá ìjẹta tí mo dá sétò kí ni mo sọ mo ní kí ni ta ló pa ìmọ́lẹ̀ hmm. mo tún wá ń béèrè yẹn lọ́wọ́ wọn sì pé sanwó-olú ta ló pa ìmọ́lẹ̀ hmm. tinubu ta ló pa ìmọ́lẹ̀ hmm. ẹ elégùsì ta ló pa ìmọ́lẹ̀ nǹkan tó yẹ nǹkan tó yẹ ká máa béèrè lọ́wọ́ wọn sì nìyẹn because wọ́n mọ nǹkan tó ṣe ọmọ yẹn wọ́n mọ nǹkan tó ṣe ìmọ́lẹ̀. ọmọ ẹjọ́ torí ọlọ́run ní ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe test yẹn ṣé bàbá ìmọ́lẹ̀ wà níbẹ̀ àti lọ́ọ̀yà nígbà tó lọ gba nǹkan tó fẹ́ gbà lára ìmọ́lẹ̀ hmm. ṣé bàbá ìmọ́lẹ̀ tọwọ́ bọ ìwé pé òkè o mo wà níbẹ̀ o ẹyọ nǹkan báyìí o nǹkan báyìí lẹ́dẹ̀ fẹ́ fi ṣe o ìjọba ìlú dẹ̀ máa gbà sọ fún wọn ní kọ́pì ìwé yẹn. Hmm. ṣẹ́rí tí n bá ń sọ̀rọ̀ àwọn èèyàn á ní bóyá à ń ṣépè à á ṣépè wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ́kùn tá à ń ṣépè. Hmm forty days ló yẹ ká lò ní wilderness àbí we spent forty years in wilderness of Nigeria forty years tá a dẹ̀ fi rìn yìí up to today a ní database up to today kò síná up to today kò sómi up to today kò sí good health up to today kò sọ́nà hmm. up to today kò sí security hmm. up to date. Eh? that forty days in wilderness wa tó yẹ ká lo forty days ká lo forty hours up to today no security no food. Hmm. ẹ wá sọ fún mi pé ìlú yẹn máa dà ẹ jọ ibi tí uk wà ní two years ago kọ́ ló wà ń sìn hmm. ibi tí uk wà nígbà tí pandemic ṣẹlẹ̀ tó ṣèkì gbogbo òlu ibẹ̀ kọ́ ni uk wà sí mo dẹ̀ sọ pé all over the world wọ́n ti move on. Hmm. ẹ jọ sórí ọlọ́run ìgbà tí kíní ìkọ́kọ́ ṣẹlẹ̀ olójú ayé létí kí ló sọ fún wa ó ní láàbù tó ti fẹ́ ṣe test wípé àwọn ẹ́nsà ti jó wọ́n ti jó òun náà sì fẹ́ gbé lọ sí amẹ́ríkà ẹjọ́ tó rọrùn ṣé ẹ́nsà ti ti rìpíẹ̀ ibi láàbù tó jó yẹn náà tí wọ́n ti lọ fi ṣe kíákíá. Hmm, ó yà wá náà lẹ́nu o. because hmm. èmi fẹ́ mọ déètì tó lọ ṣe test yẹn ẹ jẹ́ ká mọ déètì tó ṣe test yẹn déètì wo ni ìgbà tó ń gbé rìsọ́ọ̀tì síta tó sọ yí pé àwọn gbé lọ sí amẹ́ríkà yí pé inconclusive ẹ jẹ́ ká wo déètì yẹn sísè ẹ jọ sóti pé three months àbó ti pé two months àbó ti pé six weeks tó ti lọ sáré sí èmi kí ẹ dẹ̀ ti wá jáde hmm. alájì alájì ẹ̀jẹ̀ tó rọ lọ́wọ́ ẹ fún wa láyè ẹ jẹ́ ká sọ èpè ọ̀rọ̀ kan sínú ayé wọn. ẹ sọ mọ́ mi because eléyìí iṣẹ́ rí ó ti ó ti kọjá àwàdà ń sìn kò kí ń ṣàwàdà kẹrìkẹrì mọ́. Hmm. sanwó-olú gbogbo bẹ́ẹ̀ ṣe ń tìrìtì mọ́lẹ̀ yìí ọmọ yẹn láyé ẹ̀ ó pariwo fún ìjọba ẹ lọ capitation ti bá capitation yẹn ìmọ̀ sunkún ni ọmọ yẹn ti dúpẹ́ in advance hmm. fún ìjọba èkó ipò wọn fi kúlé òun kiri sanwó-olú hmm. ó wà níbẹ̀ ẹ rí petition yẹn ẹ ṣe kankan nípa ẹ Sanwó-Olú gbogbo ọmọ tó bí ní ayé ẹ tí ògo bá ń jẹ́ ti Olúwa hmm. bó ṣe pa ẹ. ìwọ àtìyàwó ẹ ẹ ní rí ọmọ kankan sí yín hmm. ẹ ní kú síbi tí aṣọ yín wà hmm. ẹ jọ kí ni kí ẹsẹ wọn lọ ṣe yín náà ẹsẹ wọn lọ ṣe yín náà. tó yẹ pé ẹ̀kẹ́ láàánú ẹ̀ lábíàmọ̀ kankan ẹ̀ láàánú ìgbà tí wọ́n fi hàn mí lójú kíní tí mo lójú àlá tí mo rí yẹn má jẹ́ kí n sọ̀rọ̀ ah. má jẹ́ kí n sọ̀rọ̀ má jẹ́ kí n sọ̀rọ̀ but ọlọ́run tó wà lókè á ṣe gbogbo yín pátá tó lọ́wọ́ nínú ìmọ́lẹ̀ ta ló pa ìmọ́lẹ̀ Elégùṣì ta ló pa ìmọ́lẹ̀ hmm. lógún ta ló pa ìmọ́lẹ̀ hmm. tẹ́ ẹ bá jáde kẹ́ sọ ẹni tó pa ìmọ́lẹ̀ gbogbo yín pátá gbogbo yín. ẹ lọ wo sam sam sam jo àbí kí wọn ṣe pé máa nìyẹn tán gé eri wọn gé wọn gé gbogbo ẹ. ẹjọ kí ló kí ló gbẹ̀yìn Abacha hmm. ló gbẹ̀yìn Abacha hmm. pẹ̀lú bàbá Abacha pé pààyàn tó nílùú yẹn tó máa bẹ́ẹ̀rẹ̀ yàn láàyè ẹjọ kí ló gbẹ̀yìn hmm. nǹkan tó máa gbẹ̀yìn gbogbo yín náà nìyẹn tọmọtọmọ yín ẹ sọ kúrò bẹ́ẹ̀ ṣe ń dà wá láàmú tẹ̀ ń da gbogbo ayé láàmú ẹ̀rù justice kí ló wà lé nínú pé kí wọ́n pààyàn sílé kẹ̀dẹ̀ ṣèdájọ́ justice kó dẹ̀ kó dẹ̀ sílé yẹn pa kẹjẹ kó gbogbo àwọn tó wà nídìí ẹ kẹtì wọn lé kẹ máa fọ̀rọ̀ wá wọn ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan kí ló lè ní ìyẹn ẹjọ́ tó náà. Hmm. wọ́n so hard in that looking for justice for Imole. Hmm. ẹ ní sùnre. àmín. ẹ ní sùnre. àmín. ẹ bá pa irọ́ lójì náà afẹ́fẹ́ ó máa gbòdì lára yín tẹ bá rìn lórí rẹ̀ ìyá bí ọwọ́ àtìyàwó àti sanwó sanwó ló àtìyàwó ẹ̀ first lady ni o kẹ́ ṣe first lady náà first èsì ni gbogbo wọn ọmọ ti gbèsè jẹun first èsì ni wọn because gbogbo wọn lè fún wọn lè sọ pé àwọn wọn kàn ti kú sí nǹkan tó ń ṣẹlẹ̀ àwa ní kí nàìjíríà máa dá àti kí sẹ́yìn nàìjíríà ò lè dá tá a bá kọ̀ntínú báyìí tí nǹkan tó bá máa dá a ti rí hmm. ordinary justice ló pa ìsúlẹ̀ ẹ̀ rí ṣe ẹ̀ wá ń gbé òmùlùmọ́là ẹ̀ ń gbóríṣiríṣi wá bá wa ṣe é sì pọ̀ díẹ̀ wá ni ẹ ẹ ṣèbí ọtọsí ọmọ yín lẹ lọ ṣe kì í ṣe ti ìmọ́lẹ̀ tí ọmọ yín lẹ lọ ṣe rìsọ́ọ̀tì yẹn ẹ lọ ti bọ ìdí yín kì í ṣe ti wá àgbà àwa kọ́ ẹlẹ́dàá wa kọ́ ẹlẹ́dàá mọ́lẹ̀ kọ́ ẹlẹ́dàá bàbá ìmọ́lẹ̀ kọ́ ó kọ kò ó ṣe tí wọn lẹsẹ yẹn ẹni tó dẹ wá lọ ṣe tẹsí yẹn tó wá jáde láti wá sọ fún láti èmi yìí lọ adùn adùn kò sí adùn kankan nínú ayé ẹ mọ́ láti èmi lọ kí ló dé gan ara àní sọ̀rọ̀ à ń fọwọ́ wọ́nú ara àní ṣépè wípé wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣe yamayama wọ́n ń ṣe bálabàla bí bí bí bí bí ajá tó gbé yẹ tó gbé yẹ sùn hmm. gbogbo nílẹ̀ máa yàwò rè gbogbo nílẹ̀ máa kà bí ìṣẹ́ máa bọ̀ yìí ẹ̀ tí mo kọ̀ tẹ ẹ̀ tí mo kọ̀ tẹ tẹ̀wọ́ bọ̀ hmm. àlẹ́sẹ̀ mo sọ fún pé igi ilé ìrànlẹ́gbẹ́ ìbámu hmm. kì í má ṣe ẹṣẹ́ tó dápọ̀ òkú àparò lẹ́gbẹ́ ẹ ti gbókùn àparò ẹ já ilé agbọ́n ọkùnrin tí wọ́n nílé ayé máa rí tẹ́ ẹ jẹun báyìí mọ́lẹ̀ lẹ́nu ó máa tún méjì gbogbo yín látòkè lélẹ̀ ni ìwọ àti ìyàwó ẹ̀ sanwó-olú àti gbogbo nǹkan tó jáde lára ẹ̀ agbọ̀rọ̀ lọ gbogbo ọmọ tó jáde lára ẹ̀ yìí wọn ò ní jèrè wọn ò ní jèrè wọn ò ní ṣe dáadáa nílé ayé ah. abiyamọ ni mímí ò kì í ṣépè fún wọn but bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìmọ́lẹ̀ yìí bọ́lá ò ṣe máa ṣe gbogbo àwọn ọmọ yín ní kọ̀ọ̀kan nìyẹn tó gbogbo bá ń jẹ́ tolúwa kí ló dé ẹ̀ ń jẹ wá máyé à pariwo àti justice kẹfà wá justice ọ́fíìsì ah, ah, ọmọ yín gbogbo yín ọmọ ọmọ yín ọmọdé ọmọ yín lẹ́gbẹ́ wáyé kì í ṣe tiwa hmm. ẹ wá bára sọ fún bàbá àmọ́lẹ̀ ó ti wá dúró ẹ̀ báyìí sí ṣẹ́rí wà láti ṣẹ́rí ìgbà tí ẹ ti ń pariwo látijọ́ yìí wípé lọ́ọ̀yà tó ń ní lọ́ọ̀yà yẹn wíyẹ kó ti lọ ṣe private loan ẹni tí mo pín nǹkan tó máa di lèṣe nílé ẹ má trust mo sọ fún yín ẹ má trust the Nigerian government rárá àtọ ẹ má trust wọn tó bá ní dúdú nìyẹn à ẹ jọ ti Ọlọ́run ẹ mú fìlà yín kẹ mú yẹn tó bá ní nọ́mbọ̀ mi báyìí ẹ ní sọ pé ibi tó sọ pé nọ́mbọ̀ yẹn o ẹ bá hmm. ẹ tètè ẹ sá fún àsálà fún ara yín o ò hmm. lóòótọ́ kọ̀ọ̀kan lẹ́nu ẹ dẹ̀ lẹ́sẹ̀ ṣe yìí ibi tó ti ń tẹ̀jẹ̀ sílẹ̀ lójoojúmọ́ bá gbọ́ sọ ó níbi tó bá ti ń tẹ̀jẹ̀ sílẹ̀ lójoojúmọ́ tó ọ̀ hmm. lóòótọ́ lẹ́nu wípé ìlú yìí ò lè ṣe rere ìkọ́ni mo sọ ìkọ́ni mo sọ kò lè ṣe rere mo dẹ̀ ti sọ yìí pé kí Tinubu ọba wá wọ̀rọ̀ kò fi ṣàdá kó wá justice fún ọmọdé kó lè rí Nàìjíríà ṣe kó lè rí ṣe kò ń ṣèpè tó bá dẹ̀ kọ̀ntínú báyìí nàìjíríà ò lè dá hmm. báwo nàìjíríà ṣe máa dá ẹgbọ́n kan tó tó wá gbé wá fún wa ń sìn wọ́n ní káwọn máa sọ pé nàìjíríà ṣé nàìjíríà máa dá lé ẹgbọ́n kan tó tó wá gbé wá fún wa ń sìn ipe drugs ló pa drugs ló máa pa gbogbo àwọn ọmọ yín gbogbo drugs pátá omi lásán gan ló máa pa àwọn ọmọ yín wọ́n máa mú báyìí wọ́n máa lórí ni drugs wo ló pa ẹ ṣe ọmọdé ọmọ kò ní dá fún yín. ẹbí tààrà tòjú lùmọ̀ ó tún sí yá o. ẹ wá tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. ẹbí tààrà tòjú lùmọ̀ ó tún sí yá o. ẹ wá tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. hello grandma ìyálòde láti Great Britain ní káàbọ̀ mọ́ àwa nìyẹn o ẹ kú jímọ̀ ní ojímọ̀ olóyin ló máa jẹ́ fún wa. àmì máa yà lóde ti wọlé sórí ètò mà. gbogbo àwọn tó wà lórí platform àwọn tó ti sọ̀rọ̀ àtàwọn tó tó ti máa sọ̀rọ̀ mú kí wọn o. ẹ káàbọ̀ mọ́ a rí ló ń bí ẹ̀yin abiyamọ báyìí lónìí. yes ma ẹ ṣe mọ. kẹrí ṣẹ́rí nǹkan tí wọ́n ń sọ yẹn èmi sọ fún bàbá àmọ́lẹ̀ pé kán lọ síbẹ̀ kán mú kámẹ́rà kán lọ ya ibi tó ti gún ìmọ́lẹ̀ ní oorun. tó hmm. ti yẹ yín ó máa ń ní nǹkan tí bá ń sọ tí bá bá àwọn èèyàn sọ̀rọ̀ ń gbà mí apart pé máa sọ pé mo ní plan B tí bá ń bá àwọn èèyàn tó súnmọ́ mi dáadáa tí bá bá wọn sọ̀rọ̀ wọ́n máa jókòó wọ́n máa lis ten tí bá ní ẹ ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí mi ò gbọ́n tán but ṣe é rí pé bàbá ìmọ̀lẹ̀ ò fẹ́ rí mọ́ ò fẹ́ rí ibi tó sùn sí ibi tó dé ẹ jẹ́ ká yọ kúrò toríjọ́ tó kú wọ́n rí wọ́n wà ní ẹni tó gbé lọ sí eh, police station wọ́n ti rí ṣe é rí gbogbo àwọn tí wọ́n bá rán pé kó lọ máa wò ó wọn ò ní dé bẹ́ẹ̀ kí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ nǹkan tó rí bẹ́ẹ̀ because àwọn náà sọ wọ́n láwọn tó bá lọ wò wọ́n tó bá dé pé ojú wọn ò kí ń rẹ́rìn-ín tó ti yé yín tí àwọn fúnra ara wọn bá lọ kó lọ mú ojú ajé kò ní sàn kó lọ ya kó ní àwọn tó wà bẹ́ẹ̀ yẹn tó bá ṣí ẹjọ ẹ bá gbé ọrùn ẹ sókè ẹjọ ẹ bá ń gbé ẹsẹ̀ sókè kó ya gbogbo fọ́tò ara ẹ̀ wọ́n ní ìjẹ̀fọ́ evidence to prove bẹ́ẹ̀ni ma. ṣé ńgbà tí wọ́n sọ pé wọ́n sọ pé nǹkan tó mu ló ló pa ṣé ńgbà tí ó ń bọ̀ láti ṣé ní ṣé ní ibi tó ti lọ ṣeré ló ti mu ọjà yóò ni òun àti ìyàwó ẹ̀ wá jọ ń discuss tó ti ń bọ̀ tó ti ń jà títí tó fi délé tí wọ́n ń jà throughout ìjọ yẹn ṣé ìgbà tó ń jà yẹn kínní yẹn ló pa ni hmm. àbí àwọn tí wọ́n wọlé àwọn wùnmí náà mú náà mú sìríjì náà fi gún náà fi gún ní ọjà pa kó tó di pé wọ́n fi ọ̀bẹ sí lọ́rùn hmm. torí wọn ò déédéé lè gbé ọ̀bẹ wọn gbé léèyàn lọ́rùn tí ó bá ṣe pé wọ́n ti dóòsè àbí kán ṣe kínní kò òun náà ò ní gbà kò ní máa èèyàn ò ní rí kó máa gbé ikú bọ̀ kó tẹ ọrùn ẹ̀ sí. kò possible tí àwọn náà dóòzì ẹ̀ ni àwọn náà fi nǹkan dóòzì ẹ̀ ni kó tó di pé wọ́n gbé ọ̀bẹ sí lọ́rùn hmm. torí pé apart pé Dr. Kọ́mi Olúnlọ́yọ̀ sọ̀rọ̀ ìyá Mohbad confam ẹ̀ Wùmí confam ẹ̀ ipe wọ́n gún lọ́bẹ lọ́rùn ni. bẹ́ẹ̀ni sọ ti di mẹ́ta báyẹn. bẹ́ẹ̀ni. so gbọ́dọ̀ máa wá gbé jẹ̀jẹ̀ tì lé wa lọ́wọ́ kọ́mọ̀ máa gbé gbogbo nǹkan ẹ̀ lé wa lọ́wọ́ so ó máa já kí bàbá yìí kó lọ kó lọ mójú ajé kó nísàn kó lọ kó mú kámẹ́rà ẹ̀ kó kámẹ́rà gbogbo nǹkan tó wà lára ọmọ ẹ̀ eléyìí ò kì í ṣe kínní justice ló wá wọ́n lọ síbẹ̀ wọ́n lọ síbẹ̀ kò gbé òkú Mohbad ò lè dìde kò lè jí but wọ́n fẹ́ mọ ẹni tó ṣe nǹkan báyìí fún ara wọn so kó gbàgbé ipe Mohbad pé ẹ ẹ mi ò lè máa fojú rọ kó gbàgbé pa ẹ tí wọ́n bá wà ní tí wọ́n bá wá ní testify sí òkú Mohbad tí ò bá sí ẹnì kankan bá bẹ́ẹ̀ ló máa lọ testify sí o hmm. gbogbo ilé ìtọ́sọ yẹn kò dé ìlú òyìnbó o bàbá ẹ̀ ló máa lọ fojú ìyá àbí bàbá ẹ̀ ló máa lọ fojú rí hmm. ọmọ òkókó gan tó ti bí tó bá jẹ́ pé wọ́n bí gbà tó kú ṣé tí wọ́n bá fẹ́ gbé òkú ẹ̀ sílẹ̀ torí wọn kì í gbé ọmọ òkókó sílẹ̀ náà bá yẹn hmm. ọmọ òkókó tó bá bí tó bá kó kú gbà tí wọ́n bí wọ́n yìí máa ṣe gbogbo tẹ́sì kí ló pa kí ló dé tó kú kí ló dé tí ò ṣe hmm. nígbà tó bá yá wọ́n yẹ̀ ṣe pé àwọn òbí ẹ̀ pé kan wá gbé kan lọ sí ṣé ọmọ aláwọ̀ ò ní sí ni wọ́n ní wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ tó hmm. ti yẹ yín so bàbá ìmọ̀lẹ̀ tó bá wà lórí pílátífọ̀mù tó ń gbọ́ tó bá dẹ̀ gbọ́ kó sọ fún wọn káwọn gan kámẹ́rà kan lọ kọ́ lọ bá àwọn tó wà ní ní station tó wà ń bẹ̀ kọ́ bá wọlé kọ́ ní ẹ̀jọ̀ ẹ bá ń gbọ́ àwọn ẹ̀ sókè ẹ bá ń gbẹ́gbẹ́ sókè wọ́n sọ pé wọ́n gun bí wọ́n sọ pé wọ́n gun mo fẹ́ wo bí tí wọ́n ti gun wọ́n ya fọ́tò yẹn kọ́pìrìtì síta kọ́ yẹ jẹ́ kí wọ́n máa dà wọ́n ríboríbo mọ́ hmm. ṣé ń jọ mọ́dé kan ní kọ́ wá wọ́n fẹ́ gbé ìyẹn náà fẹ́ gbé wọn fún pé ó mu drug ni ṣé àwọn náà drug ẹ̀ ni hmm. ṣé ibi tó ti lọ tó ti lọ ṣeré wọ́n ti drug ẹ̀ gbà tó délé wùmí drug ẹ̀ nínú ilé pẹ̀lú gbogbo ìjà tí wọ́n ń jà ṣé tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn ọmọ wọn ọmọ nǹkan tí wọ́n ń sọ jáde ni wọ́n mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn mọ̀rọ̀ sọ ní káwọn èèyàn kó mọ̀ gbọ́. sọ̀rọ̀ gbogbo yẹn kò sí ní gbogbo nǹkan tí wọ́n ń sọ. Hmm. wọ́n ìjọba ti jọba gbé jọba ti ṣẹni tí wọ́n bá báyàn ọjà tí wọ́n bá gbé tí ọwọ́ èèyàn bá ríbi kan iṣan ọrùn èèyàn olúwẹ̀ ti tán nìyẹn hmm. oríkèéríkèé ọrùn èèyàn ló kọ̀nẹ́ẹ̀tì mọ́ bí ọpọlọ èèyàn ló kọ̀nẹ́ẹ̀tì hmm. mọ́ àyà ikọ́ tó kọ̀nẹ́ẹ̀tì mọ́ gbogbo orí láti ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó kọ̀nẹ́ẹ̀tì mẹ́rin èèyàn hmm. nǹkan tó fi rí ọmọ ìṣẹ́ wọn sọ pé wọ́n rí aṣọ ẹ̀jẹ̀ káṣẹ́ sọ pé bàbá Mohbad lòun ra aṣọ ẹ̀jẹ̀ ẹ̀ bìlífẹ̀ ṣé bí àbúrò ìyá Mohbad náà sọ bẹ́ẹ̀. ó náà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. tó gbogbo evidence yẹn ló wà lẹ̀ ṣé nǹkan tó mu yẹn ló mú ẹ̀jẹ̀ wá sórí bẹ́ẹ̀ jẹ́ dẹ̀ wọ́n máa ń sọ ṣẹ́ ni bá bá àwọn ẹ̀yìn tẹ́ bá bá àwọn èèyàn ẹni bí gbé ṣé ẹni bí fúnra rẹ̀ gan wọn ò value ara wọn ó láì wọn ò value ara wọn yẹn wọn kì í lè value èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Hmm. so tẹ́ bá ti bá ẹni bí gbé lérí tẹ́ bá ti rí pé ẹni bí lélẹ́yìí ẹ nídìí láti máa dúró pẹ̀lú ẹ ẹ máa máa sá fún ni. Hmm. òkèrèrè lẹ ti máa máa wò ó. bẹ́ẹ̀ni bó ṣe kó jẹ nìyí. tó ń bọ value ìgbésí ayé ẹ débi kó máa wá value ìgbésí ayé èèyàn ṣé Wùnmí value ìgbésí ayé ẹ ló ń ṣe gbogbo rọbìṣì tó ń ṣe káàkiri yẹn ni hmm. ló gbé ọmọ oṣù márùn ló gbé lọ sí ló gbé lọ sí discotheque àbí tọkọ ẹ ti ń kọrin ṣé ọmọ oṣù márùn yẹn ibi tó ti ń jà ṣé wọn ò lè sọ nǹkan ó bá ọmọ yẹn kú síbẹ̀. Hmm tó wọn ò kí ń báyìí àwọn yẹn àwọn tẹ̀ ń wò yẹn àwọn ẹni bí ìkà wọn ò value ara wọn mẹ́wàá wọn ò tún value àwọn ọmọ tó bí à ti bá ṣe ìkà ọmọ mi kìíní kan wọn ò value èèyàn kankan bíbélì sọ pé ẹni ibi láti inú ìyá ẹ̀ ló ti ya ẹni ibi wá ibi dẹ̀ ló máa pẹ́ ní ibi ẹni ibi kó tẹ bá rí nǹkan tó sọ pé ẹni ibi lòun òun ẹ má ẹ o ẹ má bìlífù o hmm torí pé inú ẹ̀jẹ̀ ẹ̀ ló wà tí wọn gbogbo ilé ìtàn gbé fún wa yẹn ó yẹ kọ́ tébù ẹ̀ dáadáa kọ́ tó gbé jáde kọ́ wo gbogbo nǹkan tí àwọn èèyàn ti sọ ń pa ẹ̀ Wùmí fúnra rẹ̀ sọ pé ó gún ọkọ òun lọ́rùn ìyá Mohbad ni wọ́n gún ọmọ òun lọ́rùn kẹ́mi olúlọ́yọ̀ náà gbé jáde before anything before kẹ́yọ̀ kan máa ma gbé jáde pé wọ́n wọ́n wọ́n ibi iṣan ọ̀run ẹ̀ náà ti gún ìṣọrun dẹ̀ ló lágbára. sọ́wọ́n kí bàbá ah. Mohbad lọ kọ́ lọ mójú ajé kò ní sàn. bẹ́ẹ̀ni ma. kọ́ lọ ya tọ́tò kì í ṣe pé kọ́ rán àwọn èèyàn lọ torí àwọn èèyàn áfíríkà nàìjíríà wọ́n wà wọ́n wà fọ́ndọ̀ pé tí nǹkankan bá ń ṣẹlẹ̀ ẹ̀yẹn ká má sọ fún inú ẹ̀ tún máa bàjẹ́ inú ẹ̀ tún máa dúró inú wo ló ń bàjẹ́ inú tó ti bàjẹ́ látijọ́ yìí kí nìkan tó fẹ́ bàjẹ́ kí nìkan tó tún fẹ́ rò ju kó gba justice fọmọ wọn lọ. ó ní wọ́n rò so kó má di pé ẹ̀rín lè wò mí lè ṣe kíní kankan gbàgbé ipa ẹ̀ kọ́ lọ wá evidence lára ọmọ yẹn jáde kọ́ lọ wá jáde ìgbà tí wọ́n fẹ́ lọ ṣe ìjọsìn yẹn blessing tẹ̀lé wọn lọ ṣé blessing wá sòótọ́ fún bàbá hmm. blessing ò tó tọrọ fún bàbá torí blessing join the ó join the vote ó join join àwọn tó ṣe pupa àbúrò ẹ̀ ṣebí blessing ò wá sọ. So kò sọ̀kan tó rí ó wá purọ́ fún bàbá ẹ̀ náà ni so kí bàbá ẹ̀ fúnra rẹ̀ kó lọ wo nǹkan tó fẹ́ wò bẹ́ẹ̀ kó fojú ajé ponísọ̀ ìyẹn ò sínú pé mo rókù ọmọ òun ò rókù ọmọ kọ́ gbàgbé gbà ṣé tó bá bá ṣiṣẹ́ lọ títù wọn ní rókù èèyàn ni ṣáwa àwa táwa ṣiṣẹ́ ètò títù táwa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ẹ̀ ṣá ìdígbà yìí gangan gangan téèyàn bá fẹ́ kú tó ti mọ̀ pọ̀ ti gbọ́jọ́ kú tó bá that is end of life wọ́n máa wá èèyàn tó máa jókòó ti tó máa fi kú ojú yín ló ṣe ká sọ pé wọn rí wọn rí kinní kan wọn rí gbà ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ kọ́ lọ wò ó fúnra ra wọn kọ́ lè ní evidence lọ́wọ́ ṣé nǹkan tí mi sọ èyí ti yé ẹ ti platform lẹ́sẹ̀ lókè. ẹ ṣé o máa yálóde láti Great Britain. ẹbí tààrà tòjú lùmọ̀ ó tún. ẹ kàárọ̀ o ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ ẹ kú ètò. ìyá àwọn ẹyẹ yes ma ẹ káàbọ̀ ma. ayébọ̀bọ̀ mi ti ẹ̀ sí lórí ètò tẹ́lẹ̀ jíde um, babze alhaji akujimọ lẹni ẹni wá sọ pé ọ̀rọ̀ mi lè ṣòpin fún wa um, grammar britain léwu ìgbé pátápátá ọ̀rọ̀ sí grammar britain ni tó ń sọ ni mò ń gbọ́ nígbà tí mo join bọ́n mo dẹ̀ tún gbọ́ nǹkan tí ìyálóde sọ ọ̀rọ̀ ni wọ́n sọ ṣẹ́rí nílùú yìí táwa wá yìí ìlú táwa yìí kí n fi ara mi ṣe sample ṣe ti yẹ yín two thousand and one mo ní miscarriage five months láti mo ní miscarriage yẹn wọ́n sọ fún mi pé ọkùnrin ni which is ọkùnrin tí mò ń wá ah! ọkàn mi gbọgbẹ́ wọ́n gbé kinní yẹn sínú ike kékeré báyìí lọ gbé sí wọ́n gbé lọ wọ́n lọ ẹ̀zámìnì nǹkan tí ó fà tí mo fi ní miscarry wọ́n jọ gbé padà wá bá mi ní ọ̀rọ̀ bàbá Mohbad tán láwọn ò ọ máa fi ojú wọn rí irú ẹ̀ ni kù lẹ́yìn mọ́ ni pẹ̀lú ògo ọlọ́run ní kù lẹ́yìn mọ́ ni wọ́n máa fojú wọn rí wọ́n tún gbé yẹn padà bá mi nínú kékeré báyìí ló wà hmm. máa fojú yín rí báyìí hmm. wọ́n ní kí n kọ̀ mo kọ̀ fáàmù ẹ̀ wọ́n ní ṣé mo fẹ́ néèmù ẹ̀ òkú ọmọ wọ́n ní ṣé mo fẹ́ néèmù ẹ̀ mo ní mi ẹ̀ néèmù ẹ̀ o. wọ́n sọ reason why tí mo fi ní miscarriage fún mi. Hmm. ṣé o ti pè mí wọ́n wá gbé lọ wọ́n ní ṣé mo fẹ́ gbà kí n lọ sí fúnra mi mo ní mi ò fẹ́ hmm. wọ́n wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ because wọ́n máa béèrè gbogbo question lọ́wọ́ yín wọ́n máa béèrè question lọ́wọ́ yín tí èèyàn bá dẹ̀ kú nílùú yìí tó bá jẹ́ èèyàn èèyàn kú nílùú yìí ẹ̀fà tó bá kú tó bá ti jẹ́ èèyàn yìí náà máa pe fámìlì yìí pé kó wá pé kó wá kó wá kọ̀ǹfàmù òkú ẹ̀ kó tó di pọ́n máa pààkì ẹ̀ kú lẹ̀. Hmm. tí ẹ̀ bá wá kọ̀ǹfàmù ẹ̀ kó tó di pọ́n máa pààkì ẹ̀ kú lẹ̀ wọn ní gbé kú omi tó bá wà nílùú tàwa yìí o kẹ́ yẹn ní méjì. Hmm ṣe rí ọ̀rọ̀ wọn ní dírọ́ọ̀gì ló pa Mohbad ò ṣe dírọ́ọ̀gì kọ́ má gbé àwa ní gogo bí àṣà bí àṣà ayé bọ̀bọ̀ no àwa ti kọjá gbogbo stage yẹn bẹ́ẹ̀ni dírọ́ọ̀gì kan kò pa Mohbad hmm. ibi tó bá ti lọ bù kán lọ fi lẹ̀ hmm. tó o bá fẹ́ kí dírọ́ọ̀gì pa gbogbo ìgbésí ayé ọmọ wọn àtológolé wọn àti hmm. tí ológolé wọn èmi ò kí ń ṣépè inú àwẹ̀dẹ̀ ni mo wà yìí torí àwẹ̀ àwa Muslim ti bẹ̀rẹ̀ lénìí ọlá gbogbo àwọn tó wà ní káàbà ọlọ́run máa ṣe ìdájọ́ fún gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú mohbad hmm. ọdún dìsẹ́mbà àwọn mùsùlùmí ta bẹ̀rẹ̀ lẹ́nìí ọlá gbogbo àwọn tó fẹ́ gun àràfà hmm. ní agbára lọ́dọ̀ ọlọ́run ọlá òjíṣẹ́ ńlá tó ń jẹ́ mọ̀mọ́sára láyé wàsálà ọlá aṣáájú ẹ̀dá tí ń jẹ́ mọ́mọ́ sọ̀rọ̀ láàrin wà sọ̀rọ̀ ọlá àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ àárọ̀ yìí hmm. ẹlẹ́dàá bàbá Mohbad torí pé àmọ̀ pé bàbá Mohbad ọlọ́run kàn gba ara bọ́sẹ̀ ni pé kó fi lóyún ni bàbá hmm. Mohbad nìkan ló bí Mohbad hmm. nítorí pé ọkùnrin ò lè dá bímọ. ọlá ẹlẹ́dàá bàbá Mohbad ẹlẹ́dàá ìyá tó bí bàbá Mohbad hmm. ẹlẹ́dàá bàbá tó bí bàbá Mohbad hmm. ẹlẹ́dàá bàbá Mohbad ẹlẹ́dàá Mohbad á hmm. jẹ gbogbo wọn ní yàrá gbà Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn ní lọ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo báyìí ni màá ṣẹ̀ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọlá pé tinútinú mi ni mo fi ń ṣàdúrà mo tún gbá àyà because wọ́n dá wọ́n dá ọmọ ẹyẹ lóró Ọlọ́run máa dá wọn náà lóró. lágbára Ọlọ́run mi ò kì í ṣépè bẹ́ẹ̀ ṣe ń wo tó mú de hit kíyàn máa ṣépè but tí nǹkan bá ti gbé ìjẹ́ mí mi ah. màá sọ nǹkan tó bá wà nínú mi hmm. gbogbo àwọn tó ń da àwọn tó ń wá justice fún Mohbad láàmú gbogbo ọlọ́run máa dà láàmú á dà wọ́n láàmú tilétilé á dà wọ́n láàmú tọ̀nàtọ̀nà á dà wọ́n láàmú tọmọtọmọ tí gbogbo ìgbésí ayé wọn lọ́wọ́ máa fi iṣẹ́ ọwọ́ wọn náà máa dà láàmú pẹ̀lú ògo ọlọ́run ọ̀làlà haúlá ọ̀là wáta ìlà torí kan táwa gbójúlé nìyẹn nǹkan tí mo kàn fẹ́ sọ ni mi sọ jù yín lọ ire o. ẹ ṣeun ma ẹ ṣe àdúgbò ma. ọjọ́ sọ fún bàbá Mohbad ẹni pé kọ́ lọ bí ìyálòde ṣe sọ sọ yẹn. ẹ ọ̀rọ̀ ti kọjá yóò bá yẹ o bàbá Mohbad ní láti lọ kọ̀ǹfàmù ọmọ ẹ̀ kó lọ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sọ. ẹ ṣeun ma. ó lọ yọ wò ó ẹ ṣe ìrẹsì yóò. ti dọ́dẹ o. ètò tí ó là fi jọ tí ó fi wé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dì àmsà. ẹ káàbọ̀ sà. ẹ kú ọ̀lẹ́ kú ètò. ẹ káàbọ̀ sórí ètò. mo ti pè more than fifty times. Ah, kí ló dé èrò pọ̀ èrò pọ̀ lórí ìlànà ọ̀rọ̀ tá a dẹ̀ gbé kalẹ̀ látàrí pé bínú ṣe ń bí àwọn èèyàn ni yes sir yes sir bínú ṣe ń bí àwọn èèyàn ni àwọn àbẹ̀wò gbogbo lè ń kí yín. mo kí jíjẹ pass mo kí àwọn bàbá àwọn ìyá àwọn grandma gbogbo lè ń kí àmì látàrí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ ó múnú bí àwọn èèyàn ni. Ah, ah, ẹ wo ẹ wo gbogbo yẹn ti sọ nǹkan tó yẹn fẹ́ fẹ́ gbogbo ta fẹ́ sọ̀rọ̀ yẹn ti sọ ṣùgbọ́n wọ́n fi àkókò yìí sọ pé gbogbo àdúrà táwọn abiyamọ tó wà lórí kíwe tí wọ́n tí wọ́n ṣe pé àdúrà ló ń gbà o gbogbo àdúrà tó ti gbà pátápátá gbogbo ọlọ́run máa wọlé ọlọ́run máa wọlé àṣẹ lọ. àmín àmín. Ah, gbogbo ẹni kẹ́niyàn kẹ́niyàn gbogbo àwọn anti justice Mohbad tó bá bí igba ọmọ kò sí èyí tó máa sin wọn nù wọn. àmín ọlọ́run. Hmm. Ah, in fact ẹ wo ọgbẹ́ ọkàn mú mi. ní Lagos state for that matter àrùn sanwóolu àbí kí lorúkọ ẹ̀ kò sọmọ tó máa sín hmm. àti ìyàwó ẹ̀ wọ́n máa kábàámọ̀ gbẹ̀yìn ọjọ́ ayé wọn ni ìkan hmm. hmm. tó bá jẹ́ ẹ̀rọ bá jẹ́ abiyamọ gidi ó yẹ kó ti jáde kó máa ní ọkọ òun kó máa divorce ló yẹ divorce this is world thing nílẹ̀ ti kọjá Lagos state ó ti kọjá Nàìjíríà sẹ̀ wọ́n tẹ̀ tún òun ló sọ pé ìgbà tó ń ṣe ẹ́sàs wọ́n ti sun tó ti ń ṣe DNA àti autopsy result they now came out today to to whine us àbí ó rìn bóyá we are full like them ṣé ó bóyá àlọ́pọlọ ni hmm. Hmm. àbí we are daft like them hmm. how can they tell us that now do ẹ wò wọ́n ń gbọ́ ètò yìí wọ́n bá fi wọ́n ń gbé ètò yìí ṣé mo gbígbà tó ń gbà yẹn tó ní pé tó ní pé kò sí nǹkan tó ṣe Mohbad àwọn èèyàn ń sọ pé àádúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ń ṣe drug lọ́sọ̀pọ̀ pa o tí wọ́n á fẹ́ lo avenue yẹn wọ́n fi wọ́n sọ pé jọ́ọ̀gì ló pa jọ́ọ̀gì ló máa pa gbogbo ọmọ wọn gbogbo ọmọ kò sí èyí tó máa ń lárí ní gbogbo wọn hmm. ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní yìí ọjọ́ friday ọjọ́ alálùbáríkà ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní yìí ọgá o hmm. níbi àwọn gidi. ògidì ló ń dùn àwọn abiyamọ ah! Tinubu eh, tó bá mọ̀ ọ́ pa ẹ̀ ó máa kú tẹpítẹpí ni hmm. fáṣọlá àyàfi tó bá mọ pa ẹnìkan ló tó bá mọ pa kú wọn bá dé àti ọba elégùsì abẹlẹkùsì tọkú pé ẹnikẹ́ni tó bá mọ pa ẹ oh my god gbogbo nǹkan tó ń jẹ́ eré máa jìnnà sí wọn ni hmm. Hmm. in fact i'm i'm just boiling i don't even know what to say again hmm. this is human being láì ṣe mosquito kábàtì ẹ̀ ń sí ajá àbí kíní gan ṣe a máa ní sympathy fún pockets of human being ah in fact i'm i'm so emotional ẹgbẹ́ máa fi tò. ẹbí tara tòjú olúmọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. ẹbí tara tòjú olúmọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. arágbá yàmúyàmú tó ètò kan fi tọrọ ètò tún ti dọdẹ o. ètò tí o là fi jọ tí o là fi wé. ẹ̀lú ẹ̀ káàbọ̀ mà. ẹ káàsì ẹ káàsán sá ayé bọ̀bọ̀ ẹ káàbọ̀ sí mi gbogbo lè yín mà. yes ma yes ma gbogbo lè ń yín. ok everybody lórí lórí ètò nínú ilé mo kí gbogbo wa eh, gbogbo ohun tí àwọn èèyàn ti sọ lèmi náà ti gbọ́ mo fẹ́ point out kinní kan again mo dẹ̀ mọ̀ pé àwọn kan máa agree pẹ̀lú mi ṣé ẹ rí àwọn áńgẹ́lì kan wà tó yẹ pé omi ojú ẹ̀dá báyìí òun làwọn yẹn máa ń gbé tó máa ń convey lọ sí ọ̀dọ̀ ọlọ́run ṣó bẹ́ẹ̀ ni mo sọ fún yín iṣẹ́ tàwọn yẹn nìyẹn so because èmi kan ti kéde lẹ́nu tí ó yẹ yín ṣé ní gbogbo abiyamọ tó ń ké tinútinú kò ń ṣèlú nìkan ìjọ mi ó lè jẹ́ orin Mohbad yẹn ni mo kàn ń gbọ́ pé ah, kí ló dé tí mi ì tiẹ̀ mọ̀ bọ̀bọ̀ yìí láti torí a máa orin míì tó bá tẹ bá ń gbọ́ ẹ dẹ̀ máa wà in spirit bó ṣe jẹ́ pé wọ́n ní ọmúgbó ń ṣe kinní kan ẹ dẹ̀ rí i pé àwọn ẹ̀mí kan á dẹ̀ bà lẹ́yìn ẹ kàn máa ẹ máa kàn máa bígbà tí yàn meditate ẹ bá ń gbọ́ àwọn orin ẹ̀mí mi gbọ́ kinní rí ṣó ti yẹ yín so nídìí èyí ṣe rí gbogbo omijé tó ń kọ́ lójú àwọn èèyàn àwọn kan ti ké lórí program lẹ́nu èmi ti ké tèmi darí láì tiẹ̀ mọ̀ pé ohun tó fẹ́ gbé wá rèé torí mo máa ń ṣiṣẹ́ alẹ́ ìgbà mi ti bá ń bọ̀ kí n má bàa sùn màá wá yí màá yí rédíò inú mọ́tò mi màá yí sókè màmá máa gbá àwọn orin yẹn lórí Spotify mi hmm. tí ó ti yẹ mo lè gbà mí mo lè specifically mo kàn lè gbé sí ti mobile a máa play àwọn orin yẹn a máa play mi máa gbọ́ gbogbo kíní ìrí kí ló dé tá a gbọ́ kíní ọmọ ìtò nítorí ìdí èyí bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run ẹ̀ ẹ jẹ́ ká máa wò ó lágbára Ọlọ́run alàyè gbọ́lọ́run ti ń bẹ bẹ́ẹ̀ mi ẹ̀ ti ń bẹ ẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí gbogbo wọn hmm. ṣe rí hmm kí náà ń pe ọlọ́run yìí wọ́n ní ògbéni níjà kẹrù òbò níjà ṣó ti yé yín àwa máa sọ pé ẹ kó rí fún wọn báyìí kó ṣe fún wọn báyìí ṣẹ́rí tí ọlọ́run bá wá bẹ̀rẹ̀ sẹ̀ríà yẹn àwa gan máa sọ pé ọlọ́run mi máa rán ẹ tó báyìí ọlọ́run mi máa rẹ tó báyìí àánú wọn á tún mọ wájú wa bí ọ̀rọ̀ ìṣe máa rí nìyẹn bógo ti ń jẹ́ torí pé kí ni ikú gbóná violently náà pa ọmọkùnrin yẹn then mo tún wá wò pé irú ìlú wo gan la wà because violence gidi ṣẹlẹ̀ nínú ilé yẹn kọ́ mọ̀ wá rí nébọ̀ àbí àwọn tó tiẹ̀ lè gbọ́ pé bọ́n ṣe ń jà tó ń lura wọn tó ń ṣe gbogbo ẹ̀ yẹn ariwo máa máa ṣẹlẹ̀ ká má tiẹ̀ wá rẹ́ni tó tiẹ̀ dẹ̀ lè pe ọlọ́pàá ọ̀kan ni a kí ló ń ṣẹlẹ̀ ń bí ilé Mohbad rè kí ló ń ṣẹlẹ̀ àti ẹ̀rẹ́ni tó lè sọ gbogbo wọn gbà bọ̀dì náà tó bẹ́ẹ̀ gbogbo ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí tó kàn tiẹ̀ gbọ́ tó tiẹ̀ fetí gbọ́ wípé à ó mọ̀ ó dẹ̀ rónà kan ẹ pé nǹkan báyìí ló ṣe ọmọ yìí tó dẹ̀ ní ẹ̀ légbodò bí ọlọ́run ti ń bẹ bẹ́ẹ̀ mi ẹ̀ ti ń bẹ wọ́n máa rí ìbínú ọlọ́run ní gbígbóná ìbínú ọlọ́run náà máa rí lágbára ọlọ́run alààyè kójú tó parí wọ́n á rí ìbínú ọlọ́run bẹ́ẹ̀ ni mo ṣe sọ gbogbo ti ń jẹ́ tọ́lọ́run lágbára ọlọ́run alààyè ni mo sá o kò ṣe lágbára anybody ọlọ́run tó wà lókè hmm. tó dá wa tó ṣẹ̀dá wa tó ṣẹ̀dá Mohbad tó ṣẹ̀dá àwọn tó ṣe iṣẹ́ burúkú yìí náà gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ sọmọkùnrin yìí wọn jẹ́ èèyàn mọ́ lágbára ọlọ́run alààyè kó sì tó parí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ìbínú ọlọ́run tó tí ń sọ pé ẹ kán tún kán nǹkan ṣe kinní kan ṣùgbọ́n tí ìbínú ọlọ́run bá dé ọlọ́run ló mọ bó ṣe lè dá sẹ̀ríà yẹn sẹ̀ríà ọlọ́run kó bá wọn wí nínú gbígbóná ìbínú ẹ̀ bẹ́ẹ̀ lèmi ṣe máa sọ lágbára ọlọ́run ẹ sọ wípé kinní kan ló pa Mohbad irọ́ náà ń pa friday tún ọ̀yẹn náà ṣèbàjẹ́ níbi gbogbo èèyàn ṣe sọ dáàdì ẹ má fi jáfara ọ̀kan lọ síbẹ̀ tó ń bá dẹ̀ ń lọ náà kán mú lọ́ọ̀yà kán dẹ̀ dira lọ kán má àwọn èèyàn dání gómìnà kán kó àwọn èèyàn dání pẹ̀lú wọn tó bá máa lọ síbẹ̀ kán má dá lọ kán dẹ̀ lọ wò ó kán lọ ṣe é bó ṣe rí nìyẹn. Hello ma, ẹ káàbọ̀ ma ẹkú ọkọ ọkọ ẹkú lúwọ. ẹ káàbọ̀ wá sórí ètò ẹ ṣeun ma. mo mà gbádùn ètò ẹ̀yìn àti àti àjòfẹ́ láàárọ̀ yìí o. ẹ ṣe àdúpẹ́ mà. àgbàlá gbígbó ẹ̀ mú láti gbogbo làákàyè tẹ̀ sí gbé ètò yẹn kalẹ̀. ẹ ṣeun ma. inú mi dùn gbọ̀ngàn. ẹ ṣeun ẹ ṣeun mọ́ mi mà. ẹnìwé ẹjọ́ náà gbìyànjú ṣé mo wà lórí afẹ́fẹ́. orí rédíò lẹ́wà mà ẹ bá wa dá sí mà. sọrí mo ẹ̀ṣẹ̀ wọlé ni but based on nǹkan táwọn èèyàn sọ òun ni mo fi mọ. ọ̀rọ̀ nípa autopsy result wọ́n gbé jáde ní o autopsy result gbé jáde láti Lagos State Teaching Hospital ipe ògbólóró ló pa Mohbad là ń gbé yẹ̀wò mà. irọ́ ni wọ́n pa òṣèlú tí wọ́n pa ni wọ́n pa. nítorí wípé wọ́n ní Mohbad ti lo oògùn olóró yìí láti twenty twenty one ló ti stop. pé twenty twenty one tó stop yẹn òun ló ló tírígà ìbínú Naira Marley pé ó ti ó ti sọ̀rọ̀ pé around that time náà ló ń sọ wípé Mohbad fẹ́ kúrò láàrin wọn. bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni ma. nǹkan tó bí Naira Marley nínú nìyẹn wípé ó fẹ́ kúrò láàrin àwọn ṣe understand ni gbogbo nǹkan tó fa ìgbà wọn nìyẹn according to nǹkan tí à ń gbọ́ sórí oyún. àgbọ̀ yìí mà. ṣé wàá rí ibi tó mi fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà òun ni wípé ṣe rí lọ́ọ̀yà bàbá Mohbad Òdúmọ̀ṣù àìjíṣẹ́ òun ló fi ìyà yìí jẹ wá. ṣe ti understand. àgbọ̀yé mà. ìyá yẹn lọ́ọ̀yà yẹn òun ló ń fi ìyà yìí ló fi jẹ wá nítorí wípé ìgbà tí wọ́n kọ̀lẹ́tì uh, autopsy uh, specimen autopsy ní ara mohbad ó yẹ káwọn náà sọ wípé ó ké gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin ẹ lọ ṣe sí ní ẹgbẹ́ káwọn náà lọ ṣe sí wa. ṣé wọn lè fáàmù. agbóyèmà. bọ̀ wọ́n á ṣe yẹn lọ́yà yóò ṣe yẹn lọ́yà yóò gbẹ́gbẹ́ sẹ́yìn pé gbogbo àwọn tó wà nínú ilé yẹn ẹ jẹ́ ká lọ àárẹ̀ sí wọn lọ́yà yóò gbé ìgbésẹ̀ ẹgbẹ́ ọkọ kò sí nǹkan tí lọ́yà yìí ṣe tó fi dìísẹ̀ yìí tó fi wájú wípé lọ́yà fáàmù sí àgbà ó kọ́ lọ. bẹ́ẹ̀ ṣe rí àti um, mọ́mì wa mọ́mì wa àtọ́nìà wọ́n ń sọ̀rọ̀ yìí látijọ́ yìí wípé bàbá Mohbad ìgbà tí Mohbad kọ́kọ́ kú tọ́wọ́ gbé sábẹ́ sẹ́ẹ̀kù ẹ̀ kò jú rí ìgbà tó ń gbé kiri káàkiri police station pé kọ́ ń fún yín ní police report ẹ̀ fojú rí ẹjọ́ ọlọ́run ọba bùhẹ́ kò sẹ́ni tó dùn mọ́ bí bàbá Mohbad ṣe rọ́pò ọmọ òun ẹjọ́ ẹ̀ sọ fún mi kí ló wá tún kù mọ́ kí ló tún kù mọ́ bí o ṣe wípé tí bàbá Mohbad gan fáwọn tó ń fìyà jẹ wá ẹ má bínú sà ẹ má bínú mà àti àdùfẹ́ ẹ̀yìn rẹ̀ gbogbo abiyamọ tó ń gbọ́ mi ẹ má bínú. ó yẹ kí bàbá Mohbad gan dìde ó fẹ́ gba èmi tó fẹ́ mọ nǹkan tó ọkùnrin tó pa ọmọ mi ògbó lọ́wọ́ kọ́ ló pa Mohbad o wọ́n gún Mohbad pa ni o àwọn ọ̀dẹ̀ ní gbà àrùn gbà lọ́wọ́ sọ́wọ́ ẹ̀jọ̀ lórí ọlọ́run tí bàbá Mohbad bá ń gbọ́ ó bá wọn bẹ sáàmù tí sáàmù dìde. ó ń gbọ́ yín mà. ó dìde àwọn ọ̀nà àtìkí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí ó pọ̀ gan ẹ̀jọ̀ ẹ̀jọ̀ má bínú tí bá ń pariwo ń ta mí lára mi. àgbọ́yé mà àgbọ́yé mà. kí wọ́n bá wọn dìde kó bá wọ́n ṣe ọ́tọ́ sí tiwọn tọ́pọ̀ lọ́ti statement wọn mohbad ò ní ìwọ̀n ní ìrìnà ti gbé òkú mohbad wá sí amẹ́ríkà bíbá. kóòtù ní ti statement wọn ká kí ló ṣẹlẹ̀ ẹ̀ tọ́lẹ́ńkà láti fẹ́ ṣe ibi táwọn ò ti ní bá a. ká kí ló ṣẹlẹ̀ ẹ̀ kó ṣe everything kó ṣẹ́gun ọ̀kadà sí ọ́fíìsì lọ́yà. kí lọ́yà fún ìfẹ́ ìfẹ́ pàṣẹ drug kan ló pa mohbad o mohbad sinú drug ọjọ́ pípẹ́ ọtí nìkan ló ní mohbad mu hmm. kiri náà dẹ̀ sọ salam lọ́dà lọ́mọdà àbí kí lorúkọ bẹ́lá ṣúdà bẹ́lá ṣúdà lọ́dà náà sọ mi ní gba bọ́ọ̀lù lónìí ó kọ́ mi lára ni mo dẹ̀ sọ pé mo ní láti gbọ́ ẹ̀ ara ń ta mí mo dẹ̀ ti sunkún sunkún ó ti sùn lórí ọ̀rọ̀ mohbad ẹ ní abẹ lọ́dà bàbá Mohbad láàrú kó tọ̀ sórí ọlọ́run kó gbé bàbá Mohbad sẹ́yìn kí wọ́n lọ bá wa wọ kìlú nǹkan ṣe kìlú káwọn náà ṣe sí wọn. Hmm. bàbá Mohbad ló lọ mọ ẹ tó bá takú sí wọn lọ́rùn wọn á wá àkànṣe sí i torí wípé kí ẹ ṣe ìdíyẹ bọ́ọ̀sì gbàgbọ́ bọ́ọ̀sì ti gbàgbọ́ dé bẹ́ẹ̀dì ti gbàgbọ́dé gbogbo náà ti gbàgbọ́dé kọ́ńtà torí ọlọ́run a sì máa ṣe ọ́tọ́sì tiwa. ó dà mà. tí wọn bá gbọ́ bá gbọ́dọ̀ wọ́n ṣe lè jèrè ọmọ wọn wọ́n lè jèrè ọmọ wọn. àmín o. ikú ló máa pa gbogbo àwọn síwájú wọn lágbára ọlọ́run ojú ẹ̀mí wọn báyìí lọ́mọ wọn fi máa kò sọ́lẹ̀ tó máa kú ọlọ́run fi lọ́dọ̀ ọlọ́run. ẹ ṣe mọ àmín wa. àwọn ọmọ wọn ò ní láti. ọjọ́ bí gbogbo wọn tó púpọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ làwọn náà ṣe máa fokún lórí ọmọ tí wọn náà. ẹ ṣeun. ẹ jọ ẹ bá wọn sọ fún bàbá mi bá. ó dà mọ́ ẹ ṣeun. ó dà mọ́ bá yẹ ayẹyẹ gbogbo nígbà tí dúró lọ ó gbé píṣẹ ó lè mẹsẹ ọkọ wọn wojú ẹ lórí agbègbè. network. jagun ti worí ètò báyìí jagun kí o ti wà lórí ìlànà balógun ni. balógun ló balógun ni o abalógun ah, káàbọ̀. balógun ni o ah, àwa nìyẹn àwa nìyẹn o. èrò pọ̀ lórí ìlà lónìí. Ah, ayé bọ̀bọ̀. èrò pọ̀ lórí ìlà lónìí. èrò pọ̀ lórí ìlà. ọ̀rọ̀ yẹn dẹ̀ ń káwọn yẹn lára. èmi kò kúrò níbi iṣẹ́ tí mo bí mo ṣe kúrò níbi iṣẹ́ báyìí mo wọ mọ́tálásí lọ́mọ ọkọ̀ kírun. Hmm. bàtí mo kírun tán mo kàn tán rédíò báyìí mo ó kun application ẹ báyìí tí mo gbọ́ nǹkan tẹ́ ń sọ wàhálà làásì mo páàkì ni hmm. inú mọ́tò ẹgbẹ́ títí mo wà báyìí mo kàn tún kí mo páàkì ni mo dẹ̀ ń gbọ́ pé wọ́n ní drug ló pa Mohbad hmm. ayé bọ̀bọ̀ bẹ́ẹ̀ni ṣe rí nǹkan àǹtí àdùkẹ́ mo kí yín mo ti gbóhùn yín náà mo kí yín dáadáa ẹ ṣeun sàn ṣẹ́rí ẹ ṣáà máa bá mi ní ẹni máa bá mi ṣe o. àwa nìyẹn o. nǹkan tí mo fẹ́ sọ ní agbára gan o. ó dà sà. ẹ sà ayé bọ̀bọ̀ ṣé n bọ mi ẹ sáà máa bá mi ní ẹ. ó dà sà. mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí <laughs> ṣe rí àgbèrè. ṣé kí aláàjì kan nínú ọmọ ṣe bẹ́ẹ̀. èmi bí sí o. ẹni everybody ni lórí pé àdàbí ni mo fẹ́ lò fún ọ báyìí <laughs> ẹ kò bá mi sọ pé <laughs> eh? yóò dá fún yín yóò dá fún yín ẹsẹ yín o ti bá sọ báyìí ti dá sí aládé o eh. àbí ológun. ẹ rí àgbèrè ọmọ ọmọ oní àgbèrè àgbèrè hmm. hmm. ìyá ìyá ìpè ni hmm. àgbọ̀nrín ọmọ ọmọ onílà ni aríláyọ̀ lòun ó ti yé yín àgbèrè ìyá ìyá ìpè ni o ẹ wá máa bá mi sọ pé ẹ báyìí mo ti fẹ́ bẹ̀rẹ̀ àìkagi ẹlẹ́kùn sọkọ̀ àìkẹ́rù ohun ọbẹ̀ fòbìnrin o àìka ẹran aláǹgbá àìkó papọ̀ mẹ́rin orí àtẹ o ti da àdàbí. àdàbí ni. tí àwọn tí ó fún wa ní ìṣọ́ọ̀tì yìí tí wọn bá mú òtítọ́ tán bá pé irọ́ náà gbé wá fún wa hmm. oríire tí wọn lọ́tọ̀rí wọn lọ hmm. àrọ́mọdọ́ wọn ò tó ṣe rere mọ́ àṣẹ o hmm. àṣẹ o àdàbí tó kọ́ ọ̀tọ̀ náà gbé fún wa ló kù àrọ́dọ́mọ wọn ò tó ṣe oríire mọ́ àṣẹ oríire ti tán nínú ìgbésí ayé nínú fámìlì wọn bá ṣe wà yẹn àdàbí tó pé òótọ́ náà sọ fún wa pé tó pa Mohbad nìyẹn tó bá ti wá jẹ́ pé rọ́ọ̀nì oríire ti tán nínú fámìlì wọn hmm. wọn ò tún ṣe oríire táwọn ti ṣe ojú ayé wọn ni ó ti máa bàjẹ́ hmm. gbogbo orin tí wọ́n ti ṣe láyé wọn ojú ayé wọn ni ó ti máa bàjẹ́ hmm. àdàbí tó pẹ́ tó pa Mohbad nìyẹn àdàbí tó pẹ́ tó pa Mohbad nìyẹn Wùmí sọ̀rọ̀ nígbà tí Mohbad kú ó ní wọ́n ti pa update ẹ̀ tó ṣe sórí Instagram ẹ̀ nìyẹn kó tó lọ dìlí ó ní wọ́n ti pa Wùmí sọ̀rọ̀ ó ní tóun bá sọ̀rọ̀ wọ́n ní gbogbo nàìjíríà máa dàrú hmm. wọn ò ní kí ló fẹ́ sọ ọlọ́pàá ààrẹ ẹsẹ̀ kò ní kí ló fẹ́ sọ ṣe rí àtàwọn nàìjíríà pé. gbàbọ̀dẹ̀ jẹ́rí ó kọ́. àgún akọ tó ń bọ́ lára mi yìí gbogbo àwọn tó dí gàgà justice for Mohbad yìí tọwọ́ pé drug ló pa Mohbad àgàbí tó pé drug ló pa o hmm. wọn ò ní ṣe rere wọn ò ní ṣe rere ti táyà torí wọn tí àti bàbá ti ṣoríire tí ọmọ ti ṣoríire tí ìyá ti ṣoríire ọmọ wọn ò ní torí èrò láyé hmm. Hmm. gbogbo orí táwọn gangan ti ṣe fúnra wọn yóò di burúkú yóò di ìbànújẹ́ fún wọn ni. Mm. Hmm. yóò dìbànújẹ́ fún wọn ni yóò wọ ọjọ́ ọjọ́ ọlọ́jọ́ òní ọjọ́ ńlá yóò dìbànújẹ́ fún wọn ni wọn ò ní ṣe mọ́ ti pé látòrí wọn ẹ jẹ́ kí n mú dúró báyẹn ìyá Mohbad ó ní bàbá Mohbad ló ní kí wọ́n hmm. hmm. gún Mohbad pa ọ̀rọ̀ gígùn jáde ń bẹ̀ yẹn Wùmí ní ṣé pa ni. ọ̀rọ̀ gígùn jáde ń bẹ̀. pa ọ̀rọ̀ jáde ń bẹ̀ ni Mohbad kú ṣé wọ́n fi wọ́n fi ẹ̀mí Mohbad ra ẹ̀mí Liam padà ní àwọn baba bébí àbí kí náà ń pè wọ́n. àwọn àlè. wọ́n á rí òdodo ńlẹ̀ àwọn àlè wọ́n á rí òdodo ńlẹ̀ wọ́n á bọ́lọ́ bá wọn wọ́n ṣe kínní lamẹ́ríkà wọ́n ní pàṣẹ amẹ́ríkà tú hmm. pé wọ́n ṣe nǹkan kan. Hmm. wọ́n mọ̀ pé lóòsù wọ́n mọ̀ báwọn lè ṣe kínní yẹn lóòsù wọn tètè lọ ṣe tẹ́lẹ̀ wọ́n ní pé yẹn ò jẹ́ wá wọ́n á sáré lọ lóòsù ń di àràbà wọ́n ní hospital àbí ti bọ́ wọ́n ti ṣe. Lagos state. wọ́n wá gbé wọ́n wá gbé ìsọ̀tàn wọn ní Lagos state teaching hospital ìdí àràbà náà ló máa jẹ́. wọ́n wá gbé ìsọ̀tàn wọn ní drug pa. wàláì ní azeem wàláì ní azeem adabi o adabi adabi sanwóolu adabi ni mò sọ fún yín o Tinubu adabi lèmi sọ fún yín o ọ̀gá ọlọ́pàá àdàbí ni mò ń sọ fún yín ti Lagos state àti ní federal àti IG àdàbí ni mò ń sọ fún yín o tẹ́ ẹ bá wá justice fún Mohbad tẹ́ ẹ bìlíf pé bóyá ní tẹ́ ẹ mú wá fún ọ̀rẹ́ làwọn máa gbà tẹ́ ẹ dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ àdàbí tó pé ń tó pa nìyẹn ní gbogbo nǹkan táwọn abiyamọ ìpè gbogbo àdúrà táwọn abiyamọ ti ṣe fún yín àdúrà ni kò ń ṣèpè táwọn kò ń ṣèpè gbogbo ń tọ́ yín pátápátá ni ó rí bẹ́ẹ̀ fún yín o. àṣẹ o gbogbo tábí amọ ti wà ń kọ́ náà tó wà ń kọ́nà yàrá ẹ̀ tó dẹ̀ pé à ń fẹ́ ṣe ọmọ ọlọ́mọ yìí gbogbo tó ń sọ sí kọ́nà níkọ̀kọ̀ wọn níkọ̀kọ̀ ńgbà tó kọ́ àwọn tó kú òun wọn tó kú tó ń sọ sí níkọ̀kọ̀ gbogbo ẹ̀ ní ìpàdásẹ́ lórí yín o àdàbí tẹ́ bá ṣàtúnṣe lójú ẹ̀ tẹ́ tó ṣẹlẹ̀ sí Mohbad hmm. àwọn amọ̀ kọjá pàmò àwọn ti mo ní bí wọ́n ṣe máa máa ṣe náà ṣe ṣe yẹn hmm. wọn ò lè fàyí padà even kan káwọn jútó ọ̀tọ̀ nítorí ti ń gbé ilẹ̀ orí wọn kọ́ ló ti bẹ̀rẹ̀ o àwọn kan ti ṣe bẹ́ẹ̀ lọ rí o àwọn Abacha àríwọ̀ mọ́ o àwọn Babangida ó ní nǹkan tó ń dà wọ́n láàmú àwọn náà kan sáárù tiwọn wọ́n máa kan sáárù tiwọn ẹ̀dẹ̀ ròdòdó ńlẹ̀ lè sòótọ́ ẹ̀rí ròdòdó ńlẹ̀ lè sòdodo tẹ́rí ayébọ̀bọ̀ tẹ́rí orí prógáàmù wa ṣé ìmọ̀ gbọ́ngbà tó kọ́ gbé autopsy yẹn jáde result yẹn jáde ṣé n pé ẹ ń kan ẹ nítorí pé wọ́n ní drug ló pa ni àwọn èèyàn á ti rò pé ah ó máa mu drug náà tẹ́lẹ̀ ẹ̀wọ̀n èèyàn sì believe ẹ̀ díẹ̀ hmm. ṣé ni wọ́n ń gbọ́ ń sọ tá a bá fẹ́ ní kò yẹ ká máa sọ ọ̀rọ̀ tá à ń sọ sí ìta ṣé gbogbo nǹkan bí làwọn pípù ń gbọ́ wọn ò mọ bí tán fẹ́ẹ́ tì sí mọ́ ni ó ti yẹ yín tí n bá kárúkọ àwọn mẹ́rin kan sílẹ̀ fún yín jerry Sam Larry sẹ́ samlari Larry Sam Larry mi ì mẹ́ńtò ràn o mi ì mẹ́ńtò ràn o ṣùgbọ́n Sam yẹn sẹ́ Sam yẹn sẹ́ ẹ ní ẹ tó ń pa ẹ tó ń yìnbọn fún mi ọ ṣe ń yìnbọn fani ní ni o ló ṣe yìnbọn fún anini ẹni tó ń yìnbọn fún bí wọ́n ṣe ń yìnbọn fún oyèlúsì ni ẹni tó ń fẹ́ yẹn tàgbà tó ń padà nù ni tí wọ́n so òkú ẹ̀ sínú sínú òkun àbọ́sàfẹ́jàjẹ. Hmm. mo sọ fún samlari yẹn sẹ́ ẹ wo ya Mohbad aboside hmm. aboside hmm. wèrè ní wàá padà ya wèrè kú ni wàá padà ya wèrè wèrè wèrè ya wàá padà ya wèrè láyé ẹ ni ya Mohbad. òun gan náà ò jiyàn. àfi tó bá tè bọ́ta tó ní ẹgbàá mi o kí wọ́n bá pa mí kí wọ́n pa mí o ní tí mo gbọ́ ní o nǹkan tó ń kọ́ mi pé kí n ṣe nílé o mo àwọn kan ló ń kọ́ ní nǹkan láti máa ṣe tẹ́ẹ̀dẹ̀ ni mi rẹ tó lè rí gi tó lè rí gi ìbẹ́pẹ ni tẹ́ bá ti lọ jáàn tó ń wù góńgó ẹ̀yẹ tó bá hmm. súnmọ́ tó bá wù ọmọ lórí gbogbo wèrè tó ìdè tó sọ sí àbúrò àkókò lórí ẹ o ìkànnì orí igi ìbẹ́pẹ ni àtàmọ́ ìbẹ́pẹ ni ọlọ́ gbá támọ́ bí olówù báyìí hmm. ah, àwọn aláwọ̀ wù mí ò ní ṣe irinṣẹ́ ah, ah. ẹ wo wọ́n hmm. dín ó dìgbà tójú ẹ̀ bá ká ó dìgbà tójú ẹ̀ bá ka ẹ jẹ́ kí n fẹ́ jẹ́ kẹ́lómi kọ́ lórí ọ̀ka ẹ̀rọ tún sí yá gbé tọ̀kan ọ̀rọ̀ ọ̀tọ̀ tó fà kíkì o. ẹbí tara tójú ló mọ̀ ó tún sí yá o. ẹ gbé tọ̀kan ọ̀rọ̀ ọ̀tọ̀ tó fà kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. ẹ kúrò lè látàpá àbí ẹ káàbọ̀ sórí ètò. ẹ ló sà. ẹ káàbọ̀ jagun kit jagun ti padà wọlé lórí ètò báyìí. àwa nìyẹn o. ẹ káàbọ̀. ọ̀rẹ́ la sà ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tó. mo rí pé ohun yín lọlọ pẹ̀lú ètò tá à ń gbé palẹ̀ látẹ̀ẹ̀kan. bẹ́ẹ̀ni mo kúkú gbọ́ gbogbo ẹ̀. mo rí pé inú yóò dùn pẹ̀lú ọ̀rọ̀ autopsy tá a gbé kalẹ̀. bẹ́ẹ̀ni mo gbọ́n gbogbo ẹ̀ mo gbọ́n àjọ bẹ̀rẹ̀ ni. ẹ bá wa dá sí i. mo kí everybody mo dẹ̀ kí mọ́mì mo kí àwọn dáàdì mo kí ààfin so everybody ni mo kí so ṣe rí ẹ̀rọ tọ́pùsì tẹ́ gbé wá yẹn wàhálà kò ní dáa fáwọn ìjọba wa hmm. honestly kò ní dáa fún wọn especially Sanwó-Olú wàhálà kò ní jèrè ọmọ tó bá bí. Hmm gbogbo àwọn ọmọ tó bá ní kò ní ti ṣèbó síyàwó fọmọ hmm. ṣèbó síyàwó fọmọ ẹ ṣèbíyàwó ọmọ ẹ máa fẹ́ bí ọmọ àbí wàláì tàláì sùlọ́bìláì làṣìláwà ìjọ tíyàwó ẹ bá máa sọ kalẹ̀ wàláì tí ò bá jáde láyé tí ò bá jáde láyé tí ò bá jáde láyé a jẹ́ pé kò sí ọlọ́run lórílẹ̀‐èdè ayé mọ́lókù but tó bá ṣàtúnṣe before kí ọmọ ẹ sọ pé òun tó bímọ ó ṣeé ṣe wà torí pé kí ni wọn ò lè máa dà wá ríboríbo kí lẹ kọ́kọ́ sọ kí lẹ kọ́kọ́ sọ fún wa nígbà tó kọ́kọ́ ka result hmm. wọ́n ní wípé ẹ ọ̀slárí nurse wọ́n lábẹ́rẹ́ tó ń fún ló ṣe kí ni ló gbòdì lára ẹ̀. ló gbòdì lára ẹ̀ ní o. Hmm. thank you wọ́n dẹ̀ sọ before wọ́n sọ fún wa wípé kámẹ́rà ò sí nínú ilé. bẹ́ẹ̀ni báwo lọlọ́pàá ṣe mọ̀ wípé nọ́ọ̀sì wọlé ṣáà ọlọ́pàá náà kọ́ ló fẹnu ara ẹ̀ sọ fún wa nínú kámẹ́rà wọ́n ṣe sílẹ̀kùn ẹ bá káwọn pípù yìí máa dà wá ríboríbo náà ẹ bá káwọn máa dà wá ríboríbo now ẹgbẹ́ rìsọ́ọ̀tì lẹ́gbẹ́ tẹkọ́nọ́jì àbí kí lẹ́gbẹ́ lọ bí ọ̀sẹ̀ bíi bí oṣù bíi mélòó ìgbà tí kí lórúkọ náà ní Àbújá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ìgbà tó tó pè yín tẹ́ ẹ̀ rí nǹkan tẹ́ fẹ́ sọ ẹ ní pé kọ́ fún yín ní like ten weeks ten weeks pé ẹ mọ ẹ week tó tún gorí ẹ kẹ́ tó gbẹ kan wá kẹ́ tó wá parọ́ ẹ ló ti jáde bọ̀ tí ẹ lè túmọ̀ nǹkan tó kọ síbẹ̀ <laughs> ó tún níye oṣù tí ẹ lò. kẹ́ tó túmọ̀ ẹ̀ jáde kẹ tó wá túmọ̀ ẹ̀ jáde. ìjọba nàìjíríà nìyẹn. sọ pé wọ́n ní wọ́n ní wọn ò rí nǹkan kan. wọ́n rí nǹkan kan ìjọba nàìjíríà nìyẹn o. nígbà tí ẹgbẹ́ kan lọ sí amẹ́ríkà tí amẹ́ríkà dì tẹ̀tẹ̀ tó sọ pé wọn ò rí nǹkan kan ẹ̀yin nàìjíríà wípé dírọ́ọ̀gì ló mú kú àṣẹ ya wèrè ni ẹ fẹ́ sọ pé yìí mọṣẹ́ ẹ mọṣẹ́ ju amẹ́ríkà lọ ni hmm, ẹ sọ̀rọ̀ náà ẹ fẹ́ sọ pé ẹ mọṣẹ́ ju amẹ́ríkà lọ ni because ṣèbá amẹ́ríkà lẹ́lẹ́ gbé lọ lẹ́tí lọ lẹ́tí lọ ṣe tẹ́lẹ̀ tẹ́ ẹ sọ pé wọ́n ní wọn ò rí nǹkan kan tó pa so náà báwo ni nàìjíríà báwo làwọn ṣe wá detect wípé drug ló pa wàláì wọn ò ní jèrè ọmọ hmm. wọn ò ní jẹ èrè ọmọ bẹ́ẹ̀ ni mo sọ wọn ò ní jẹ èrè ọmọ à kí ló dé kí ló dé ṣèbí sanwó-olú ojú wọn imú ó sọ wípé ibi tó yẹ kó ti ṣe kó ti ṣe test wọn ti wọn ti jó ná hmm. ibo wa náà ti lọ lélẹ̀ ṣe hmm. ibo náà ti lọ rí ṣe ah, ẹ̀gọ́ ẹ̀yin náà ògo náà ẹ̀gọ́ ọlọ́pàá àti gọ́fúnà tó ń parọ́ náà tẹ́ ẹ bá wá mú àwọn ọ̀daràn táwọn ọ̀daràn bá wá ń parọ́ ẹ máa wá tẹ̀sán wọn ẹ máa nítorí pé wọn ò tí ì jẹ́wọ́ so náà táwa ni onírọ́jù ta ló ń kó àwọn ọ̀daràn nírọ́ ẹ jọ ká ti bíbá wò ta ló ń kó àwọn ọ̀daràn nírọ́ nígbà tó di di gọ́vnà lù tá hmm. pé kó máa ṣe adarí odidi stéètì kan tó ń pa irọ́ hmm. tó ń fi irọ́ darí ìlú tó ń fi irọ́ darí odidi stéètì kan odidi gọ́vnà tó ń parọ́ hmm. àṣemọ̀yù sanwó-olú a ṣe mọ̀ yù sanwó-olú a ò ní jèrè. a ò ní jèrè sanwó-olú a ò ní jèrè. ẹ ṣeun jagun ètò ẹ sọ àròrọ mọ ẹ ṣeun. ó yẹ jẹ́ girama wọlé hmm, ẹ ṣeun jagun QH radio. hello ma mọ́mì. hello ẹ mọ̀ ń bọ̀ ẹ jẹ́ tí ń bọ̀ mi. ẹ ti wà lórí ètò ma. jẹ́ tí ń bọ̀ mi. ok ok ṣẹ́ni nǹkan tẹ̀ ń sọ ni mo gbọ́ ọ̀rọ̀ yìí kò yẹ kó surprise any of us. Hmm. níjọ́ téèyàn kan ti sọ pé ah, àti ẹ̀dùpẹ́ tí wọ́n sọ pé drug ló pa. olùkọ́ ọ̀yẹ́ pé wọ́n ti mú pọ́ìntì yẹn wọ́n lọ fi píìnì wọ́n ti fi kú bẹ̀ nínú máàpù wọn tó ń drug. Ah, ah. wọ́n ń gbètò wa sẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí grandma sọ ọjọ́ tẹnìkan àti ẹ̀dùpẹ́ pé wọ́n ní drug. ayé náà ló sọ ọjọ́ náà ayé ló sọ. Okay inú òun dùn pé wọ́n ní pé ìjọ ìlọ ti gbogbo máàpù strategy tó dúró níbo lórí máàpù wọn wọ́n ti lọ fi bẹ̀ gbogbo nǹkan tó ń sọ yìí wọ́n ti ní pọ́ìntì yẹn tó ń fi píìnì kú tó bá ti ń gbé kan dé tó bá ti bírèkì fún wọn wọ́n á yọ píìnì kúrò tó bá tó ti gbé míìdì wọ́n á tó fi ṣe that is why ẹni tó sọ̀rọ̀ wípé kò yẹ kó jẹ́ pé gbogbo nǹkan la máa máa sọ síta níbẹ̀ yẹn alájì ní nọ́mbà ayé ní nọ́mbà and eh, DJ Baps ní nọ́mbà tí any of us bá máa sọ nǹkan kan tọ́lọ́run sọ fún un kẹ má máa jẹ́ ká sọ sí public ká má pè wọ́n bẹ́ẹ̀ bá rí ẹ̀ẹ́dẹ̀ máa rà lájí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè rí pé ẹ̀ sọ there are some comments tí ò ká máa sọ hmm. ká wá fi yẹn sílẹ̀ ẹ bá mi sọ pé yegede ojú tì wọ́n hmm, yegede ojú tì wọ́n ojú tì wọ́n yegede ojú tì wọ́n. yegede hmm. ojú tì wọ́n. ojú tì wọ́n ọ̀ọ́bì ọ̀ọ́bì ọ̀ọ́bì. Hmm. gbogbo strategy tó ń gbé kalẹ̀ irọ́ ni pátápátá. sẹ́rí gírámà amẹ́ríkà wọ́n eh, gírámà uk ń bínú wọ́n ń ṣe pé àbí kọ́mọ̀tẹ̀ náà ṣe wọ́n ń bínú wọ́n ń ṣe gbogbo yẹn. àtijọ́ ta ti ń bínú tàbá ó dàbí ọ̀rọ̀ kan nínú báíbùlù tó sọ yìí pé eh, báàlì o àwọn prophet báyìí wọ́n bẹ̀rẹ̀ sí fàyà fara wọn yá wọ́n fara wọn yá ṣèlú wọn kò fara wọn yá títí wọ́n pa wọ́n kú síbẹ̀ ni àwọn òdẹ ní kú sórí ìbínú àní kú sórí wípé ìrònú ó ti ti fi hàn mm. wípé irọ́ ni wọ́n pa so strategies the plan b tí ìyálóde ti sọ wọ́n ti sọ tipẹ́tipẹ́ sọ fún bàbá bàbá mọ́lẹ̀ pé kó lọ ṣe ọmọ yẹn kó lọ wò fúnra ẹ̀ kó dẹ̀ lọ sí gbogbo mm. pictures ara ẹ̀ èèyàn kìíní èèyàn kejì èèyàn kẹta ò lè sọ̀rọ̀ wọ́n ní irọ́ wà níbẹ̀ ìyẹn ni ó kàn báyìí wọ́n máa ṣe kẹ́mi onílọ́rọ̀ ti sọ ìyá ìfúnra ẹ̀ tó anyway process ti sọ wípé wọ́n fi wọ́n fún ni ìyàwó àfẹ́sọ́nà ọ̀rẹ́ tó lòun bímọ ìyẹn náà tó ti sọ amẹ́ríkà kan ló gbé ọlọ́gbìn lọ so wọ́n lọ amẹ́ríkà kúrò ni amẹ́ríkà ò ní equipment amẹ́ríkà ò ní special eh, eh, eh, anything tó máa lò láti láti fi wádìí àbí so rúùtù àdúgbò náà wá gbé lọ ó sì tó yẹ kó gbé lọ lákòókò tí wọ́n gbé lọ ibẹ̀ náà wá padà sí ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìwọ ni wọ́n ń pa kò dẹ̀ wọlé kò jẹ́yàn ò jẹ ìyẹn ni mo ṣe níyè gidi ojú tiwọn bóyá nítorí pé ìyẹn ṣẹ̀ṣẹ̀ mọ̀ gómìnà ojú ẹ̀ gómìnà Lagos State ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ bí ẹ̀ tó kú bí ẹ̀ kú ó ń ṣe gbogbo yẹn bóyá yẹn ló dà lọ́pọlọ rú ni ò yẹ kó mọ nǹkan tó lè ṣe mọ́ nípa pé nǹkan tó ṣẹlẹ̀ ní stéètì ẹ̀ tó wọ́n máa ti àwọn èèyàn ríbo ríbo ríbo ríbo internationally kò ju títì wọ́n hmm. so kò sí nǹkan tá a máa sọ ju wípé kàn lọ ṣe autopsy tó fẹ́ ṣe hmm. private hmm. kàn lọ gbé jáde àwọn òde gba nǹkan tó sọ yín bọ́ ni ṣé reaction drug ló wà pa báwo ni reaction yẹn ṣe rí ṣé yẹn wà influence pẹ̀lú nurse kan lóògùn lábẹ́rẹ́ pẹ̀lú drug tó rí active tó mm. mọ́ra wọn àbí kí náà sọ kọ̀ọ̀kan lè dédé sọ pé o mu drug wọn ò lè dédé sọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ ni ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú lórí ìtù ó yẹ ká ti mọ̀ pé irọ́ pátápátá ni everything mo ní sọ wípé ikú tó yẹ kí ọmọ tóun bí kú ni ọkọ tóun fi ṣọ̀kan gbà Mm. kí ló dé ó ti sọ fẹ́ni yẹn pé ọmọ tó ń fẹ́ bí báyìí ni ọkùnrin dẹ̀ ni òun ò dẹ̀ lè ṣe oróhùn ò lè pé àlèfọ ẹni tó ń wà lọ́dẹ̀ ìyá ni wàá gbé fún pátápátá àlè yẹn pa tí ọkọ ẹ àwọn ò lè gbé fún ọkọ tó ń fi wọn wá sọ pátápátá wàá pa ọmọ yìí gbọ́dọ̀ gbélé ayé bó ṣe ń sọ wípé ikú tó yẹ kí ọmọ tó wà lẹ ọmọ yìí òun ní ìdẹ̀rù anybody tó bá jẹ́ tọ́pọ̀ ẹ̀ ò bá gbà fún ẹ àfi ká pa ó máa lọ ọmọ yẹn gbọ́dọ̀ gbélé ayé omi ló fi ẹnu àrùn and so many other things ló ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti sẹ́ni tó lọ autopsy private yẹn plan b yẹn wà bó ṣe máa ti nǹkan tẹ̀mí máa sọ ni àmọ́ tí wọ́n lè tètè ní gbogbo nǹkan ló ti pọ́ìntì sí kò yẹ ká kò yẹ kó tiẹ̀ ṣe nǹkan kan fún wa rárá kò sì yẹ ká expect nǹkan tó ń mú bọ̀ sì yẹ ká expect but àwọn òponú àwọn òjò ń ṣe àyírájà àbí tí wọ́n máa ń sọ all of us we are wise wisdom wà lórí wa kò dẹ̀ ní lọ bẹ́ẹ̀ bí kọ́sọ́mọ yẹn máa dájọ́ ara ẹ̀ ó máa ná gbogbo wọn ní pàṣán ni ó máa nù wọn ní pàṣán títí títí títí wọn lọ máa kó sómi omi tí ó sọ alákọ̀ọ́kọ́ yẹn prọfẹ́sì ni Mohbad gbé sílẹ̀ wọn máa máa lọ kó sínú omi yẹn fúnra wọn tó ti náà wọn pàṣọ tó ti lé wọn kiri títí báyìí wọn máa kó sómi yẹn ni kò sí nǹkan ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fọwọ́ wọnú ẹ jẹ́ ká mọ̀ pé láti ṣẹlẹ̀ báyìí wọ́n láti tọ́ báyìí ẹ jẹ́ ká mọ̀ bọ́ọ̀dì ọlọ́run máa dájọ́. àmín tẹ̀bí tààrà tòjú ló mọ̀ ó tún sí yá o. ẹ̀wọ́n gbé kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹ̀bí ojúlùmọ̀ ó tún síyá o. ẹ wá gbé tó bá tó tó fagídí o. ètò alánú. a máa gba ìpè ẹyọ kan sí kó tó di pé a ó mọ kásẹ̀ ètò ńlẹ̀ yìí pé táwa ti gba ìpè kan tán a kásẹ̀ ètò ńlẹ̀ tá a fi mọ gbáradì fún abala ẹlẹ́ẹ̀kejì fún ẹ̀yin tí ẹ bá wá ráǹfààní àbí ráyè láti wọlé ní abẹ́lé ètò yìí ẹ má bínú bẹ́ẹ̀ bá ń gbọ́ wa kẹ́tíkẹ́tí báyìí ẹ má bínú látàrí pé èrò pọ̀ lórí ìlànà tí ẹ bá wá ráyè wọlé ní ìsìn ní abala kejì tẹ́ bá wọlé ẹ lè dá síta lákọ̀ọ́kọ́ lórí ètò ìkejì náà tá a bá gbé wa tí ẹ bá ráyè wọlé ní abala alákọ̀ọ́kọ́ eléyìí abala ẹlẹ́ẹ̀kejì láàmú pàdé ṣùgbọ́n ìpè kan tó bá ti wọlé la á gbé látàrí pé àsìkò gan ti tó láti mọ kásẹ̀ ètò lẹ̀ bẹ́ẹ̀ ni. ibi tó wá gbà wọlé lápá èkíní àbápá kejì orí fóònù méjèèjì ibi tí pè ti wọlé á jẹ́ pé last caller ni ìpè ti wọlé o wọ́n ní láti Libya ló ti wọlé. ẹ káàbọ̀ sà. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun ẹ yàrá Libya. yàrá ẹ bá ẹ kọ́ lẹ sá o àyè gbàgbà. mr kí ló ń kọ́ láti libya. láti libya. ọlámilékan àti ìfà. mr ọlámilékan àti ìfà ẹ káàbọ̀ sá. ẹ̀sà ẹ kó ètò sàrà jù. ètò ní o gbogbo lè ń kíyín. àdìsá. yes sir ẹ rà sir. àwa nìyẹn o. ọpọlọ yóò ní dọ́bà. àmín àmín ọlọ́run. oyè tẹ̀bí ṣe iṣẹ́ yìí nílé iṣẹ́ tí yóò ṣe odò lágbọ́ọ́lọ́ ẹ̀ nílọlẹ̀ o. àmín àmín àmín. gbogbo aka wájú ìfọ̀ Mohbad náà lágbọ́ọ́lọ́ àníbi tara wa. àmín Ọlọ́run. àmín. kẹ́rí kẹ́rí gbogbo nǹkan tí à ń fa yìí ọlá pé à ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. àbí à gidi ni. à gidi o ẹ ṣe mọ̀ pé kó tó di pé bóyá president náà gbọ́ nǹkan tàbí nǹkan ẹnìkan ló ti wà ní ẹnìkan ní gómìnà tó fi wà ní ipò but ibi tí nǹkan yìí ti wá kò kí ṣe wùmí kankan ní ó ní ẹnu wùmí ò lẹ́nu mọ̀ wọ́n kò sẹ́yìn ọmọ ọwọ́ wùmí ni ọmọ ọwọ́ wùmí gangan ló ń dáàbò bò kò kí ṣe wùmí gangan ọmọ ọwọ́ ẹ̀ ni o hmm. gbogbo ẹnikẹ́ni tó sọ pé ká má rí justice pẹ̀lú ìtayéjọ́ ń yìí ní agbára lọ́hùn onítọ̀hún kò ní jèrè ọmọ ẹ̀ lábẹ́lẹ́ àkọ́bí àdìgbẹ́ ènìyàn kò ní jèrè ẹ̀ because everybody okay lórí ọ̀rọ̀ justice for mohbad yìí èmi kò máa ṣiṣẹ́ lọ́wọ́ gbà mí ọ̀làkẹ́yìn ti jẹ́ friday fòkè olúwẹ̀ wọn mo wà lé gan mèrè sí kí n má gbọ́ mo ní agbára ọlọ́run ayé ìdàgbà aláàbí gbogbo ẹnikẹ́ni tó ní ká má lè jù sí ọ̀rọ̀ mohbad ikú tó pa mohbad là ń sọ àbèrè pé ó pe ẹnìkan nà ọmọ tàbí ẹnìkan ọ̀nà ọmọ gbogbo ẹ tó bá sọ pé ká má lè jù sí ọ̀rọ̀ mohbad pé kú tó pa ìrọ̀rùn kan yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó dẹ̀ máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni ẹ̀kọ́ là ń kọ́ látara nǹkan tó ìfẹ́ rẹ̀ yìí mò ń gbẹ́ni tó sọ pé kì í sámárì justice for Mohbad ní agbára Ọlọ́run tó bá dìgbà ọmọ àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ò ní gbẹ̀yìn òun ló máa fi gbọ́ ọmọ yẹn. àmín. ẹ kú ètò àyíkọ̀ọ́gbà ẹ ṣe ọ̀sà ẹ ṣe ọ̀sà oyè kan nílé ọba àbí. oyè kan ní ọba tí kò bá ẹ yẹ o ọba tí kò bá ẹ yẹ o ara wọn kò sọ wà. wọn á wọn á wọn á ẹ ṣe ẹ ṣeun sá. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o tẹ̀mí tààrà tójú lù. bẹ́ẹ̀ ni lábala kejì a tún gbé ètò alákejì kalẹ̀ yẹn ni pé ká máa fi tapá bí ká máa fi rọ̀ sí yìí lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tí ẹ ráyè wọlé látàrí pé bí ìpè ṣe ń wọlé lórí ara wọn ni ló fà á wá dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa àtẹ̀yìn tẹ̀ pè wọlé àtẹ̀yìn tẹ̀ pè wọlé ẹ̀yẹ ún Mr adéwùmí akínyínkínyín o akínyín pé ẹ ń gbọ́ wa kẹ̀tìkẹ̀tì báyìí alájì kọ́dù ló ní akínyín o wọ́n ní akínyín a sì ń kínyín àdàmọ́ pé ẹ ń báyìí fún ẹ̀yin tí ẹ ráyè wọlé akínyìn náà pé ẹ ṣé o ẹ kú ìfẹ́ látàrí pé ètò tí a gbé kalẹ̀ ètò tí in fact mo rí pé gbogbo àdúrà táwọn ìyá gan ṣe nínú èsì táwa a tún ń làágùn ni ṣùgbọ́n àmọ́ pé gbogbo àdúrà wa náà ni ó gbà lágbọ̀rọ̀ lọ. apá bíi la máa fi ètò ti eléyìí rọ̀ sí lórúkọ Alhaji Quadri tí wọ́n bẹ̀rù tó tí mo tí mo hàn mọ́ wọn lọ́wọ́ mo hijack mọ́ wọn lọ́wọ́ àtúnlórúkọ tèmi náà Abímbọ́lá Ọlágbájú Ayébọ̀wá àti Àdùfẹ́ Akéwì tààjọ alájọ̀jọ̀ yẹn pé òní ni mo múrúkọ àǹtí Àdùfẹ́ Akéwì kí lórúkọ yín orúkọ mi ni Adélékè Adeleke Esther dára sí mi. Adeleke Esther dára sí mi. èmi náà ṣe gbọ́ lónìí ni pé tómi kọ́ mọ́ jẹ́ tí omi nìkan. Ah. ọkọ àdùfẹ́ ẹ kí ọ̀rọ̀ yín pé <laughs> ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ o gbogbo yín pátápátá làkí àti ẹ̀yin tẹ́ ráyè pé wọlé àtẹ̀yin tẹ́ ráyè pé wọlé àtẹ̀yin tẹ́ send message gbogbo yín pátápátá làkí pé àwa láwọn máa wá o ẹ̀yin láwọn máa bá lágbára ọlọ́run. látàpá mi làmọ̀ dágbére pé ire o ire kàbìtì ó dàbọ̀. Ah, QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́. HTV táyé fẹ́ máa gbọ́. ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé wá sílé iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ò lẹ́jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin àgbọ̀dùn tó yẹ ti ń gbèsè. HTV láyé fẹ́ máa tọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa tọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ ó ń bẹ̀. QHTV láyé fẹ́ máa tọ́ o. gbígbé ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa tọ́ o. <laughs> QHTV Accra and beyond.